وأخواتي المستمعات الكريمات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ó kó wa jọ pẹ̀lú àánú ẹ̀ lórí Islam òun náà ọlọ́run ọba tí a dúpẹ́ fún abẹ́ ọlọ́run ọba àlékún Islam àlékún ìfẹsẹ̀rinlẹ̀ lórí Islam kọ́lọ̀wọ̀n bá lè kẹlákọ́ ma jogún ẹ̀ fún wa a jẹ́rìí pé kò sí ẹnìkankan tó tọ́ láti máa fún níjọsìn àyàfi Ọlọ́run bá nìkan a sì jẹ́rìí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrúsìn Ọlọ́run bá ní òjísí Ọlọ́run bá ní àlékún kí Ọlọ́run bá àti orí àjẹ́ ìjẹ́tọ́ Ọlọ́run bá kọmọ bá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti àwọn ará ilé annabi àtàwọn sahaba annabi àti gbogbo olùrin ojú ọ̀nà annabi sallallahu alaihi wasallam títí di ọjọ́ gbẹ̀dẹ̀ alqiyama lẹ́yìn náà kírawa pẹ̀lú kíkí islam ilé tó ẹ́sí pé ó bá gbogbo àsìkò mu ó sì bá gbogbo ìṣesí bá wà mu kíkí tí ò ní àsìkò kan tó expire ẹ̀rí pé àwọn kíkí tàn kíra wa nílẹ̀ Yorùbá àtàwọn elédè ìbò náà tó bá ti dásìkò ká tíyẹn bá kíra àyàn bẹ́ẹ̀ àwọn èèyàn mọ̀ wó pé tí ó sì mí nìkan tó sọ́ṣá tẹ́yẹn bá ní mo mínì náà ni wọ́n rí pé nǹkan tí ń sọpọlọ yàn di aago méjìlá lù sí tẹ́yẹn good morning sàn pé wàhálà ti dé nìyẹn a fẹ́ mọ̀ pé mistake ni tọ́wọ́ lóhun mistake a ní bóyá kò gbóyìnbó tó wá lóhun gbóyìnbó èyàn mọ̀ fúra sí dédé díẹ̀ pé ikí tó kíwà yóò básìkò tí yà wà ìmọ̀ tó tún dọ̀sán náà ó tún ní kíkí ọ̀sán bẹ́ẹ̀ ni yóò bá tó bá tún dalẹ́ ó tún ní kíkí alẹ́ ilé tó ẹ́sí pé tí yà bá ti sí lásìkò yẹn kíkí yẹn ò ní máa básìkò yẹn mu àmọ́ kíkí Islam tọ́nà bá lè kẹ́lá sàlẹ́sà a lè fi kíra wa láàárọ̀ tó bá tún da lẹ́kọ̀ expire mìíràn tún pàdé ara ẹni lóru bó tún díjọ́ kejì títí ọjọ́ ayé kódà tó bá jú mìíràn kìyàmà kò tún expire náà látọ̀ mọ́ fi kíra wa so náà ní kíkí tí ó túmọ̀ léde Yorùbá wípé àláfíà Ọlọ́run Ọba ìkẹ́ Ọlọ́run Ọba àti irú ajẹ́jẹ́ tán Ọlọ́run Ọba kó mọ́ báyìí nìkọ̀ọ̀kan wa lọ́kùnrin àti kan tó tó tóbi ni alámọ̀rí kan tó sì tó lágbára nínú ìsẹ̀mí ọmọ ìdámẹ́nìyàn ni lóyìnbó wọ́n ní sex major cause for marital crisis àbí major crisis in marital relation tàbí ká sọ pé in marital discord torí pé ó lè fa marital discord kọ́lọ̀mbà kó sọ kó láwà kú mẹ́ ní lárúbáwá a lè sọ wípé annikahu awil jima'i sababun ra'isiyun li shiqaqi zawji ilé tó túmọ̀ dédé Yorùbá wípé ìbálòpapọ̀ láàrin ọkùnrin àtobìnrin tí máa dọ́mà nǹkan gbógí tí máa ń fa èdè àìyedè gbámi sí ògì òtó nínú sẹ̀mí lọ́kọláyà o rò pé a bí ìtumọ̀ rẹ̀ bó sì lè bá sì lè gbé kalẹ̀ lédè Yorùbá lélẹ̀ pé ìbálòpọ̀ láàrin ọkùnrin sí obìnrin eléyìí tí máa dọmọ torí pé ìbálòpọ̀ tí ń bẹ láàrin ọkùnrin sóbìnrin ó pọ̀ gidi gan àgbàlérò eléyìí tí máa dọmọ A nǹkan gbógì tó yẹ sí pé ó máa ń fa ìdí àìyedè láàrin ọkọ àti ìyàwó a wá ní kí afojú ṣẹ̀ríà ká fi wo ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé ni ó máa dàrú ìyàwó ò ní gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu má ọkọ náà ò ní gbọ́ tí ìyàwó má a òní ẹjọ́ ọ̀la àjà lọ́pọ̀lọpọ̀ àwọn ìdílé tẹ́ bá dẹ̀ pé ọkọ kalẹ̀ àti ìyàwó pé kí ní ṣẹlẹ̀ gan ẹ ma rí pé à ah, ẹjọ́ tẹ́ ilé náà wá tó tó lè fàjàfà ah, ní rí wọ́n ah, ẹni tí wọ́n bá wọn ìgbà míì wọ́n sọ̀dá láìgbọ́n nígbà tí ẹ máa ń parí ìjà bí eme mẹ́rin bí ẹ̀ márùn tí ò yanjú sẹ́wọ̀n pé bí ìgbà pé ọmọjá parí nù kéyí sóhun ni ọmọjá parí ọkọ àsìyàwó ní olè nàta torí pé nǹkan yẹn nǹkan àṣírí ní sábà máa ń jẹ́ kìí sábà dùn lẹ́nu ní ẹ̀sọ pé ẹ níta wá ń jà sí sọ so ní sábà máa ń jẹ́ nǹkan àṣírí láàrin ọkọ àti ìyàwó ni nǹkan yìí ni ó ní agbára gidi gan débi wípé tí èyàn bá ń ra odidi màálù pàjẹ fún obìnrin lójoojúmọ́ àbóbìnrin náà bóyá Mr. Biggs lọ́mà ní o bóyá Shoprite lọ́mà ní o bóyá Chicken Republic ní o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí máa ń ṣe oúnjẹ aládìídùn tí wọ́n lọ ra nǹkan wálé fọ́kọ rẹ̀ ní jojoojúmọ́ àmọ́ tí ọ̀rọ̀ ìbálòpọ̀ láàrin ara wọn tí ó bá ti lọ bó sì yẹ kó lọ tí ìkan náà méjèèjì ò tẹ́lọ́rùn tí kan náà méjèèjì ò in ti ń wá wallahi alazim èyí ò ìmọ̀ ara rú àwọn nǹkan torí ọmọ òun gbà mí pé ah, obìnrin yìí kí wá tó kù ọkọ rẹ̀ yìí ń tọ́jú rẹ̀ ah, o sì fẹ́ fi àjẹ́ra rẹ̀ wọ́n mọ́ àwọn pé à ah, ẹ̀yìn kan rí pé ń tọ́jú ara ní ń fi àjẹ́ mí obìnrin ni ọmọ òun wò pé à kódà ma fẹ́ túra mi lẹ̀ nítorí ọkùnrin yìí ń fi àjẹ́ mí àwọn ọmọ òun wò pé à ń tọ́jú rẹ̀ orí tí kìíní kan ṣe kìíní ni tí kìíní ṣe gbá títọ̀ ń àmọ́ wá kà á orígi mọ́tò kan ló fi jíwọ́ nìkan inú lé yín orí bó ṣe kó èsì síbẹ̀ ni ẹ wo kíṣin ni kíṣin dájú pálọ̀ ẹlòmíì lọ àmóbìnrin yóò ní wo àwọn nǹkan wọ̀nyí wallahi nígbàtí ìntọ́lọ́wọ́n bá àlékẹ́ ládámá tí ò bá ti rí lò gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá àlékẹ́ lá ṣe fẹ́ kó lò àbí gẹ́gẹ́ bí dèdé agbára tọ́lọ́wọ́n bá àlékẹ́ lá fún bẹ́ẹ̀ náà lọkùnrin náà ẹ ma wẹ́lú mí pé alájì zaka orí ìhìn wà pè ni ìyàwó ni bí bí ángẹ́lì obìnrin lọ́dá tó bá yìí sí tó yàlè à nǹkan dàmú ìfà ẹ̀yìn lẹ́kẹ̀ ń wò takó dá lára dídá ẹlẹ́ẹ̀kejì tí ó mú ọkùnrin yẹn tí ó mú ojú ẹ̀ gbélé tí ó mú díẹ̀ mẹ́lẹ́kọ̀ obìnrin ni ọ̀dá síbẹ̀ torí pé kìí ṣe dídá àwọ̀ báyìí òun ni dídá ìsúnmọ́ rẹ̀ ni èyàn lè dá kódùn orí lọ́mọkùnrin èyàn lè dá kódùn orí lọ́mọbìnrin àmọ́kọ́ wá jí bí ọ̀rọ̀ ìbálòpapọ̀ ọkọ àtìyàwó kọ́ má dá síbẹ̀ nígbà tó gbogbo ẹwà tara yìí kò sí nǹkan tí ó fi ṣe kò sí èsì lọ́bẹ̀ bẹ́ẹ̀ ni ò sí gbé ni ti tá tara yìí kò tá ń sọ lọ́dọ̀ ọkùnrin ni àti lọ́dọ̀ obìnrin tí yẹ́ máa wò pé ha ah, dájúrú ìyàwó tẹ fẹ́ ìtọ́wẹ́ sí pé ha ah, ìyẹ̀gán fẹ́fẹ́ wọn pé ha ah, pọ́nà bá yọ ayébẹ̀ bá ti ẹ̀ṣẹ́ mi sékìdẹ̀ bá kọ́ gan pọ́nà ni méjèèjì ni nítorí ló fi jẹ́ sí pé níbi ọ̀rọ̀ ìbálòpọ̀ tá ń sọ compatibility gan kí sí pé èyàn tẹ́yàn fẹ́ fẹ́ yàwó ó compatible pẹ̀lú ọkọ tó fẹ́fẹ́ tẹ́yàn kẹ́yàn dẹ̀ tó fẹ́rù nǹkan bẹ́ẹ̀ sẹ́n pé èyàn ríra rẹ̀ mara mi kó wá náà mara rẹ̀ lọ́kùnrin àti lóbìnrin fẹ́ wa ìyé tijú kíyàn sọ fún èyàn tó fẹ́ báyàn wáyàwó torí kí gbà mí àsábà máa gẹ́ẹ̀tì obìnrin tú èyàn kan ẹ̀ṣẹ́ ọ̀nà sáfíà bóyá program kan là ń lọ àṣìrípá àwọn obìnrin pọ̀ mẹ́ mo dẹ̀ ti ní bùkátà ìmínà ti dàgbà tó ẹni tó yẹ kó lóbìnrin níwà lọ bá wọn tó lẹ́tọ̀ tí ń ṣètò àwọn obìnrin nípẹ́ dákùn tó lọ́lọ́run mo ti ìmínà fà níyàn lẹ́ o bọ́lọ̀ bá ní káróbìnrin tí ọba bá bí ti tèmi náà so ẹni tí ń rìn wọ́kọ̀ ọkọ̀ yọ́wà pàdé tí ń rìn wáyàwáyà a máa sábà ìsí sábà máa pọ̀ jù ní ẹ̀ so ibà nísìn láwùjọ àwọn tó bá lẹ́kọ̀ọ́ àìsábà kàkiri ẹni mọ́lẹ̀ gbòrò gbà tí ṣe àwọn àwọn èèyàn wa nílé so ibà nísìn táwọn òun mọ̀ gángan so àwọn nẹ́ka sábà máa ń kiri àwọn mọ́lẹ̀ bí ẹgbẹ́ bí ẹsẹ̀ gànà bí ẹ ti bí à ń ẹni mọ́lẹ̀ káàkiri báwọn bí ẹni kasa máa ń àmóbìnrin tó jẹ́ obìnrin tó wà responsible ṣe é he lẹ́sẹ̀ gànná gbogbo àná ti mọ̀ yóò pé kò ṣe é he lẹ́sẹ̀ kọ́dà bẹ́yẹn bá ṣe sì gan yóò embarrass yẹn yóò embarrass yẹn náà because orí ẹ pé òun wo pé ọlọ́run bá pọ́nrún lé kọjá akọ́kùnrin kankan wá dúró sẹ́sì ògiri mi táwọn èèyàn tọ̀ sí wallahi tó lẹ́lòmí intervention ní òjé kọ́ mọ̀ pé òórùn tọ̀ọ̀rùn mi ó nígbà tí bùkátà ní bá tó parí kó tó àmọ́ fọwọ́ lẹ́mgbé àṣíbítà tí ẹ̀dú ọ̀dá ẹ̀ kọ̀dá nítọ́ wá ní ojú ọmọ nítọ́ jẹ ní ojú ọgbọ́n tó obìnrin tó bá wà responsible àìsábà rí wọn he báyìí àwọn obìnrin tó bá chip lámọ́ rí wọn he bẹ́ẹ̀ kí ní báyìí tó bá débẹ̀ ní pé kò sí nǹkan tó burú kéèyàn sọ fún àwọn èèyàn tó fẹ́ báyẹn ṣètò ìyàwó àbíyàwó téèyàn bá fẹ́ bẹ́ẹ̀ náà tó wáyé kéèyàn náà ah irú báyìí lọ́lọ́wọ́ bá dámọ́ mi ò ládámọ́ títí ìsúnmọ́bìnrin mọ̀ jẹ́ ẹni tó ní agbára gan o ẹjọ́ tẹ bá fẹ́ bá mi wá sísta ẹ bá mi wá sísta tó náà ní agbára dáadáa torí compatibility wàláhì téèyàn bá deceive ara rẹ̀ tó bá tan ara rẹ̀ tó bá tan ara rẹ̀ tó bá fi pamọ́ ó súnmọ́ ọjọ́ sí pé ìgbéyàwó wọn ò ní pẹ́ tí ó fi kíní o tí ó fi túká torí inú experience ni amọkùnrin kan òun náà fẹ́yàwó bó ń kálukú náà ti fẹ́ fẹ́yàwó ni àmọ́kùnrin yìí ọlọ́run bá fún lágbára ó ti pọ̀ jù ẹmà kíyàn kan wálé láti ibi iṣẹ́ lásán àfi bá bá ṣe nǹkan kó tó lọ kíyàn kan ríyàwó yẹn lásán wọn gbọ́rọ̀ fojú kẹyàwó rẹ̀ báyìí ṣe bá ní wàláì kò so kí ni ti wá ń pọ̀ jù láàrin àárọ̀ sọ́sàn bí ẹ méje ọ̀pọ̀lọpàá ní ìbẹ́ ìṣòrùn dàbí alára lóru tẹ́kọ́ nǹkan ti ẹ̀ ní àyè tó kálukú sábà máa ń fílẹ̀ fún nǹkan sẹ́mà alásìkò bí sẹ́ gẹ̀ẹ́sẹ́ mẹ́yẹ̀ bá wálé ó kàwà mú nǹkan lé lásán ni ó wá bẹ́ẹ̀ ọmọbìnrin lálòpá nígbàtí ara ọmọbìnrin yóò gbé má nígbàtàwọn obìnrin àwọn ọjà kí ló dé ọmọ yìí ní àgá tẹ́ẹ̀bẹ̀ ìyẹ̀ṣẹ́ ní káàkiri ní ẹbẹ̀ ó ní ẹ̀dàkùn tó se mẹ́rẹ̀ eléyọ́pá mí agbára mi ò gbé gbogbo tí ń fún mi yíye lébàá ti pọ̀jú tèmi lọ ìgbéyàwó wọn padà túká ọkùnrin dáhùn wí tẹ́wọ̀n pé nǹkan àsírí ni tọ́ ẹ kó fi pamọ́ bet nǹkan yẹn padà ní tọ́ hàn lọ lágbára ju ọkùnrin lọ nígbà tó bá yá ẹ̀kàn rí gómìnà ọgbọ́rọ̀ sí yẹn lẹ́nu mẹ́ni wàláì ẹ máa ògbé akíní wá ń ṣe umu kíní àyíbá ṣe kíní ìbáyẹ̀ṣẹ̀ ya shopping ni ìbáyẹ̀ṣẹ̀ ránjẹ sílé ni ẹ kíní kan ṣe kíní kan èmò tún gbé ẹlọ kíní lánàá ẹ máa ògbé ẹlẹ́ ọkọ ìyàwó ni

so nítorí àwọn nǹkan tó máa ń fa wàhálà láwùjọ wa ni so láti sọ wípé inú solution alákọ̀ọ́kọ́ ó ní compatibility kárí wípé ọkùnrin àti obìnrin wọ́n wà compatible sexually báwo láti ṣe mọ̀ yẹn òun náà ni pé kí ọkọ kó nàta ẹni tó fẹ́ fẹ́ àwó kó nàta kí à bọ́nà wọn bá ṣe dá mi lélẹ́yìí o yóò bá ní èèyàn tí wọ́n bá kú tí ó rí òun ẹni ìyẹn fi owó pamọ́ fún

kò yí báyìí sí àwọn nǹkan ti jú ni dóná ìkẹ́ni fún ọwọ́ bá lókẹ́ o bet nǹkan ti jú ni pé kan bá wòyàn pé òyìn lágbájá ẹ méje kẹtí ìran kò tí wà satisfied si sí ti di torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí tí ò bá lọ tí ò bá lọ páyọ̀ bá lórí rẹ̀ so àdéhùn lọ́lọ́wọ́ bá àdékẹ́lá mọ́ fi ń ṣe fún ẹni tọ́lọ́wọ́ bá àdékẹ́lá bá rọ̀ kábà ṣáhùwà tó pọ̀ jùlọ fún so ibá ní sí bóyá yóò lè control ara bí kò lè because tó bá ti torí ìyẹn pé ṣáhùwà ń pọ̀ ṣáhùwà ń pọ̀ tí bá lọ ṣe zìnà kìí sì yẹn excuse níwájú ọlọ́wọ́ yóò jìyà zìnà ni yóò jìyà zìnà àdánwò ni nítorí àwọn pé ẹni tọ́lọ́wọ́ bá àdékẹ́lá bá ṣe tiẹ̀ níwọ̀ntúnwọ̀nsì kò pọ̀ jù kò sì kéré jù kó máa dúpẹ́ fọ́lọ́wọ́ bá ẹni tọ́lọ́wọ́ bá àdékẹ́lá bá sì ṣe tiẹ̀ náà lè tọ́pọ̀ ṣẹ̀ríà ní ká ṣe kí ni o bá gbára ẹyọkan ọ̀bá ká tó wà pa ọmọ ọlọ́mọ mẹ́lẹ̀kejì ẹnìkan ní sẹ́mọ́ ń pààyàn ni wà láyé mọ́ pààyàn ti rí èyàn tó ẹ́ pé ó báyàn sùn kí sí tó fi dójú kúrí lẹ́nu wọn àgbàta adáyé ìná ni àbí ẹ̀kọ́ ni tó ẹ́ pé ó báyàn sùn títí tó fi dójú kú dáadáa kódà kèése ọkàn méjì mẹ́ta bá ti pọ̀ jù àwọn náà mọ́ ń gbọ́nà àwọn tó sọ pé àwọn èèyàn kan wọ́n rèpò obìnrin kan títí dójúkú ó mì pé nǹkan ẹlẹ́sí ní ó lè pààyàn bóyá tí àwọn dókítà bá tún fẹ́ sàlàyé àwọn tún lè sàlàyé elaborately so ilá ẹni sì yìí torí ìyẹn ní ṣe pẹ̀lú iṣẹ́ tí wọ́n pé sílé ṣẹ̀ríà fún ọláyà ti mẹ́lẹ̀kejì pọ̀rọ̀pípà tí wọ́n bá fi mẹ́lẹ̀kejì yọ́fẹ́ bọ́lọ̀ bá tó wá ní agbára ní tó wá jù bẹ́ẹ̀ lọ torí méjì ò tún rẹ lùmí a ní mọ́ gbọ́ obìnrin kan wọ́n ló sọ yí pé báwọn ọkùnrin ọba sá ti bá òun ṣe kinní tọ́ bá sá pé mẹ́fà kan mọ́sùnmọ́ òun torí pé mọ̀ bá pé mẹ́fà bí ìgbà wípé aká bí ìgbà pé bá ń họ ẹ̀yìn ni

òun náà ní pé kábà wá ọkùnrin tó náà ní dèdè bóyá òun tiẹ̀ ní bóyá bí mẹ́jọ lòun ní mejọ bóyá bí tiẹ̀ bẹ̀rẹ̀ látorí bí mẹ́jọ tí ó lè satisfy obìnrin yẹn wà ilá wàláyé akàngbọ́ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìjìnà ìmọ̀ ẹkọ́ jẹ́ sí fi ọ̀bẹ ẹ̀yìn ọkọ rẹ̀ nísù torípọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkọ yìí owó ń bẹ lọ́wọ́ ẹ̀ àbí ń tọ́jú mi dáadáa tí bá ní mo kú lọ́dọ̀ ọkùnrin sí nígbà pípẹ́ fìyà

tí n bá rí èèyàn kan pẹ̀lú ìyàwó mi wọ́n kàjọ ń sọ̀rọ̀ lásán èmi ọmọ tán jọ ń sọ o èmi ò sì fẹ́ wádìí ìbẹ̀ lórí ni àwọn sábà ní àkílórí tó wáwọ́ wọ́n jọ ń sọ̀rọ̀ ọ̀ká ọmọ ibi kankan o mọ́ tán ni kí sì rádà tó mú àbídà ìbẹ̀ orí ẹ̀ ni ọba táwọn sọ̀hábà wá se mọ̀ anábi ni àtàjàbúnà min ghayrati Sa'd ṣe owú tí ń bẹ lára ń se ilé mọ̀ pé ọkùnrin ti a máa jowú tó báyìí

nínú nǹkan tó dáa lọ́wà kí ẹ máa jowú yàwó ànábì sí ẹ encourage kí ẹ máa jowú lànábì fi ní à ẹ máa bú lórí owó rẹ̀ kódẹ̀ nìkan lè jowú jùlọ tó inú kí ẹ máa jowú yàwó yẹn ní pé tí ẹ bá rí yàwó yẹn ti ń sa ìdá kí ó máa dùnyàn kí ẹ máa jowú pé kọ́ mọ́sí so ẹ bá so kí láyé fàyọ́ bẹ̀ a ọkùnrin àtobìnrin a ní láti wà compatible lórí so ẹ bá a nítorí àsìkò ẹ jẹ́ kí a wípé ṣe rí ọ̀rọ̀ ìsúnmọ́ rẹ ni láàrin ọkọ àtìyàwó ọ̀rọ̀ kan ní tọ́sí ọlọ́run bá níkẹ́lá pàtàkì púpọ̀ ọlọ́run bá pàtàkì ẹ̀ gan islam dẹ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí ẹ̀ eléyìí báyìí ni èyàn fi appreciate islam wallahi azim kò sí tọ́pìkì náà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó gbésí ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí èyí ṣe yí pé

nínú àwọn nǹkan tán láti mọ̀ ènìyàn tó gbé insha Allah tọ́nà bá lè jẹ́ bá ní kíta nǹkan àmìtì wà débẹ̀ a ní láti sàlàyé wípé ṣe rí ìgbà míì ọmọ tí máa ń fa àìní enjoyment níbi sex láàrin ọkùnrin àti obìnrin ìgbà míì òun náà ni bóyá àìmọ̀ nípa nǹkan àìmọ̀ bí yẹn sí ń ṣe nǹkan yẹn ọkùnrin àbí ni a sì ń fẹ́yàwó níjẹ́ òun náà pè wá jókòó tán sọ pé bí yàwó fẹ́yàwó bí and learn by experience ni ẹ understand èyàn tí sí learn by experience ẹ lè fi wẹ́ni tó ń lọ ẹ̀tì understand wẹ́ni tọ́lọ kọ́ ń pa nǹkan kó tó máa ṣe èyàn tí learn by experience yóò kọ́kọ́ sàwọn errors ẹ̀tì understand ibi tó bá ti ṣubú nítorí pé ẹ̀ so mo ti ṣubú bí lánàá mọ́jìn gbàbẹ̀ má mo ti ṣubú bí lánàá so ibi tó ti ṣubú yẹn sẹ́mọ̀ pé ìyàwó máa mú lórí ọ̀rọ̀ jìmáìwò ní pé àà azábò tí ẹ̀ mọ́kẹ́ níyìí

àwọn àwọn new couple so àwọn àrẹ́ ìrẹ́ ń fẹ́ yàwó àyẹ́sẹ̀ ń lọ́kọ̀ yìí because ó wà pathetic gan ní last year ní last year ó fún wa láwọn sleepless sleepless àwọn àsìkò sleepless night kan tó ń pé ìpínyà òpínyà dé láàrin brother kan àti sister kan tẹbárí nǹkan tí brother yìí ń complain àwọn flimsy flimsy excuses wallahi láàrin àwọn nǹkan tó yẹ sí pé in fact ó padà dé stage kẹ́ tí mo wò pé ah o lè fẹ́ sísà ìmọ́ tòótọ́ because àsírí ẹ̀ tó ń tú síta yìí kò tún èyàn gbọ́dọ̀ fẹ́ èyàn tó gbọ́dọ̀ fẹ́ obìnrin pẹ̀lú àsírí ẹ̀ tó ń tú because èyàn tíyàn bá ní ń sọ̀rọ̀ kẹ́mọ̀ pé ah, ẹni yìí ó ti tú àsírí ẹni jù ó ń go deep níbi àwọn nǹkan later a padà rí ké brọ́dà yìí gan òun problem jù ẹ understand brọ́dà yìí ló problem jù ó ṣeéṣe tí ìbá ń sọ̀rọ̀ lọ kí ma mẹ́nu bà àwọn bí kọ̀ọ̀kan nínú àwọn nǹkan tí bọ́dá yìí complain so ìbá nísìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ah, ó pé ó bẹ́ta kírò àwọn kẹfẹ́ àwọn méjì padà separate yóò at last alhamdulillah tí sàti padà rí ọkọ mi so ìbá nísìn yìí wọ́n dẹ̀ enjoy ara wọn àgbọ́ complain so ìbá nísìn and bóyá bóyá kò tí tó a month náà sìn brother náà ti padà rí ìyàwó mi alhamdulillah à ń bẹ lọ́wọ́n bá kọ́lọ̀ má jẹ́ kí àrùkún yàdé láàrin àwọn méjèèjì so ohun tí wọ́n ń bẹ̀ ni pé a ní láti máa educate ara wọn fáwọn nǹkan kọ̀ọ̀kan tó bá ní sí because ìgbà míì bẹ̀tọ́ sí pé èèyàn ìgbà míì bẹ̀tọ́ sí pé obìnrin ni ọmọ ayé ibi tí ara ọkùnrin ti lè dìde tó dáadáa wọ́n ma àwọn eléyìnbọn ń pè ní arrow ọkùnrin náà ń gbà ní ìsìn ní ó lè mọ́ ma ayé ibi tó yẹ kó fọwọ́ lára ìyàwó rẹ̀

ó mọ́ láwọn àyè kọ̀ọ̀kan pé tó bá ti wá síbí nígbà tí ẹ̀ wá nẹ́tíwọ́ọ̀kì ni tó bá ti wá síbí tó gẹ́ẹ̀tì ẹ̀ ó sì lè wá síbí ten troubleshoot tó bá tó wá síbí tó gẹ́ẹ̀tì ẹ̀ bí ó tún lè wá síbí nígbà tó bá fi wá gbogbo àwọn kìíní bí ó sì mọ́kọ̀ gẹ́ẹ̀tì ibi títí ti ẹwà ẹ̀ tí understand ó dìgbà téèyàn bá tó gẹ́ẹ̀tì ayé yẹn kẹ́ tó enjoy sex kí ọkùnrin àtobìnrin káà méjì tó enjoy rẹ̀ gbogbo àwọn ilé ìta ń sọ yìí alhamdulillah pé àwátẹ́yí àwọn èèyàn tó máa tí ọ̀lọ́wà ní báyìí àmọ́ sọ àwọn ilé láàrin àwọn ọmọ secondary schools àmọ́ sọ àwọn ilé láàrin àwọn primary schools So ẹ́sì pé làákàrí wọn lè má gbé gbogbo ilé báyìí kò yẹ báyìí nísìn so torí ẹ̀ sáàbà ń sọ ń gbà mí kọmọ́dàgbà pé bẹ́yà à ń sọ̀sọ̀ kú sọ nítorí ẹ̀nà lèyàn fi ń torí pé tá a bá ń sọ̀rọ̀ sex náà kò ní kíyàn má lẹ́kọ̀ọ́ tí wọ́n understand so a ka àwọn ahadithu fún wa táwọn èèyàn wá bèèrè lọ́wọ́ ànábì náà níparú àwọn problems báyìí tánàbí dẹ́ sàlàyé fún wọn pẹ̀lú ẹ̀kọ́ tí ó tẹ́ pé yẹn sọ́sọ́kúsọ tẹ́rẹ́lẹ̀ wọn sọ́kẹ́ torí biology là ń kọ́ sígbà náà wọn kọ́ mọ́ sọ́sọ́kúsọ biology ló ní ma lẹ́kọ́ understand wa láì ní nítìjú so adàpé kódà nínú òyìnbó adàpé yẹn òyìnbó ní ìtàn ń pe àyè obìnrin wọ́n ní ìtàn ń ọkùnrin fẹ́ wọ́n private part àbí wọ́n ní private part ní sí so kọ́lọ̀ kó wà pẹ̀lú wa so tàbí fàyọ́mẹ̀ ní pé ó sì máa ń ibi ìdí kéèyàn máa yé bí tí ara obìnrin náà ti máa ń dìde dáadáa nígbà téèyàn bá mọ méjèèjì yìí òun náà ni ìbálò láàrin ọkọ àti ni ó tó mú àdùn tí wọ́n ń fẹ́ ní tó mú ni àdùn expect àdùn táwọn fẹ́ ìgbà yẹn ni ó tó wá nítorí ló fi jẹ́ sí pé kò bá làákàyọ̀ mẹ́ẹ̀dé ènìyàn mú kí fẹ́ súnmọ́bìnrin báyìí ṣe wọn ọkàdẹ̀bẹ̀rẹ̀ náà ọkàdẹ̀bẹ̀rẹ̀ báyẹn náà láì ṣe pé àwọn nǹkan ti kọ́kọ́ sáájú àwọn awọn àwọn ìtìsíwájú kọ́kọ́ sáájú so so torí pé ààyè bí tí ọkùnrin fẹ́ penetrate yẹn ààyè yẹn ó nídi kí lubricate yẹ ìgbà yẹn ni ò ní sí friction lọ́dọ̀ àwọn ní ọ̀dọ̀ yóò ní physics kò ní sí friction nítorí ẹgbà mí tí ò bá sí nǹkan bẹ́ẹ̀ tí ò bá sí nǹkan tó lubricate ayé yẹn friction ó ṣẹlẹ̀ tí friction bá dẹ̀ ṣẹlẹ̀ yóò di pé bóyá èèyàn máa bleed ṣẹ́jọ́ ẹlọ́sáwọ́ nísìn ọkùnrin lè bleed obìnrin sábà máa ń jẹ́ victim jù obìnrin á bleed tó lẹ́lẹ́ fi in most cases ẹ̀rí tán máa sọ pé wọ́n rẹ́pù èèyàn kẹ́ rẹ́pù sábà máa because obìnrin yẹn ready fún nǹkan tẹ́fẹ́ tẹ́fẹ́ understand so ẹ̀ẹ̀dẹ̀ láwọn nǹkan kọ̀ọ̀kan tẹ́ kọ́ ṣe ṣáájú ẹ̀kà bẹ̀rẹ̀ sí for sex ẹni ẹ̀kà bẹ̀rẹ̀ sí máa bá lò ní tipátipá nígbàtẹ́ ń bá lubricate ẹfẹ́ penetrate so definitely nǹkan ó ṣẹlẹ̀ friction ó ṣẹlẹ̀ tí friction bá ti ṣẹlẹ̀ yóò bring about kí obìnrin yẹ kó bleed ẹ ti understand so àwọn nǹkan wọ̀nyí ni ṣẹ̀ríà wa ti ṣàlàyé fún wa ní fọ̀síwẹ́wẹ́ àmẹ́bí tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni pé ọ̀rọ̀ ìbálòpọ̀ láàrin obìnrin àtọkùnrin ọ̀rọ̀ Islam ò fi ṣeré rárá Islam kọ́ wa ní ẹ̀kọ́ tó ní agbára lórí ẹ̀ mo sọ wípé ẹ̀ẹ̀lẹ́ ẹ̀sìn Islam ẹ̀sìn tó perfect ni ẹ lè rí ìkankan nínú àwọn aspect ìgbésí ayé wa kájẹ máa tó sọ tẹ̀sìn tó ẹ́ pé islam jí sàlàyé fún wa elaborately islam sàlàyé ẹ̀ fún ẹ tẹwà fẹ́ ṣe nǹkan báyìí báyìí islam ti sọ wípé ó ṣe báyìí lẹ̀kọ́ tó wà fún báyìí làwọn nǹkan tó wà fún báyìí làwọn nǹkan tó wà fún so eléyìí ló ń jẹ́ kó yẹ pé ẹ̀sìn islam ẹ̀sìn tó perfect ni tí ò nídi pé kẹ́nìkan kọ́ẹ̀sẹ̀ wá máa wá import ìròrí kan wọlé ẹ̀ tí understand ò nídi láti import ìròrí kankan

ayyukum ahsanu amala ta lẹni tí ó lo àyè yẹn dáadáa ahsanu amala òun náà lẹni tí ó bá lo àyè yẹn sí ọ̀nà bí tọ́lọ̀ bá lo si o se sí ó ṣe dáadáa nìyẹn àdánwò ẹlẹ́ẹ̀kejì ní pé ẹni tó ba lo ọ̀nà yẹn sọ́nà haram ọlọ́run ba adikila fi na náà wò nìyẹn understand mo ẹwọ bọ́lọ́wọ́ bá lékẹ́lá ṣe dá tọkùnrin ẹwọ bọ́lọ́wọ́ bá lékẹ́lá ṣe so ibà ní sí ọlọ́wọ́ bá dá méjèèjì short that méjèèjì yóò lè máa ṣiṣẹ́ papọ̀ yóò lè máa ṣiṣẹ́ papọ̀ ẹ imagine kọ́lọ́wọ́ bá lékẹ́lá wá dá tọkùnrin bó ṣe dá tóbìnrin kó jẹ́ sí pé àyẹ̀pamọ́ ọkùnrin àtàyẹ̀pamọ́ obìnrin méjèèjì ni wọ́n ni wọ́n rí bákan náà ni méjèèjì rí báwo àtàyẹ̀pamọ́ obìnrin tó obìnrin náà wá irú àyẹ̀pamọ́ sọ́lọ́ ń dá fọ́kùnrin náà lọ́rọ̀ ń dá fóbìnrin báwo la méjì ó sì máa ṣe náà sẹ̀mẹ́ kò lè rọrùn so nítorí ló fi jẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni nínú ọkùnrin tí bá ń bá ọkùnrin ẹgbẹ́ rẹ̀ lásìpapọ̀ irú ẹni bẹ́ẹ̀ ẹni láìlẹ̀ lọ́dọ̀ Ọlọ́run positive positive ni wọ́n tàbí negative negative and ọkùnrin ni wọ́n á positive positive àbí tọ́rọkùnrin ni positive obìnrin negative so báwo ni positive positive nígbàtí yẹn bá mú lọ́dọ̀ àwọn tí ń ṣe electricity nígbàtí yẹn bá mú positive tẹ̀fí fún positive tí ó mú náwá sàfẹ́ kò lè mú náwá tó gbé èjò wà compatible àfi kẹ wá negative kẹfí sí positive ìgbàyẹn lẹ́torí light so ibà ní sí so èyàn tẹ́yẹn bá ń ṣe bẹ́ẹ̀ èyàn nature ni èyàn abuse nature ìtọ́lọ̀ ọba àlékẹ́ lájá ìyẹn sí lónìí ìlòkú lónìí ohun tó lónìí pé ṣẹ́rá àwọn òyìnbó ń gbà míì nígbàtẹ́ bá kọ́ wa ń wé tí àwọn ọ̀nẹ́sáàdì ṣe bí ebí làkà ìkan bẹ fáwọn náà kẹ tó kọ́ wa àwọn òdùn omi tó dá ẹ̀yìn ọ̀pá wa máa lo ìwé yẹn sí ibi tí ó dágbà mi ẹ̀tí ọ̀dá sáàmà yìí sí because àwọn òyìnbó tán kọ́ wa ń wé náà àwọn náà wọ́n tún legalize same sex marriage ẹ̀dá kún sí same sex marriage tó bá kọ́ ìdàwé gẹmu tó bá òfin ìwé gẹmu nígbàtí ẹ bá positive tó fi sí positive ẹ̀tí ọ̀dásán tí a ń pé ó ti tako àwọn principles tó wà nílẹ̀ ó ti tako ó ti tako àwọn theories kọ̀ọ̀kan tó wà nílẹ̀ so àfikọ́ yẹ́ pé positive pẹ̀lú negative so báwo lẹ ṣe lè báwo lẹ ṣe lè legalize the same sex marriage tọkùnrin àtọkùnrin kan máa láṣe papọ̀ kóbìnrin eléyìí náà máa ń pè ní anasex kéèyàn máa bá ara èèyàn sùn nídìí ayé lé ìyàgbẹ́ tọ́lọ̀ bá ní kí àyípa mẹ́tùwà àlèdébẹ̀ náà tàbí oral sex kí èyàn máa bá èyàn sùn láti bí ẹnu sẹ́gbàwò èyàn máa ń bára wọn sùn láti bí ẹnu wọ́n bẹ̀rẹ̀ máa bára wọn sùn láti bí imú torí mi observe pé wọ́n pé ibi tí o bá wà ibi tí o bá wà náà wá káàkiri o so ẹ báyìí nísìn tó bá yẹ pé ihò ni àkíló ní tó bẹ́ èyàn ṣe lọ àbí o ìgò àbáwọn ohun tó bá jọ bẹ́ẹ̀ because èmi fẹ́ mo fẹ́ lè observe pé bóyá bí tán bá ti ríhò tẹ̀kún wọ́n ríhò níbi anus wọ́n dẹ̀ ríhò níbi ẹnu tí ó bá ní sí àmá ohun mú bí ẹ bá ní oúnjẹ rẹ̀ yọ́ fàmúya tàbí etí ọba ẹ̀rọ sí ẹ̀ létí ó ṣe é ṣe kéèyàn dọ́dọ̀ yé àwọn tí máa ń tọ́jú etí tí ó expand ẹ ti understand so gbogbo eléyìí báyìí lára àwọn nǹkan tó yẹ pé Islam ti kọ̀ fún wa lórí ẹ̀yìn so ibà ní sí mo ní torí mo lẹ́rìí alákọ̀ọ́kọ́ pọ́lọ́wọ́n bá lékẹ́lá pàtàkì eléyìí báyìí o ní pé Ọlọ́run bá dá àyè méjèèjì fọ́kùnrin àtobìnrin ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì o ní wípé ìgbà tí Ọlọ́run bá ti sáájú nù mọ́ Ọlọ́run bá wípé téèyàn bá dá ọkùnrin nìkan táà dá obìnrin sí ìgbésí ayé ọkùnrin ti complete ọkùnrin nídìí náà ọkùnrin nídìí èèyàn tó yẹ sí pé ó nídìí ẹni kejì tí ó ma tí wọ́n jọ ma gbọ́ kátà láàrin ara wọn nígbàtí Ọlọ́run bá lè tí mọ́ Ọlọ́run bá ti sáájú lórí ẹ̀ Ọlọ́run bá lè Adam láti ma jẹ́yàwó ẹ̀ bákan náà nínú àwọn ẹ̀rí bá lè wa òun ni wípé nǹkan yìí ló ń mú ọmọ wáyé ọmọ tàbí yẹn nǹkan tó mú ọmọ wáyé lélẹ̀ ọlọ́run bá lè tẹ́ládẹ̀ fẹ́ kí a reproduce ká so ibá n'isi nítorí pé ẹ tí a bá máa ma bóòlà wa yóò ṣe wáyé náà sẹ̀pẹ́ tí ọba so ni ni ó fi so nítorí ẹ̀ká lè bá àbábí tó pàtàkì dé nìyẹn léyìn àbá sì fẹ́ bímọ àbí kó ṣe kíni àbí kó ní ìbálò láàrin ọkùnrin àtobìnrin àyàfi yàwá mọ́ríyàmù nìkan àtànẹ́bì adam so ibá nìsì aléhìmọ̀ sọ́látù wọ́sàlá ìyàwá mọ́ríyàmù ní òní bùkátà sọ́kùnrin tó fi bímọ ọlọ́run bá lékẹ́lá fi ti ẹ̀sà mi ni kò ẹ́rìkẹ́ lẹ́yìn ìyàwá mọ́ríyàmù kóbìnrin kan wá lóyún lónìí kó wá ní ẹ kìíní kan tó òun rọ́kùnrin o sẹ́wọ̀n pé ìyàn sọ pé scientifically ṣé ọwà common sensical pé ọ̀rọ̀ ọkùnrin onye wá kò mẹ́ni àwọn ènìyàn máa dá sí pé ìwọ́jẹ́ ìyàwó Maryam kọ́ ìwọ́jẹ́ ìyàwó Maryam àbílẹ̀yìn Maryam ta ló tún ti rí láyé rí lẹ́yìn ní lọ́kọ ẹ̀tí oyún ní fò mẹ́ ẹ̀tí ọ̀nà sáà wọ́n mú gbé sínú oyún fò mẹ́yà gbà tí then nínú àwọn nǹkan tí a tún láti understand nínú àwọn ẹ̀rí tọ́lọ́wọ́n bá lékẹ́ àbíjẹ́ kó yá pé nǹkan pàtàkì nínú ìsẹ̀mí ọmọ èdè nìyà òun náà ni pé Ọlọ́run bá lékẹ́ àbíjẹ́ kó yé wa nínú al-Qur'an nínú suratu nínú suratu suratul Baqara Ọlọ́run bá ní nisa'ukum harthun lakum fa'tu harthakum anna shi'tum ọlọ́run bá ní nisa'ukum ọlọ́run ní àwọn ìyàwó yín àwọn obìnrin yín harthul lakum wọ́n dà gẹ́gẹ́ bí ọgbà oko fún yín ni fa'tu harthakum anna shi'tum ọlọ́run bá ní ẹ máa wọnú ọgbà oko yín bọ́bá ṣe wù yín shi'tum so inshallah ẹ kí n kí n má postpone yẹn kí n sáré explain àwọn kankan tó gbé àwọn ẹ̀kọ́ wà ń bí áyà ìtópọ̀ tọ́lọ̀wọ́n bá wá ní ká wọnú ọgbà oko wa ẹgẹ́ bó ṣe wùwá àwọn àbá ní kílódé tọ́lọ̀wọ́n bá lékẹ́ láti fi àwọn obìnrin wé oko ẹ̀tí ọ̀nàsán àwọn obìnrin rẹ̀ lọ́mọ bínú pé a kílódé tọ́lọ̀wọ́n bá lékẹ́ láti wá fi àwa wé oko àwàjí kó yí àwọn obìnrin pé à ẹmẹ́jẹ káwọn àwọn orientalist ẹmẹ́jẹ ká dáadọ̀ ní irú in tó dá lóko because yóò bá sóko wà ní jẹun àrí ẹn pé Nigeria gẹ́ẹ̀sì àti fẹ́ back to farm báyìí because a ti mú epo mú epo epo gọ̀ọ̀fẹ́ tó wà mú báyìí

ṣe tó burú ní oko ṣẹ́ nǹkan tọ́lọ̀ ọba lẹ́gẹ́lá fi fi àwọn obìnrin wé oko o ní wípé oko ààyè bí táà ma ń gbìn nǹkan sí tí ó wù ní àwọn obìnrin náà ààyè bí táà ma ń gbìn àtọ̀ sí tí ó sì wù tí ọ̀dọ̀ mọ́ ni wọ́n ẹ oko nìyẹn torí pé oko èyàn lọ síbẹ̀ èyàn kọbẹ̀ èyàn dẹ̀ wá nǹkankan yóò kìbọlẹ̀ èyàn dẹ̀ mọ́ expect pé ńgbà tó bá yá kí nǹkan ẹyọ ọmọ àríọ̀ kọ́ ni so bẹ́ẹ̀ náà lóbìnrin náà ààyè bí oko làwọn náà àyíkájẹ́ pàṣà àwọn ẹgbẹ̀rẹ̀ jù ni asma expect èso láti alhamdulillah yóò padà mẹ́tò jáde ẹtí ọ̀nà sáà so ìtọ́nà ọba àdíkẹ́ fún fún oko nìyẹn ẹlẹ́ẹ̀kejì nínú reason tọ́nà ọba àdíkẹ́ fún wọ́n wé oko ní ọ̀dọ̀ ọkọ wọn ó ní pé ńgbàtọ́ bá wo ń kálukú lè wọnú oko rẹ̀ ẹ̀dàkùn mọ́fẹ́ lóko lóru tí ẹ fẹ́ mú mi nígbàtí bá ti dóko yín kí má ti dóko yín ní problem oko mi ni mo ní mo fẹ́ lọ lóru mo lè lọ oko mi ni mo ní mo fẹ́ lọ lọ́sàn mo lè lọ oko mi ni mo ní mo fẹ́ lọ láàárọ̀ mo lè kódà mo lè ní mo fẹ́ sọ́sọ́kọ́ sọ́mọ́ mú yẹn sí ìdí tọ́nà ọba lè gẹ́fì fún owó oko nìyẹn nítorí ẹ̀ ọkọ wọn tó bá lóun fẹ́ lóko láàárọ̀ ó lè lọ tó bá lóun fẹ́ lóko lọ́sàn ó lè lọ tó bá lóun fẹ́ lóko lóru ó lè lọ tó bá lóun fẹ́ sùn sóko ẹjọ́ sùn síbẹ̀ tó ilá nísì so oko wa ni wọ́n tó bá jẹ́ òyìnlẹ̀ ẹ̀tí ọ̀nàsán kò bá wù mí kí n gbàná bí sọ́jà ti já sókò mi okò náà ni mo dẹ́ ń lọ kéèsè bòmí mi lọ jíṣu oríṣi wà mo gbàbẹ̀ tó bá tún gbàbá mo tún lè mo fẹ́ gba ọ̀nà bòmí ìwọnú okò mi mo tún gbàbẹ̀ náà nìyẹn ẹ máa pẹ́ kò sí tọ́kẹ̀ wọ́n bẹ́ ṣe bẹ́ mi ni mo fẹ́ pẹ́ jí ń pẹ́ náà tó bá tún jíjọ tó lá mo tún lè ìdí ẹ̀ ni pé ọ̀nà tí in ti ṣẹ́rí àjíkò yí wá ń bí ni pé tọ́lọ̀ bá díkẹ́ fi àwọn obìnrin wí oko ni pé ọ̀nà tá lè gbà penetrate àwọn obìnrin ọ̀nà tọ́kọ̀ ni kó sá ti jẹ́ sí pé oko lọ penetrate oko onílàyé ibi táwọn obìnrin ti ń bímọ ẹ ti understand penetrate ọ̀nà tó bá wù penetrate oko rẹ ṣẹ̀rí àjíkò yí wá wípé penetrate oko yẹn láti wájú

ẹni wá ló akẹlúédé Umar wá ló rẹ̀ akẹlúédé ó là nẹ́bì mọ wọnú ilé mi látẹ́yìn mọ wọnú ilé mi mọ gùn nǹkan gùn mi látẹ́yìn ah. àrẹ́bì wá dákẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ àfáàkẹ́ ní sábàbù nùzúlì áyà ni mọ̀ nìyẹn wá dákẹ́ táyà ìfi wá sọ̀kalẹ̀ pé ọlọ́run bá rẹ̀ pé nisa'ukum harthul lakum fa'tu harthakum anna shi'tum àwọn obìnrin yín ọgbà oko bí ọgbà oko náà jẹ́ fún yín ẹ máa wọlé síbẹ̀ lọ́nà ìgbà tó bá wù so áyà inú jẹ́ pé pé pé ṣẹ̀rí kọ má jẹ́ sí pé ààyè ibi tó bìnrin ń gbà ṣe ìgbọ̀nsẹ̀ òun láti kí ni ó là ń wọlé sí tí èyàn bá fi lé wọlé síbẹ̀ yẹn nínú àwọn kàbá ìrí ẹ̀ṣẹ̀ tó lágbára ni ṣe bá nísìn bákan náà nínú àwọn èdè tó fàtà yẹn fi sọ̀kalẹ̀ wọ́n jẹ́ Yahudi wọ́n jẹ́ ẹ̀ndọ́ sí pé wọ́n ní belief wọ́n nígbàgbọ́ wípé ọmọ téèyàn ó bí yọ́yọ̀ yàkúyà ọmọ ṣe bá nísìn yìí so ọmọ tí ò ní ọmọ tí ò ní dáni èyí ó bí abirùn èyí ó bí abirùn ọmọ tí ẹ̀ bá wọlé sí ìyàwó èyàn láti ẹ̀yìn nígbàtí ẹ̀ bá ní àsìkò pẹ̀lú ẹ̀ but ayà ọlọ́run bá lẹ́kọ́lá bá sọ ayà rí kalẹ̀ láti fi jẹ́ kó yọ ah, ipá ìrọ́ làwọn ìyàwó dín pa so ibà ní sí èyàn lè wọlé sínú ọgbókó èyàn nígbà tó bá wùyàn nítorí ìjẹ́ pé nígbà táwọn àwọn sọ̀hábà tí wọ́n dé Madina àwọn sọ̀hábà wà ní Muhajirun wọ́n máa ṣe bẹ́ẹ̀ ní Maka wọ́n máa wọlé sí àwọn ìyàwó wọn lára ní àwọn ọ̀nà tí

èyàn fọ́ mú ẹkún so tẹ́yìn bá fọ́ tóbìnrin bá fọ́ mú ẹkún ọkùnrin ọmọ wá ní ìbálòpapọ̀ pẹ̀lú ẹ̀ ẹ ti understand irú nǹkan fine wọ́n máa ń ṣe ní mẹ́kà ọkùnrin the same approach fún obìnrin ó the same method ó the same method tóhun ti tóhun ti pass and partial of so obìnrin yí ti ẹ̀ àwọn òkín ṣe obìnrin wá kọ̀ fún wípé àwọn ah, òní tí àláwọ̀ ẹ̀kọ́ òṣèlú kàbáyìí tí tó ń fi lọ bèèrè lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tó ń bá lọ bèèrè tánìbọ̀ wá sọ wípé ó tọ́ káti káwọn ṣe bẹ́ẹ̀ tí òun máa gbà fún ẹ tó wá lọ bèèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam Ànábì sallallahu alaihi wasallam wá jẹ́ kó yé ayà ni wá sọ kalẹ̀ bẹ́ẹ̀ wípé àwọn obìnrin yìí bí ọgbà oko náà jẹ́ fún yín ọjẹ́ sábàbí ẹlẹ́kẹta rí ẹ máa wọnú àgbà oko yín ẹgbẹ́ bàbá so ibà ní sí so lànàbí sallallahu alaihi wasallam fi jíkọ́ ẹ pé ẹ wọlé sí wọn láti wájú ẹ wọlé sí wọn látẹ̀yìn so ibà ní sí kọ́ sáà ti jẹ́ sí pé àyè ibi tó yẹ kẹ wọlé sí ní kẹ wọlé sí inú hadithu mi na bákanáà nítorí àsìkò mi ti fún gan ó jẹ́ kí sára ma a ó ní pé ẹnìkan lọ bá nàbí sallallahu alaihi wasallam ọlọ́bìnrin rán nàbí pé òun fẹ́ òun fẹ́ báyàwó òun lásìpọ̀ so ó lè wọlé látẹ̀yìn ànábì níbẹ̀ ni ó lè wọlé látẹ̀yìn ọkùnrin wá ń lọ ànábì wá pé padà pé wá because anabi to my pé misconception lè wà ó lè wọlé látẹ̀yìn kọ́ máa lọ understand pé òun lè máa òun lè máa penetrate anus kọ́mọ̀ be tó lọ gbóyé ni anabi ò sì ní sọ̀rọ̀ láyé kọ́wá jẹ́ sí pé yóò wá fi àwọn èèyàn lẹ̀ lórí àwọn ambiguities nǹkan tí ó wà ambiguous anabi rẹ̀ fi èèyàn lẹ̀ lórí nǹkan tó wà ambiguous yóò sàlàyé tí ó clear ni anabi wá pẹ padà pé wa. anabi ní sọ́mọ̀ yí pé ihò méjì ní ń bẹ ní àyè ibi tá ń sọ ẹ àwọn oníbẹ̀ ni Ànábì ní ihò tí obìnrin tí máa ń tó mìírí tí máa ń bí ma ní mo ní ọwọ́lé sí látẹ̀yìn o kéèsè owó ẹlẹ́ẹ̀kejì o ẹ ti understand Ànábì wá clarify rẹ̀ fún ní tàbí fàyọ́ bí ní pé àṣíyàn lè ṣe bẹ́ẹ̀ bákan náà nínú àwọn kata láti fàyọ ni pé ṣẹ̀ríà gbà wá láàyè kí ọkùnrin àtobìnrin kí wọ́n máa rí òhò ara wọn so ibà nísìn ọkùnrin ó lè rí ìyàwó rẹ̀ ẹgẹ́ bọ́lọ̀ wọn bá ṣe dáa tí ó rí láti rún orí títí dórí ẹ̀kánná kankan ọlọ́run bá lè kílá pàmìtì wà bẹ́ ṣẹ̀ríà pàmìtì wà bẹ́ ẹ̀rí pé ṣẹ̀ríà fún wa ní àwọn ọ̀nà tí ìgbésí ayé fi rọrùn fún wa gan sẹ́wọ̀n sábà yìí sí bẹ́ẹ̀ náà ni obìnrin náà òun náà lè rí ọkọ rẹ̀ ẹgẹ́ bọ́nà ọba ṣe dá aláìwọ aṣọ láti inú orí títí dédé kan ẹsẹ̀ láìsí aṣọ kankan ma ká ní lárúbáwá because time wá ti lọ gan ṣe bá ní sí kéde ṣe káàkà ní lárúbáwá labùkátà ṣe bá ní sí yìí so Ah, alhamdulillah àwọn náà sì lè kálárùbá níwọ̀n bá tọ́lọ̀wọ̀n bá ní kálíkà tí ó yẹ kọ́ ní problem but in ta fẹ́ mú ní knowledge tó wà nínú ẹ̀ ẹ̀ tí understand báyìí sí so tá bá dẹ̀ ní time and láti manage time wa fine in ta fẹ́ tí mọ̀ wọ́n bá lọ bẹ̀ ni pé a sharia permit wa bẹ́ẹ̀ kí ọkùnrin kó rí òhò ìyàwó rẹ̀ in fact sharia permit wa nínú àwọn ìgbádùn ta lè ní onípé kíyànjọ máa wẹ̀pọ̀ pẹ̀lú ìyàwó yàn pẹ̀lú ìtọ́rọpá anẹ́bì àti àyíṣà àwọn náà jọ máa wẹ̀ papọ̀ nínú léèwẹ̀ lẹ́ẹ̀kanáà tó ibẹ̀ ní sallallahu alaihi wasallam ẹwọ́rú àwọn enjoyment yẹn ẹwọ́rú ìfẹ́ tí ó máa bí wá láàrin ọkùnrin sóbìnrin kí a máa wẹ̀ pẹ̀lú ìyàwó yẹn bí yẹn ṣe ń wo pẹ̀lú bí yẹn ṣe fojú kékeré wo yẹn nǹkan tó pàtàkì nípa wallahi alazim ó show love obìnrin tí yàn bá nífẹ̀ẹ́

ẹ̀rẹ́ àjọ ìrọ̀kọ̀ lónìí yóò ti mọ̀ pé ń bínú nù àríwá ní ẹjá lọ wẹ̀ ọmọ ẹjá lọ wẹ̀ ẹ ti mọ̀ pé ń bínú ẹ ti ọ̀dá sáà ẹ bá wẹ̀ tí tẹ́mọ̀ wẹ̀ tèmi ọ̀dá kí ló dé ẹgbàjọ́ ìlẹ̀ wá pẹ́ lára ẹ̀ wá pẹ́ wọlé ńkọ́ òun ti wá sọ ẹ̀ tẹ́lẹ̀ fẹ́ pé bí ìwẹ̀ lọ́gbẹ́ á jẹ́ ti ẹ̀mẹ́ ẹgbàjọ́ pẹ́ wọlé lára náà ni ẹ mo sì wá ní tí ire tí ire tí ìrí nítorí mo fi kẹ́ lọ wẹ̀ ti yìn ọ̀dà mọ́bìnú mọ́bìnú ọ̀dà yìí ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọ̀dà já lọ́wẹ̀ papọ̀ ẹ sì lọ́wẹ̀ ànẹ́bí a máa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ nínú àwọn nǹkan tó pàtàkì tí ẹ ń láti ṣe pẹ̀lú obìnrin kódà Islam jẹ́ kó ìwà pé tó obìnrin bá ń ṣe haidọ̀ lọ́wọ́ obìnrin menstruate lọ́wọ́ ẹ lè máa enjoy ara yín tẹ́ máa bára yín ṣeré tẹ́ máa jọjọ lọ́mọ́ra yín ẹ ara yín ẹ take care fún nǹkan yọkan tẹ́ ń láti sọ tó jẹ́wọ̀ fún yín òun náà ní pé kíní tó bá ti lè kọjá yẹn Ànábì ní isna'u kulla shay'in illa an-nikah Ànábì ní ẹ máa ṣe gbogbo nǹkan pẹ̀lú àwọn obìnrin tó bá ń ṣe àìdọ̀ lọ́wọ́ àyàfi sexual intercourse except sexual intercourse ó ní kan ẹzẹ́ kíní ó ní kí ẹkùnrà dúó fún nítorí ẹlọ́bíjẹ́sí Ànábì Àìṣà radiyallahu anha ó jẹ́ kó yé wa nínú hadith Imam al-Bukhari gbà wá tí ẹni àánú yẹn tí ń sì tú tó náà bẹ́bí sàlùmọ́nù hadith ẹ̀kọ́ ẹni àánú yẹn wá ń lò ó Bukhari lọ́gbàá wá pé ànábì a máa báyàwó rẹ̀ sùn bá ń ṣe àìbọ̀ lọ́wọ́ ẹwà ilẹ́kọ̀ of the highest order of the highest rank ilẹ́kọ̀ ni ẹ̀nà subhanallah nítorí pé ó fẹ́ tako súnnà nǹkan tó wà clearly stated tó wà glaring ẹ̀ tí understand báyìí sí tí ò tí ò ní tí ò lójú rárá kí ẹ̀dẹ̀ fẹ́ máa fún ní àwọn mini mi ẹ tí ó understand sẹ́mu pé ó ṣò wípé ẹni aláìmọ̀ká ni fine Aisha radiyallahu anha ó ní káàna nàbí sallallahu alaihi wasallam ya'muruni fa attaziru wa yubashiruni wa ana ahid anábi sallallahu alaihi wasallam a máa pàmí láṣẹ fa attazir pé kí n lọ róyìró wa yubashiruni anábi ọmọ wa fara romi a ma wa di mara wa a ma kí sara wa wa ana haidun èmi dẹ̀ ń ṣe haidọ̀ lọ́wọ́ ẹ̀dá kò kí ni rísìn tánàbí fi ní kí a ń ṣàlọ́ róró ṣe nítorí wípé ká má bàa débi tí kiri ibi tọ́lọ́wọ́ bá lékẹ́ lọ́fẹ́ ni ẹ̀dàkùn bọ́lá máa rọrọ̀ wọn tó pẹ́ ìtìzáàrọ̀ ìtàzàrọ̀ yẹ kẹ́zìrú ìtìzáàrọ̀ ìtumọ̀ ẹni pé kíyàn sí kíní o kíyàn tá ìrápá kíyàn ró ìró mara kíyàn fi nǹkan kọ́va ara àyàn so ibi tá a ti mọ́ mú ìzáàrì ẹnkọ́gbọ́ alámọ̀ ìzọ́tún mú mẹ́rin láàrín sọ́fíìsì àkọ́ ìzáàrù ń tán pé bẹ́ẹ̀ nìró bóòlù sí wá túnmọ̀ sí pé àrẹ́bì ní kí n lọ fọ abẹ́ mi àrẹ́bì wá ní kí n lọ fọ abẹ́ mi àrẹ́bì ọmọ abá mi ní nǹkan pọ̀ ẹ̀dàkùn ìróró sí wá papọ̀ mọ́ fífọ abẹ́ literally sọ papọ̀ kó papọ̀ náà and ẹni tó bá ní in tó kéré jù nínú ọmọ lárúbáwá kódà wáyé pé ìdárí lónìí pé kò ní certificate 3 lọ junior waec lónìí nínú kéwú yọ́ ma ìtumọ̀ ìtìzá yọ́ ma pé ìtumọ̀ rẹ̀ ní pé kíyàn máa róró ká máa sọ wípé ibi láwọn tí ń tírènì àwọn tí wá dá sí mẹ́sìn ibẹ̀ lẹ́ni yìí nítorí pé kò tí ẹ̀sùn mọ́ra wọn rárá fine àmọ́bí táwọn fẹ́ lọ ń nítorí pé fẹ́ lo hadith ẹ̀lọ́dé káyà lọ síbẹ̀ àdẹ̀gbọ́rọ̀ sí gbàtà àgbọ́rú àwọn ọ̀rọ̀ àìmọ̀kẹ́bẹ̀ tí ń lọ láwùjọ wa ibi táwọn fẹ́ lò ní pé àsìtìyàn bá ń ṣe tóbìnrin ni pé tí àwọn bá ń ṣe haidọ̀ lọ́wọ́ wọn wà lè jáde kó lé wọn ní bá jẹun má wọn ní bá mọ má wọn ní jọsùn lórí ibùsùn kan náà mọ́ kódà kò gbọdọ̀ fọwọ́ kankan má tí jọ́ fi parí haidọ̀ yẹn lọ́nà ọba àdìgbà ń kó yọ àpé ah, àwa o ọlọ́wọ́n bá níkàtí kó yá pé yasalunaka anil mahid qul huwa adhan fa'tazilu an-nisaa fil mahid ọlọ́wọ́n bá ní àwọn yahudi àti nasọ́rọ́ wọ́n bọ̀ wá dìrà nẹ́bí lè rẹ̀ nípa ìdájọ́ haidọ̀ obìnrin menstruation qul huwa adha ìrà nẹ́bí sọ fún pé ẹ̀gbin ni fa'tazilu an-nisaa fil tó bẹ̀rẹ̀ bá ń ṣe haidọ̀ lọ́wọ́ ẹ má máa súnmọ́ wọn ní súnmọ́ tí ń dọ́mọ́ dànàbí sọ́lọ́ sáà fi ń sọ fún nínú hadith mi ò ti kélé kan bí arábì ní isna'u kulla shay gbogbo nǹkan ni a máa ṣe pẹ̀lú obìnrin tí bá ń ṣe nìka tí bá ń ṣe àdọ̀lọ́wọ́ illa nìka àyàfi kẹ́ mẹ́sì kíni kẹkà máa ní sexual intercourse pẹ̀lú ẹ̀ ìyẹn náà lára nǹkan tá a lè ṣe pẹ̀lú obìnrin ni ṣé wá rí tẹ́yìn bá fẹ́ ní sexual intercourse pẹ̀lú obìnrin inú tí súnà ni pé ká ṣe mùláàbà foreplay ká kọ́ ṣeré ṣáájú náà torí pé a rí eléyìí nínú àwọn àhàdìtù tó pọ̀ níbi Ànábì sallallahu kò kàkí rọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀ ànábì ọkọ̀kọ́ bá wọn ṣeré yóò bá wọn ṣeré dáadáa dáadáa débi pé àyè ibẹ̀ yóò fi wet débi pé ara ọkùnrin náà fi strong nítorí pé méjèèjì wọ́n ní kí àyè obìnrin wet káàrọ̀ ọkùnrin strong kí penetration tó lè ṣẹlẹ̀ àdámà àyè méjèèjì nìyẹn so níbi foreplay yẹn níbi eré ṣíṣe yẹn ibẹ̀ lára ọkùnrin ó ti strong ibẹ̀ láyé obìnrin ó ti wet ara ọkùnrin tó strong kára obìnrin kó wet o ní sign ní pé readiness ti wà pé ìṣẹ́tẹ́ ti wà láti pé kí àyè méjèèjì ẹ̀kọ́ ṣe kíní o kí wọ́n penetrate ara wọn ẹ ti understand so o ní sign readiness so ilé ìbàdàn jẹ́ pé ó pàtàkì gan ìmọ̀ ṣeré síwájú kíyàn tó ṣe kíní ṣe wá rí bí mọ̀ láàbà yẹn ibi ma ṣeré yẹn ibẹ̀ láti gẹ́ẹ̀tì ẹ̀rígbẹ́mọ̀ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mú ní ìgbà mí ìbẹ̀ tó yẹ sí pé ọkùnrin àti obìnrin tó wọ́n enjoying sex tó wọ́n gbádùn sex wọn ibi tí wọ́n ti gbádùn ní pé ọkùnrin ọmọ ibi tí ara obìnrin rẹ̀ títí máa ń dìde kò gẹ́ẹ̀tì aerospat ọkùnrin náà gẹ́ẹ̀tì obìnrin náà gẹ́ẹ̀tì aerospat àmọ́ta bá ń ṣe problem wọ́n ti troubleshoot gbogbo àwọn ayẹyẹ wọ́n ti chat nígbà tí yẹn wá network gẹ́gẹ́ mú ti describe ẹlẹ́kẹ́ yẹn ìgbà tẹ́ bá fi chat gbogbo ayẹyẹ ọwọ́ yóò lọ sí ibi tí ẹ ti rí pé ah, ara yá ìbẹ́ ọ̀dá ìpẹ́bẹ́ ibi ìfẹ́ múnáwá ọwọ́ obìnrin náà lọ síbi tí ara ọkùnrin náà ti múnáwá tí a pé ẹ̀tí gẹ́ẹ̀tì láìtí mẹ́ẹ̀ ẹ̀ ibẹ̀ lẹ́wà fi concentration sí ààyè yẹn tẹ́ bá ti lè discover rẹ̀ ẹ̀ ní láti máa waste time ara yín púpọ̀ mọ́ ṣe bá ní sí kése pé kẹ́ mọ́ ṣe ó advisable kí yẹn máa ṣeré àkọ́ṣe in fact kódà kó tó bóyá 3 to 2 minutes or 4 àwọn dókítà wọn padà máa ṣàlàyé yẹn kí máa wọ́n gbàbí tí ó yẹ kí wọ́n but according to experience and àwọn nǹkan tá a ti rí o máa ń dá in fact obìnrin mi máa ń láìkí ẹ̀ e. so ibà nìsí because bí o yóò tó táìmù kan tó jẹ́ sí pé tí eré yẹn bá pọ̀ yóò tó táìmù kan tó jẹ́ sí pé ẹ̀yin gó ti obìnrin obìnrin gan ni ó máa ni ó máa jẹ́ kó yẹ kó ti yá ẹ̀tí ọ̀nà sáwọn ẹ̀yìn sí ni ó máa jẹ́ pé ó ti yá àmọ́ nítorí mo sọ̀rọ̀ compatibility lẹ́kan sẹ́rí àtètè máa ń ara wa tètè máa ń dìde jùra wa lọ ìwọ wá ti torí pé ìwọ ọkùnrin ó wá ti torí pé ara tiẹ̀ ti dìde but ara wúmù ò tí dìde tó wọ́n wọ́n para tiẹ̀ tí ọ̀gá tára tiẹ̀ bá ti dìde kọ́yákọ́yá kí wọ́n tètè penetrate lọ́mọ wa tó penetrate bẹ́ẹ̀ ìwọ nìkan lè enjoy kóbìnrin máa enjoy ó dẹ̀ chíchí ẹni ẹ so lára àwọn fundamental human rights tó bá ń sọ̀rọ̀ human rights ẹgbẹ́mọ́ ní kò sí gàtí Islam ọ̀sá sí lára human rights obìnrin ní pé kó jẹ́ kóhun náà rí kó dé àyè ibi tó ń lo ti enjoy sex because both party ló gbọ́dọ̀ enjoy kéèsè wọ́n nìkan human rights ni ẹ so tó bá ti ṣe bẹ́ẹ̀ o ti violate human rights yẹ ni ẹ so ẹ ní sí tọ́ hey àsìkò ti tó wọ́n ní ìṣẹ́jú mẹ́ta ẹ bá mi time ẹ fi sí because tí ẹ bá time ẹ mo lè wà carried away fine àwọn ah, láti ṣe mùláàbà dáadáa kan bára wọn ṣeré so ninu ẹ̀ náà ni pé àtàbáwá ṣe mùláàbà kan kódà tó bá jẹ́ first night ni ànábì sallallahu alaihi wasallam pàtàkì first night pọ̀ ó dá kó jẹ́ sí bí àwọn sisters wa ara àwọn nǹkan tán láti máa ṣe nìyẹn tó bá jẹ́ first night ìjọ tẹ́yẹ̀ ṣẹ̀ṣẹ̀ ní tẹ́yẹ̀ ṣẹ̀ṣẹ̀ nìká kí a rí àwọn obìnrin tí ó lọ dress up tí ó lọ tọ́jú obìnrin tí ó to lọ́kọ tó fẹ́ tọ́kọ fẹ́ fẹ́ yẹn pé alẹ́jọ́ yẹn is going to be a miracle night ẹ̀ tí understand ẹ̀yíṣẹ́ ìyanu máa ṣẹlẹ̀ lálẹ́jọ́ yẹn so ẹn láti prepare obìnrin yẹn fún kí ní tọ́fẹ́ ṣẹlẹ̀ yẹn so that tọ́kọ rẹ bá wọlé ọkọ rẹ ó bá lórí ẹ̀hà tó dá in fact ìyẹn gẹ́ máa motivate yẹn fún sex ẹ̀ tí ọ̀nà sáma yìí sì kí yẹn bá yàwó yẹn ní kọkùnrin náà dẹ̀ bá kí obìnrin náà dẹ̀ bá yàwó yẹn ní kọ́ bá ọkọ rẹ̀ níbi tó dá so nítorí ẹ̀ èyí wà nù súnà nẹ́bì kódà ìyáwá ìyáwá umu salama nígbàtí yà nẹ́bì fẹ́ fẹ́ Aisha òun ló ṣe gíní òun ló tọ́jú àyíṣà ló ẹ̀tí understand so tọ́bá wá jẹ́ bẹ́ẹ̀ kódà ó dá kíyàn fún yẹn ní nǹkan mú mu kẹ fún ìyàwó yín ní nǹkan mú tí àwọn ọ̀dọ́sá máa ń sìn nínú nǹkan tó tún dá náà ni pé èyàn máa ń fún ìyàwó yẹn ló ń jẹjẹ o tẹ́mà ju òkèlè sí lẹ́nu tẹ́mà fi tíì tẹ́mà rọ́ní tíì tẹ́mà ṣe gbogbo ẹ̀ so ibà nísìn so kódà Ànábì sallallahu alaihi wasallam jẹ́ kó yà pé sọ́dákọ̀ ni tí ó bá ní sí ọlọ́wọ́ àlékílá máa sàn ẹlẹ́sàn lórí ẹ̀ bákanáà ní tí kọ̀rọ̀ gbàgbé ọlọ́wọ́ àlékílá ní wàfí búgbé anẹ́bì ní wàfí búgbé àhádìkún sọ́dakọ̀ anẹ́bì ní kẹ́nìkọ̀ ká máa súnmọ́ ìyàwó rẹ̀ anẹ́bì ní ẹ̀mà gbalada lórí ẹ̀ sọ́dakọ̀ ni lára àwọn ẹ̀rí tó pàtàkì jìmáìrù ni ẹ pé هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم wọ̀tábà alékùn àfà àǹkù títí débi táyẹ̀ parí sí kó ibà ní sí táyẹ̀ parí ní pé bí àìwẹ̀ ṣe pàtàkì tó ọlọ́run balẹ̀ tó fún wa láàyàwẹ̀ aléàwẹ̀ kátùmọ̀ fi ṣe kí ni o ibi tí sex ṣe pàtàkì dénú sẹ́yìn mẹ́rin dénú so níparí òun náà ni pé kí a wa ṣeré dáadáa so ibà ní sí kí ara ọkùnrin àti ara obìnrin kó fi di pé méjèèjì dìde dáadáa so ibà ní penetrate so ibà ní sí so àbákan náà tí a bá rí wa kárí pé tọba ó kéré jù tàbá second round kárí pa àsàlùwàlá ó kéré jù nìyẹn tí a bá rí pé àyè wà dáadáa kárípa àwẹ̀ tó bá nẹ́bí sallallahu alaihi wasallam ní ó máa ń jẹ́ kí ara ó tún máa jẹ́ kára nà dáadáa àrọ́ tó padà sípò ẹ ti gbogbo energy tẹ́ ti lose yẹn gbogbo ẹ̀ during the process ara yóò tún ẹ tún regain strength padà kẹtù tó padà tí a understand at least kẹjẹ tó sàlọ̀ látánà ẹ̀sẹ̀ pé gáàbù ti wà ẹ̀tún mẹ́ bomi sára ẹ̀yìn ẹ̀wò tí bá fẹ́ báyàwó yẹn lásìkò ọwọ́ akọ́kọ́ lọ wẹ̀ náà sẹ́gbẹ́ ẹ̀ gbogbo nǹkan cool tẹ́mpa ní òkú so eh, gbogbo nǹkan tó yóò wà irú ẹ̀ náà lálùwà ẹ̀pínpín àbáyìí fẹ́ sàlọ̀ aláyọ́ sàlómi àbí ló fi jẹ́ pé ìwẹ̀ lọ dáájù tó téèyàn bá sí ìwẹ̀ tí ó sàlùwà lánàá èyàn lè lọ so èyàn lè lọ mọ́sìmí náà èyàn lè lọ as many as possible láì sàlùwà láì ká máa gbọ́ yípo ọ̀rọ̀ ẹ̀rin kí ẹ̀ sàlùwàlá àbí kí ẹ̀ wẹ̀ ìyẹn lè ṣe náà ìyẹn lè lọ as many as possible ìyẹn lọ lè seven rank eight rank láì sàlùwàlá láì ṣe kíníkan tí ó bá ní sí àmọ́ ó dáa jù tí ẹ̀ bá lè sàlùwàlá tí bá lè ṣe so àwọn nǹkan pọ̀ gidi gan tí ó bá ní sí àmọ́ ìyẹn um, time wá ti lọ gan tí ó bá ní sí àwọn gbogbo ẹ̀ náà ni òun kálukú wa náà ti láti mọ̀ ládẹ́ ti mọ́ gbọ́ elébàá so abẹ́lọ́wọ̀n bá lè kẹ́lá kọ́lọ̀ kọ́mọ̀ dàdí lè so gbogbo àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ báyìí tí èèyàn bá rí pé ìyàwó òun ó ní àwọn laxity so ibà nísìn bóyá ọkọ̀ òun náà láwọn ibi tó kù díẹ̀ sí abin kankan so kéèyàn consult àwọn tán mọ̀ kan educate yàn so ibà nísìn kéde pé solution ni pé kéèyàn wá separate torí pé mo ní ìgbà míì àìní experience ní máa ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti obìnrin gbà mẹ́ta fi ní enjoy sex kéde kọ́ àwọn méjèèjì kéde pé wọ́n wà sexually fit kéde pé wọ́n wà sexually okay okay àwọn méjì wà wọ́n dẹ̀ wà sexually compatible but àwọn méjì tí get ara wọn so wọ́n wá di ẹni ọwá sit wọn down fún ilẹ̀ ṣe máa ń try ilé báyìí ẹ̀sìn tó try ilé in fact kódà èèyàn máa ń fi ẹnu èèyàn máa ń fi sáàyè private part obìnrin yà láti mọ́ ara ìdíde obìnrin náà lè fẹ́ ẹnu sáàyè private àmọ́ oral sex lá ní ò dá kése pé kó mọ́ fi ẹnu sí àyè prophet àtọkùnrin ó yé báyìí nìsí gbogbo àwọn ọ̀nà tó bá yẹ pé o lè mú nǹkan ẹ̀ ṣe bẹ́ẹ̀ so yé báyìí nìsí kọ́lọ̀mbà lè kílá kí ó bá wa kọ́lọ̀mbà kí ó sànù wa gbogbo àwọn ìdílé tó rí báyìí tó yẹ أقول ما تسمعون أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك a sì tún nígbà àjọjọ́ àwọn sọ̀rọ̀ bí ọlọ́mọ tí ó wà lọ́wọ́ àìmọ́ ó sì ṣe àkókò wọn látàgbọ́ kí á tó máa bá ìdàgbọ́ ó sì bá sọ àwọn ọlọ́sọ̀rọ̀ tí wọ́n sọ pa. àwọn tó súnmọ́ jù ní pé kí program yìí kí second stage ẹ̀ wáyé ní ṣáà àti ilé ẹ̀rọ nígbà tí wọ́n yẹ ṣọ́ọ̀tì tó nílò ìgbà tí ó ní discourse tó ṣe pàtàkì púpọ̀ jù fún kíkìlẹ̀ dúró nítorí pé látún kébí kótó ágbébí kòtò ó ṣe é ṣe sẹ́kọ́ ọ̀rọ̀ wa nǹkan tó dàgbà rí àwọn tó dàgbà ní kí program tó máa wáyé lẹ́gbẹ̀ẹ́ mọ̀ ọ̀sẹ̀ kan tó máa sábà jẹ́ ìfàsẹ́yìn òfin ìnáàsì náà lọ adesso usciamo agosto, agosto usciamo eh, adesso si deve anche considerarsi un bello di una pausa cioè la sono quello di uomo c'è il giova adesso vai ci siamo ora c'è il giova non si sa dai la la tu e la tu perché chi era stato questo giova poi chi ha tu per prima diciamo questo sì ah sarebbe così a diversi a uh, medical balance ìmọ̀ iṣẹ́ abẹ́ òde òní jẹ́ ṣé ó ti ẹ̀ ní nǹkan kan tí àwọn dókítà sọ tó ní máa rí sọ àbí tó ti ẹ̀ dá sọ̀rọ̀ ṣé mẹ́ta ọ̀rọ̀ yìí tí ó dá sọ̀rọ̀ sex àbí kò dá sí ọ̀rọ̀ sex á máa gbọ́ ní ẹnu àwọn ẹjọ́ àwọn náà ní dókítà àbúkẹ́lì láti UITH wọ́n ti wà ní ìkàlẹ̀ kí á gbé òkùnkùn sí ọ̀dọ̀ òkùnkùn tí ọlọ́wọ́ ṣe ọ̀dọ̀ òkùnkùn lọ́nà because they know really catchy possible to shower. It's nice. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo àwọn mo kí àwọn afáwà tó bí ẹlákan ẹ gbà mí láyé lẹ́kọ̀ọ́kan ẹbí àwọn kan ní ìbẹ̀ tó jẹ́ rí àti ilé sọ ní yorùbá rẹ̀ lágbára dé àwọn kan ní ìbẹ̀ tí ò sí yorùbá rẹ̀ láwọn kan ní ìdáná sọpọ̀ á try as much as possible ó jẹ́ pé ọ̀pẹ́ta bá sọ ìwà náà láàyè rí gbọ́ yé mo ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn abstance àwọn ti bá wa sọ lórí Eh, sexual issues lórí sexual issues àtàwọn àwọn challenges tó máa ń ṣẹlẹ̀ especially ní láàrin ọ̀pọ̀ láyà eh, ìmọ̀ ètò ìlera náà kò dákẹ́ nípa rẹ̀ because ó máa ń jẹ́ ìgbà tó máa ń ṣe tó lè ṣe àkóbá nínú fún àlàáfíà rẹ̀ àárín ní Eh, oríṣiríṣi ìgbẹ́ ló ti wà láyé sí ṣẹ̀gbẹ́ta bá sọ̀rọ̀ nípa marriage eh, ọ̀rọ̀ lọ́kọláya ní ayé ìsìn lọ́sọ̀rọ̀ bá wà sọ̀rọ̀ àti ìgbẹ́ ìgbésẹ̀rẹ̀ tẹ́tẹ́lẹ̀ láàrin ìdàpọ̀ láàrin ọkùnrin àlóbìnrin lẹ́yìn bàtà bá ti ṣe gbogbo àwọn the necessary eh, marriage rights but nísìn definition yẹn ó ti yàtọ̀ especially in America and some parts of Europe ó jẹ́ pé àwọn lesbians náà wà àwọn mẹ́rin homosexuals náà wà but èyí tó jẹ́ the right one tí tí ẹ̀sìn gbà láyè tí tó jẹ́ èyí tó bá rẹ̀ láàrin ọkùnrin àtọ́rẹ́ a rí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló lè fa kí ọkọ àti ìyàwó fún ọgbọ̀ra ní nípa ìbálòpọ̀ àkọ́kọ́ a máa ń pè kíní kan ní sexual side tí ẹ̀ bá fẹ́ lásìkò láàrin ọkùnrin àti obìnrin ó ní àwọn stages bíi mẹ́rin tí èèyàn máa ń pàṣù kó tó di pé èèyàn tẹ̀ wá fi lè release látọ̀dọ̀ ọkùnrin àti látọ̀dọ̀ obìnrin náà ó ní ó láwọn stages àwọn stage kan ní desire uh, stage of desire a ní arousal a orgasm then there is a plateau and eventually time to èèyàn máa inject eh, ó sì ṣe pé nígbà ní tí èèyàn bá ní problem pẹ̀lú ẹni àwọn stages yẹn ẹni tí ò ní desire tí ò jẹ tí bóyá ìyàwó mi náà appeal sí àbílẹ̀ pé àbílẹ̀ pé ọkọ rẹ̀ náà kò kéwù ó ṣe ṣe irú ẹni yẹn kò fi gbogbo ara rọrùn lábájá lásìkò àwọn onígun sínú kankan àwọn ìjà ìdíjẹ́jẹ́ yóò fẹ́ lọ wáyé kó wọ́n ṣe láwọn times four títẹ̀ lórí nǹkan tó wọ́n fà ní pé ó ṣe ṣe pé bóyá lónìí nígbà tó ti wà ní ọmọdé bóyá eight or five six ten kó jẹ́ pé bóyá àgbàlagbà kan ó ti fi ọmọ rẹ jẹ láti máa fi bá a lò ó sì ṣẹlẹ̀ ní wọn tó ṣẹlẹ̀ láyé ló ń ṣẹlẹ̀ gbà tó ṣẹlẹ̀ lọ́wọ́ tó ṣẹlẹ̀ lọ́wọ́ tó ṣẹlẹ̀ lọ ìgbà ọ̀sẹ̀ ní ọ̀sẹ̀ kan sẹ́yìn mo rí ọmọ kan ní nda àwọn ọmọ tó ń wọn fúrọ́ọ̀sì mo wá ń bèèrè pé ìgbà wo ló ti mọ obìnrin ó wá ní àti eighty nine tó ti bọ̀ ọdún mẹ́sàn-án ló ti mọ̀ nípa obìnrin mo ní báwo jẹ́ bẹ́ẹ̀ ó ní because ọmọ rẹ̀ lọ́wọ́ àlọ́lọ́ àwọn nígbà yìí ó jẹ́ tó dára tó ọmọ rẹ̀ ti tó di etí ní ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ló wá tó ọmọ rẹ̀ lórí olówó wá tan ọgbọ́ ìtàn orí tó fi rádi pé wọ́n jọ máa lásìkò tó ló ń fàdé pé àdè ìjọfẹ́ eh, ọdún mẹ́sàn-án ló ti bẹ̀rẹ̀ sí ní lásìkò pẹ̀lú rẹ̀ mo wá níta ló wà sí nínú ilé ó ní kankan tó mọ̀ mo níta ló sọ fún ó lóun sọ kankan tí ì bá sì mi tó sọ fún ní ọ̀sẹ̀ kẹsẹ̀ yìí and age yìí tó bẹ̀rẹ̀ age rẹ̀ ti wọ 20 mo ní kí ìgbà wọn wá lè wọ̀n gan wá bẹ̀rẹ̀ sí ní ní girlfriend onígbà tó ń pọ̀ ọmọ ẹ̀dọ́gbọ̀n sẹ́yìn pé ó ti ní early exposure nìyẹn omi tó bá jẹ́ pé bóyá bí àgbàlagbà ọkùnrin ló ń tó wá jẹ́ pọ̀ ọmọ tó gbé wá láti ilé ọkọ yẹn ó máa ń ṣẹlẹ̀ pé àwọn bàbá mi àwọn bàbá bẹ̀yà mi mọ̀ ní àsìkò pẹ̀lú irú àwọn ọmọ bẹ́yẹn tí irú ọmọ bẹ́yẹn bá ti ń tíra láti sọ ẹ mà gba lẹ́nu pé wọ́n gbọ́dọ̀ gbọ́dọ̀ bàbá yẹn lẹ́nu rẹ̀ pé ìwọ nìyẹn gbọ́ ọ̀rọ̀ burúkú lẹ́nu ọdí sẹ́kẹ́tì ló bàbá ọmọ yẹn ò ní lè fẹ́ẹ́sà rẹ̀ tí irú ọmọ yẹn bá padà délé ọkọ ó lè kó láyé ìwọ ní problem pẹ̀lú ó máa ní marital relationship sexual kìnìún rẹ̀ ó máa ní ó ti ní at any stage of uh, development ẹ̀ eh, ó ti rí àwọn nǹkan tó ń jẹ́ ìlera fún so ọ̀pọ̀lọpọ̀ bàbá kò kàn lè láì ọkùnrin irú ẹ̀ máa ṣẹlẹ̀ so ní irú àwọn ọmọ tábà ní sílẹ̀ sílẹ̀ tá máa padà délé ọkọ̀ wọn máa ń sábà ní problem kọ̀ọ̀kan tó ń relate to my sex because of tí wọ́n ti ní in their past because kí ni memory yẹn yóò máa padà na at other time ẹlòmíì ló ń bẹ tó jẹ́ pé bóyá wọ́n rí ìpò rẹ̀ tó ń fi tipátipá bá lò wọ̀ irú àwọn bí àwọn bí tọ́ọ̀gì àwọn burúkú tọ́kàn lóbìnrin tó jẹ́ pé ọkọ̀ gbogbo kò sẹ́ni tí ó máa hàn àbí àwọn ibi sáàkìṣe bá sùn náà ni àtọkọ̀tọ̀ ọmọ yẹn ni mọ́gbà kò sí ìgbà tó ń kọ́ra fún mi ìní process wọn máa ń pa ọmọ mi so irú ìdúró ọmọ tó bá yẹ sí kúrú yẹn bóyá kò tẹ̀ ò lè sọ fún yàn nítorí tìtú pé àwọn irú yẹn bá yẹn wá bá lásìkò irú àwọn yẹn tábàdébí ọkọ̀ ó fún ọmọ ìlú ìrọ̀ so nígbà míì tí ẹ bá ń béèrè question but tí ẹ bá jẹ́ pé ẹ bá farabalẹ̀ fún irú ẹni tó bá wá ọ̀tọ̀ ní nǹkan míì tí wọ́n mọ̀ gbé wá sọ́sìtì but wọ́n ti gbà tẹ́ bá wo sexual history wọn orientation wọn nǹkan ìgbà nígbà tí ìgbà ẹni ẹ̀ tó lè fẹ́ mọ gẹ́ẹ̀tì ancestors ń sọ̀rọ̀ ní irú fact bá máa jáde kì í ṣe information tó máa ń sábà gbé wá kì í sábà jáde mo jọ kan náà nísìn tó jẹ́ student ẹnìkan tó jẹ́ bí ọkù ló bá lásìkò ó bá lásìkò títí ó sọ fún bí ó sọ fún bàbá rẹ̀ àwọn kọ̀ndẹ́mù rẹ̀ tó rọ́rùn pé ìwúrẹ́ ò bọ́ sí ọmọ yẹn padà lóyún in fact bàbá lóyún yẹn lẹ́sẹ̀ tó mọ̀ pé ntọ́mọ yẹn sọ pé òótọ́ yẹn but wọ́n padà bọ́ ti oyún yẹn certificate that thing ó sì ń hàn ti ọmọ yẹn láti bí ọdún bí mẹ́jọ sẹ́yìn up till now tó fi wọ́n fi ní depression tó fi ní depression medical student ọmọ tó fi wọ́n fi ní depression so depression tó ní ìgbà tíjẹ lọ lecture wọn lórí sexual orientation gàgà báyìí àtàwọn sexual disorders after lecture n ló wá padà approach mi pé time ìgbà mo máa rán clinic kó n fẹ́ wá tó wá bá mi ní clinic so ní clinic nígbà tí mo interact pẹ̀lú ẹ̀ ló wá okun ọ̀ àwọn experience certificate so irú yẹn wọ́n fa problem pẹ̀lú sẹ́sì tí wọ́n yẹn bá ń tí ó bá yẹ pé agbẹ́rù intervention tàti ní pẹ̀lú ẹ̀sìn tàti cancel ẹ̀ ta place ẹ̀ lórí medication ó ṣe é ṣe tó bá ká ìlú yẹn over ti lọ́wọ́ ìbílẹ̀ ọ̀rọ̀ ó lè máa ní problem pẹ̀lú ọ̀rọ̀ ó ṣe é ṣe bẹ́ẹ̀. àwọn àwọn nǹkan tó tún máa ń fa problem nípa sex láàrin ọkọ àtìyàwó a ní àwọn medical conditions tó jẹ́ pé aṣojú ìtẹ àìlera tara bíbi tí ẹni tó bá ní diabetes ní sí tó bá wà ní advanced stage ó ṣe é ṣe kó jẹ́ pé irú ènìyàn ọkùnrin yẹn ó lè mọ́ lè mọ́ perform dáadáa mọ́ because àwọn feelings àwọn nerves wọ́n ti ní torí diabetes tí wà láàrin láti gbogbo àwọn oríṣiríṣi chemical ní wọ́n deposit sínú gbogbo blood vessels àtàwọn nerves ẹlòmíbẹ̀rẹ̀ pé kò ní máa ní erection because of the diabetes complication rẹ̀ kódà ẹlòmí bá ní complication ẹlòmí ó dé stage débi pé ó lè yàgbẹ́ sára tí ò ní mọ̀ ọ̀rẹ́ brọ́dà mi kan ó ṣẹlẹ̀ sí ní last week ní ìjẹjọ lecturer chief lecturer tó ní diabetes for bí two years ìgbà tí mi wọ́n rí bàtà pàdé ní sẹ́yìn mọ́nìkà bí eh, eleven days ago ah, kí ló ṣe ń bọ̀dà lọ́nà ìdásẹ́sẹ̀ ó sì wà ní kòrò mo wà nílò rẹ̀ láti bí ọdún méjì tẹ̀lé kí ló tẹ̀lé wa wa mọ́tò in fact ọmọ rẹ ló pin wá ọmọ rẹ ọkùnrin toró gbẹgbẹ kò lè wa mọ́tò àwọn abẹ́ bàbá kalẹ̀ lọ mọ́tò ní somebody tó jẹ́ 58 ó ti yàgbẹ́ sára certificate the same thing tí o bá jẹ́ ìgbẹ́ yíyà sára ó ṣe ṣe pẹ̀lú ìtọ̀ tí o bá jẹ́ ìtọ̀ ó ṣe ṣe kò jẹ́ pé kò tiẹ̀ ní ní erection sẹ́mi kó tọ́kùnrin ò bá ní erection ìyẹn ó lè fa gómìnà gbogbo ní ilé yẹn nígbà náà pẹ̀lú kan tó wà ní lóde abeti sìn àbẹ́ tí ò bá gbogbo yóò sì kí help níta tí ó jẹ́ máa eh, so ó sì ṣètò diabetes ó lè kọ́ hypertension na lè especially tí ẹ̀ bá wà drugs and hypertension na táàpé táàmù sọ ma wọn búlọ́ọ̀kù nǹkan tí nǹkan apart from níbi the penal service ẹ rí i pé àwọn blood vessels tó wà nbẹ àwọn òkú ẹ̀jẹ̀ tó wà nbẹ ẹ rí i pé wọ́n kún ní data tí ẹ bá ní erection tẹ bá kìsì ẹ rí àwọn veins yẹn ó máa ń wà engorged ìyẹn ló máa ń gbé erection dúró but tí ẹ bá lo àwọn oògùn hypertension kan àwọn particular one kan wà bíi eh, adonet alpha metinova àwọn èèyàn máa ń blọ́ọ̀kù àwọn kankan kí ni receptor kan wà tó máa ń blọ́ọ̀kù alpha adrenergic blockage tọ́mọ búlọ́ọ̀kì níbi iṣẹ́ tí wọ́n táwọn ń ṣe tọ́mọ fi tìrìtì àkàtẹ́ṣẹ̀ ìyẹn ó lè ṣèṣe wẹ́rẹ́wẹ́rẹ́ tó bá wà ní tó wà ní sexual eh, tí reproductive eh, gẹ́gẹ́ rẹ tó sì wà ní táìmù tó yẹ kó sì máa ní máa perform tí ó ṣeéṣe kó má lè perform dáadáa àbújẹ máa ní erection because of the drug tó ń tẹ̀lé ṣẹgẹ́ so that is why nígbà ní ẹni tó bá wà tí ìjó jẹ́ ní ọ̀dọ́ kankan àìfẹ́ lè ṣe lórí irú drug tí ò lè jẹ́ kí nǹkan ọmọkùnrin rẹ tó lè sàkóbá nǹkan ọmọkùnrin láti dìde torí yẹn tó lè pọ̀ sí wàhálà mi ní nínú so irú yẹn ó wọ́ sí mi ẹlòmíì wà ló jẹ́ pé dídá rẹ náà gbọ́dọ̀ sí dáa ó jẹ́ ẹni pé tó jẹ́ pé bóyá nǹkan ọmọkùnrin rẹ lè mọ́ ṣàlàyé ó lè mọ́ lè dìde nígbà irú ẹ náà ó wọ́ sí just like àwọn ẹlòmíì bẹ̀rẹ̀ pé bí dídá rẹ ó sì wà ẹlòmí mi lẹ́bi kéde méjì lónìí ó ní tọkùnrin àti tóbìnrin tó jẹ́ bí àwọn aphrodite irú ẹ̀ máa ṣẹlẹ̀ because of a eh, problem during the developmental stage especially the first uh, sixteen weeks of life tí tí problem ọ̀gbọ́n bá wà nínú tí gbogbo àwọn cells ẹ̀ lọ́dún divide as gbogbo ẹ̀ tán move gangan bóyá part nìkan move kó ṣe kó move ó ṣe ṣe kí defensive yẹn kó wáyé so ó ṣe ṣe kí rẹ̀ ní báyẹn kó mọ̀ lè kó máa ní kó lè ní àwọn possible then eh, kíní kan tó ń bẹ tá a máa ń pè ní post traumatic stress disorder bí o ní sì tí àjálù ńlá kan bá ṣẹlẹ̀ sí àjálù ńlá nígbà míì tó jẹ́ nǹkan bẹ̀rù ẹlòmí bákàlà kan ní àṣemọ́rára gbé sí kíní yẹn yóò sì tún máa fọ́n tẹ ẹlòmí lọ ẹlòmí ò lè jẹ́ pé bóyá àwọn ò ní wálé àwọn arẹ́bù wọ́n rẹ́pù rẹ́pù nínú ilé àwọn olè tán wá jalè tán dì máa lẹ́rù wọ́n tó rí ìpò obìnrin tán tó máa wọ́n ṣe bí irú ẹni bẹ́ẹ̀ yẹn experience ló ní pẹ̀lú àwọn tán fi tipátipá bá lò yẹn experience yẹn ó lè wà ní memory rẹ̀ ibo tí ọkọ rẹ bá lábẹ́ lásìkò lọ́pọ̀ ẹ̀ gan ó lè máa ní irúgbẹ̀rù yẹn so irúgbẹ̀rù yẹn gan ó lè ṣàkóbá fún pé bóyá yóò tẹ̀ ara rẹ̀ ó tẹ̀ wá west tí ó tẹ̀ á lè di pé yóò lè receive ọkọ ẹ̀ during intercourse ó lè ní problem ó lè mọ ó lè mọ sí ṣe fún irú bàbá yẹn pọ̀ sí àbí ẹni àjálù ńlá ló jẹ́ pé tó lè tó lè mẹ́rin lọ yàtọ̀ fún kó lè rí ibi àwọn ọ̀gá mìíràn ó lè jẹ́ pé natural disaster àbí artificial disaster rẹ̀ àwọn gbogbo bàbá yẹn tí irú ẹ bá wáyé àbí àwọn wà níbi tí tension zone tó jẹ́ pé kò sí fàyà balẹ̀ ní under that condition èèyàn lè má lè ní one èèyàn lè má lè like sex ọ̀tí ẹ̀ bá ti ẹ̀ lóun like sex ara rẹ̀ lè mọ́ múfù kò sí ẹ̀kára rẹ̀ múfù then another thing ẹni tó bá ní anxiety disorder kí kára ó máa balẹ̀ àìbalẹ̀ ọkàn nígbà míì ìṣesí irú ẹni yẹn ó lè jẹ́ pípa tó bá jẹ́ láàrẹ̀ sílẹ̀ ọkùnrin nǹkan ọkùnrin rẹ̀ yóò dìde but time ọgbà tí ó bá yẹ kó ní àsìkò pẹ̀lú ìyàwó ọ̀sán dáadáa sí ó mọ tètè nǹkan ọkùnrin rẹ̀ mọ tètè wálẹ̀ ìyẹn táwọn pè ní psychogenic eh, eh, psychogenic energy so àwọn nǹkan tó jẹ́ nǹkan àìbalẹ̀ níyẹn tó jẹ́ lábẹ́ general anxiety disorder or panic disorder tó níyẹn téèyàn bá treat rẹ̀ ẹni yẹn ò ní máa ní erection yóò máa ní problem àbí tó bá ti ní erection gan by the time tó bá penetrate ó lè lè máa last ó lè máa ó lè máa lè ejaculate or before Odo penetrates and some people, before Odo penetrates, you to release to manage premature ejaculation. Irú yẹn kò possible nípa àwọn tábà ní anxiety disorders. So irú yẹn náà wọ́n ṣe. Then eh, ẹlòmíì bẹ̀ tí ẹni tó bá ní depression tí ẹ bá ní depression which is psychological problem ó jẹ́ pé the mood èèyàn ó lò ó wálẹ̀ ìrẹ̀wẹ̀sì ọkàn wà àtẹ̀tí ṣiṣẹ́ ní àbí àtẹ̀tí ṣiṣẹ́ ọ́fíìsì tí ó fẹ́ gẹ́nira ìyẹn tẹ̀lé mọ́ máa fẹ́ gẹ́ nígbà ẹ̀gbà tí gbogbo nǹkan tó dú sí èèyàn tí èèyàn níbi ṣe ìgbàtọ̀ ẹbí òsì tí ẹ bá ní depression ẹni bá ní depression ó máa ó lè ní problem pẹ̀lú àti jẹ́ kí ara kó dìde ọmọ ní problem òun yìí kò ní sí sexual urge kò ní sí wọn ọmọ yìí sábà ní so nígbà mí bẹ̀rẹ̀ pẹ̀lú mi tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ ó lè ti wà depressed ó jẹ́ pé kí ní ìrẹ̀wẹ̀sì ọkàn yẹn ti wà fún tó wà lára rẹ̀ tẹ́yìn bá lẹ́nu fọ́ọ̀sì rẹ̀ láti ní àsìkò nígbà eh, tẹ́yìn sí tipátipá mọ́ sí lọ sódò láti lọ wọ́n mi àfi tí depression yẹn tó bá wà treated òun ni ara rẹ̀ ò tó lè mọ̀ yá sí ìbálòpọ̀ so ìwú yẹn náà ó máa ṣẹlẹ̀ then eh, àwọn kékeré kan ní fadilismus tí ẹlòmíín bá wà tipátipá bá lò tó ti wá nírú irú kan báyìí sẹ́lẹ̀ abẹ́ni tí ò bá ní tí ò bá wet dáadáa kó jẹ́ pé kúrú fọ́ọ̀mù lè tá a sọ kó tó ní ní irú ẹni yẹn tẹ́ bá tẹ̀ ní láti láti pọ̀ pẹ̀lú ẹni àwọn kíní muscles àwọn ibi private parts níbà yìí from the vaginal uh, from vaginal origins down sí inú pátápátá àwọn muscles yẹn wọ́n ti wọ́n ti wà ní fọ́ọ̀mù tó jẹ́ pé wọn ò wà receptive tí wọ́n lè gba nǹkan ọmọkùnrin so ojú bẹ̀yẹ yóò kéré so gbogbo effort tí a bá ń bèkì yẹn yóò máa dùn obìnrin yẹn because kò ní secretion kò wet so each time tẹ́ bá fẹ́ ní kíní pẹ̀lú ẹ̀ yóò ẹ̀rú ọmọ bá wọn gan so yóò máa wà yóò máa wà tense and so also gbogbo muscles vagina wall and everything gbogbo wọn náà ó máa contract ó wà ní fọ́ọ̀mù tí wọn ò ní fààyè lẹ̀ fún penetration dáadáa so irú yẹn painful intercourse lẹ́nu yẹn yóò máa ní painful intercourse so irú ẹni tó bá tẹ̀lé painful intercourse yẹn kò ní wù rárá pípò mọ́ lásìkò bóyá pẹ̀lú ọkùnrin ẹ̀yàn pẹ̀lú bóyá ọkọ rẹ̀ ìyẹn yóò lè irú bàbá yẹn ó lè mọ̀ fa àìgbọ́ rẹ̀ yìí ó lè tọ́jú sẹ́sì because òun ò jẹ́ kí ẹ̀jọ́ ẹ̀ sẹ́sì rárá bí tí wùkọ́ mọ̀ because gbogbo ẹ̀ eh, private party rẹ̀ wọ́n wá intense position all the time and the brain processes by now then eh, bírò ẹni tó bá ní serious mental illness psychiatric disorder and psychotic disorder irú èèyàn báyìí of course ó lè má lè perform bó ṣe yẹ kò tẹ̀ lé lè eh, gbogbo ṣe iṣu sẹ́sì ẹ̀jọ̀ ní máa sì ní ọ̀rọ̀ àbí àwọn míì tó bá lẹ́ pé táwọn táà máa fún lókun àwọn tó psychosis bí a sì schizophrenia and other disease tó wà lórí antipsychotic drugs nígbà míì ara side effect Drugs drug àwọn drugs yẹn part of the side effects wọ́n lè cause sí kéèyàn ó máa ní erection nígbà mi in very few patients tàbá rí bí one hundred patients bóyá lè rí ẹyọ kan tó lè máa ní kọ̀ọ̀pẹ̀lẹ̀ doctor problem tí mo gbà nínú pé mo lóògùn mi dáadáa ara rẹ̀ ti yá mo ṣe dáadáa mo ṣiṣẹ́ mi but mi ò kí ń ní erection irú yẹn ó possible as side effect hormonal side effect àwọn antipsychotic drugs ìrẹ́wọ̀sí antidepressant drug tábàkọ́ àkóbálẹ̀ depression especially the new one tábàkọ́ ní SSRI selective serotonin reuptake inhibitors ara side nínú wọn àgbà ní cause the problem pẹ̀lú erection fọkùnrin àbí eh, problem pé o ní ti máa release before the time tí yóò fẹ́ release ara side effect wọn drop out wọn ara wọn drop out wọn nìyẹn ara side effect wọn so bírú àwọn ansa gbọ́dọ̀ tó sọ ó sì ṣe kan pẹ́lẹ́ pé àwọn gan ní some of them that will have it wọ́n lè máa ní alẹ́bí mẹ́sìsì wọn láti ẹ̀rí six ní very few patients To wà lórí ansa gbọ́dọ̀ mẹ́sìsì wọn láti six nígbà so that's why pé dosage yẹn nílò àwọn fún wọn àwọn máa dọ́sẹ̀ nílẹ̀ fún tó bá sùtù individual tó lè take kó wà stable mentally but at the same time we will try as well to reduce side effects as much as possible so that we give minimum effective dose of uh, our drugs so àwọn náà ní ṣe tó jẹ́ kó wọ́n lè problem then another thing tó lè cause problem pẹ̀lú sexual the only infections infections especially our women, that is something that can be very inflammatory diseases infection that affect ó lè ṣàdédé wáyé nìkan tẹ́ àwọn obìnrin máa ń sìn ọ̀rọ̀ máa ń fi lè sìn lọ́sọ̀ náà ṣe sáàkùnà ẹni tó bá kí alẹ́ tí ò ṣe proper hygiene seven blood ibi tí blood bá wà tó bá gba blood náà ibẹ̀ làwọn material ẹ̀ máa ń kọ́lé sí seven bẹ́ẹ̀ so in terms of àwọn kan tí wọ́n ń lò during that period tó ní flow yẹn ẹni tí ò bá ní hygiene dáadáa ó ṣeé ṣe kí infection wáyé dáadáa jẹ́ pé two sexual intercourse náà ní infection tó wíyà from the partner tó ti wà infected lẹ́lẹ́lẹ́ to the ní infection so tíru ẹni yẹn bá ní sex pẹ̀lú ẹni yẹn ó ṣeéṣe kẹ́ni yẹn máa ní pain it is possible so irú ẹni yẹn ò ní fẹ́ ní pain and family vibrating disease is like a chronic infection tí máa ń sábà wà lára fúngbà tó pẹ́ tí èèyàn bá kàn lè treat ẹ̀ dáadáa pé bóyá kó o take the sample kó o káwọn ẹ̀ náà káwọn oògùn tí ó kàn bá mi níyẹn ẹni ẹni kárí ẹ̀ pẹ̀lú dọ́kítà nípa ìyá ìgbà míì ó máa ń jẹ́kẹ́ lórí ní fertility àwọn obìnrin kan máa ń pẹ̀lú ní jẹ́kẹ́ tí ó lórí tó bá ní pẹ̀sẹ̀ ní tẹ̀ bá ti ti fẹ́yẹ̀ dára yóò máa padà ní ó lè máa padà ní pain ìkọ́ ìlú kata báyìí tó lábẹ́ obìnrin ni pẹ̀lú fingers ta ló lọ́ ta gbogbo ẹni tó bá ní pẹ̀lú pẹ̀lú pèsè nfa ó as at the time tẹ̀ tẹ̀ láti wọ ó máa infection ó lè pọ̀ sí àtàbà tó kù also receiving treatment the same treatment tẹ bá fẹ́ kí infection because ó ṣe ti kọ́kọ́ náà ti ní infection yìí tẹ bá treat obìnrin tán tẹ bá treat ọmọ rí infection so then eh, conflict ní family at family level ẹ̀yà eh, ẹ̀kọ́ rẹ̀ ní generally we or something like that tíyẹn bá wà náà ó lè má both parties, the husband and the woman, woman the Bible says, Then, uh, okay. But I want àwọn ọ̀nà àbáyọ tó wá wà fún ìdílé báyìí, dókítà uh, bá ti sọ, àwọn tó bá jẹ́ partners tó buy jẹ́ new couple, dúró tí ó dá àwọn new couple tí wọ́n ní sexual expression orí tẹ́lẹ̀tẹ́lẹ̀ because they may not even know what to, what foreplay is all about. So, wọ́n á the marriage counselor or the experienced person tó ti ní experience tí ó lè rí cancel irú àwọn irú àwọn ìyàtá yẹn in fact part of the thing tó yẹ ká máa ṣe fúnra àwọn abájẹ ní kọ because of any experience àwọn olóṣọ wọn lè pé bóyá kí ó àwọn stars fún wọn ti fún wọn ní education sex education earlier so that they will understand it ó sì pàtàkì so in the situation tí conflict bá wáyé in the marriage eh, marital therapy ó sì ṣe pé ọkùnrin àti obìnrin pé wọ́n bọ̀ ó ní àwọn pàtàkì àwọn sessions táwọn fi overcome omi then uh, there is something that we call master and John, Johnson technique ó ló describe wọn bí ẹ ṣe lè máa ní gbúrò tó bá ní tètè ní premature ejaculation àbí tí èyí tí ara rẹ̀ fi dìde gbọ̀ngàn tẹ́wàá àwọn eré àtàwọn pè ní erotogenic zones àwọn eré àti ó dàbí pé àrùn wà lára tí wọ́n try láti identify rẹ̀ then penetration is not the first thing it should be the last thing. After you might have had uh, the two the two parties must have been satisfied with the time. I mean, with uh, eh, Kinitafeni, they are both wet and they are in the mood, in the right mood. So for 22, that is something that. Then I've talked about treatment of infections. Then uh, for want tó buy ní for one reason or the other, tẹ́lẹ̀ erectile dysfunction tó jẹ́ pé ìrànlọ́mọ́ ọmọ ìdí náà. irú àwọn because àwọn ọmọ tó lè fà náà bí cancer àti ìgbà náà fà ó lè pe àwọn oògùn wà tá a máa ń lò nígbà ní irú àwọn incidental secret eh, eh, for viagra àtàwọn delight tó wà bẹ́ẹ̀ àwọn eh, omi tún wà láyẹ̀ máa ṣe bí òfin gbogbo ara lọ́nà bí táwọn olóró sì máa ṣe wà pé lọ́nà tẹ́kùn lẹ́nu ó sì gbà wọ àwọn mí wà lẹ́pẹ́ injection to the penis shaft of àwọn certain drugs tí ó lè jẹ́ kó ní ìrẹsìn àgbàtà tó wáyé fẹ́ tomati bacos ìyàwó ìyẹn náà then fail serve as well as possible àwọn oògùn tó bá tó jẹ́ pé side effect wọn lè pọ̀ sí bí kára ìlú mọ́ dìde kéèyàn jọ láti sàfẹ́ni tó bá wà ní reproductive age nígbà tí ìpútàwọn obìnrin tó ní fẹ́ fi ní tọmọbìnrin problem pẹ̀lú having sexual relationship tí wọ́n bá mọ táìmù wọn in terms of family planning uh, what is also essential because ẹni tí o bá ti family planning ó ṣe é ṣe kéèyàn ó mọ bímọ kó pọ̀ ju ntágbára ẹ̀yàn ó ní ká lọ mọ̀sọ́rí realistic téèyàn bá bímọ nísìn téèyàn jẹ téèyàn jẹ level ten officer tọmọ ẹ̀ sì tó mẹ́wàá ó ṣú ọ̀pẹ́ àti ọjọ́ ìwọ̀n ní yunifásitì it will be difficult even if you are a professor it is difficult you cannot accomplish that task tí ìsẹ̀ni tọ́nà rẹ̀ gbòòrò púpọ̀ sẹ́tíkẹ́tì so ìyẹn nígbà náà ó lè mú obìnrin tó jẹ́ pé wọ́n máa kára kò tó nífẹ̀ẹ́ ní ní wọ́n sùn tí bá jẹ́ pé wọ́n ṣe tẹ́lẹ̀ tí wọ́n pé wọ́n wáyé family planning eh, ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ irú yẹn sẹ́mi gbọ́bìnrin wọ́n rò wí problem yìí ò lè pọ̀ fún láti bíà but if there is understanding that the other way achieve is not to have so many children that eh, they can't all those to the degree it's possible àgbẹ̀ àwọn afáwà ṣe lẹ́nu lóyìn for family planning so that because I ìdè tó bá tún bímọ tọ́lá ẹ̀sìn ìgbà tó bá tún tún for three months tó bá tún family planning tó wà tó bẹ̀rẹ̀ planning for your planning yóò tó lóyún mi even even forty days àwọn ọ̀rẹ́ lè tún wọn kọ́ lè tẹ̀lé even for the day at six weeks ó tẹ̀lé ní six weeks jíjọ́ tó bìnú certificate ó tẹ̀lé ìbá ọmọ yẹn kà súnmọ́ra méjì torí wọn ò fẹ́ wọn ò bá wá ń yà lọ́wọ́ ra wọn tẹ̀lé ẹ̀ tó ó lè pé àbọ̀rọ̀ lẹ́lẹ́lẹ́ ìfàmì ìlànà sódà láti reduce body sí wọn ó wà important then marry myself as I told you ó dàbí pé máa ilé náà bá ti lọ́nà fún àkókò wa táyà. Thank you.

question ti àwọn ọ̀gá wa kó máa bèrè pẹ̀lú question lọ́wọ́ kí wọ́n kọ́ sí wọn pápásí kí wọ́n fi ṣọwọ́ àbí ká dé àìfò wá sí ibẹ̀ ní ó rọrùn tó yẹ yẹn ló ti di ìsúnmọ́sọ́ wá bí sọ̀rọ̀ ẹ̀dọ́ láti láti sọ bí wọ́n ṣe jáde ẹ̀dọ́ sí wọn. Alhamdulillah wa sallallahu alaihi wa sallam. Alhamdulillah. Ẹgbẹ́ fún ọlọ́run tí ó ṣe ọ̀rọ̀ náà wá sí wọn lọ́wọ́ láti lè ṣe àtúnṣe orí ilé lọ́wọ́ kàtà lórí èmi nínú akẹ́kọ̀ọ́ fún ẹ̀kọ́ fún olúwa lẹ́yìn wípé ìtọ́jú wọn ṣe pàtàkì tí tọ́pìkì ni pé sex is a major cause of mental disorder nígbèsí ayé ọkọ láyà ìbálòpọ̀ ṣe pàtàkì in fact òkúnmúlérò gan ní ìgbésí ayé ìyàwó pé ó wà lára ní iṣẹ́ ẹ̀rí àìsàn ìsìlámù wà yìí ọkùnrin tó bá lè wó bèrè lásìkò àárọ̀ ọ̀nà ìgbóríyàwó àbí ọ̀rọ̀ ìta tó àárọ̀ ọ̀nà kò sí ìyàwó tó ẹgbẹ́ àbámọ̀ òdúgbé ojúṣe ìdíjì gan ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wọ́n yẹ pẹ̀lú ẹlú yóò máa pèjẹ́ ìdíjì yóò máa bọ́ mọ́ ló ṣe ló ṣe akọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà gbé ogbé orí ìgbà ìwà ìgbà tó máa ń jẹ́ sẹ́ẹ̀sì jẹ́ sọ́ọ̀sọ̀ mẹ́ta sọ̀ ìjà ìjà bàbá ìgbani ìgbà yẹn náà ní ẹ̀ ọ̀kan náà ló máa fi pa wàhálà ìgbà yẹn ọ̀kan yẹn ni pé ìtàn náà lè lọ bá ìlú ọ̀gbá ló sẹ̀sì bí kò bá ti gbádùn rẹ̀ báyìí wàhálà òkè yóò lè máa fa wàhálà fún fámìlì nítorí pé ọgbọ mọ́tò bá wá dá tí kìlìkìlì bí bá lùsẹ̀ sí ní ẹ máa ń dá mo ti sọ pé ìkan bínú ìjọba ọmọ ìpín ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àti àwọn obìnrin ló sọ pé ìwọ̀n bínú ti ní ìjọba ọ̀pọ̀lọpọ̀ obìnrin bí wọ́n tọ̀ wá fún àti kàn fún nípa sẹ́ẹ̀ wọ́n kàn sáà sọ wọn ní ti ara wọn kí ẹran kọ́ pọ̀ sáà ní ó sì lò sí wọn láti àgbà ìgbó láti ìgbé náà wọ́n ti yá àgbàtà lóòsì ó máa kóra ẹ̀ láwọn ọmọ ni wọ́n sì máa dájú sí mara tó wọ́n gbìyànjú kan kí sáà wọn fi wọ́n sàwọn ọmọdé mẹ́ra ọmọdé mẹ́ra ọmọdé mẹ́ra dẹ́mọ̀ ẹni bẹ́ẹ̀ tó kọ́kùn ní kọ́kọ́ wọ́n bá ní àwọn nígbà kọ́ bá bá ní àwọn ọkọ̀ òní gbàdùn rẹ̀ ọkọ̀ bá bá ní àwọn ọmọ bá ń bá tó máa súnmọ́ òní fẹ́ pọ̀ sí i tó ọkọ̀ bá wọn kẹ́rin wọ́n gbìyànjú gan bá lọ́dẹ wọn sọ̀rọ̀ láwọn obìnrin ní àwòrán ọ̀rọ̀ nínú ọ̀pọ̀ ìwà mú nígbà tí wọ́n kọ́ mọ́ra ó dà lọ́pọ̀ ìgbà ní ìmọ̀ yọ wá solution sí ìkà tí ń ṣe láì ọkọ̀ lọ́mọ torí pé kò ní kọ́kọ́ bá ti mọ́ mọ́ ní dábàá láti ọkọ̀ òní fẹ́ mọ́ gbèrè ọkọ̀ bá sì gbè tí ó wà á ti ọkọ̀ lọ́ta ní orí kan mọ́ ọlọ́wọ́ So I think that can be the same time and all the way around that. So I can't really measure profit tó máa ń fa kí ẹ̀tọ́ máa fẹ́ fa wàhálà láti lọ. So owó láwọn àdá ti tó wà máa ń fa kí ẹ̀mọ́ ìgbàlẹ̀ rẹ̀. Ó pọ̀ ní ọ̀dọ̀ àwọn ọmọ àwọn obìnrin ju ọ̀dọ̀ ọkùnrin lọ. Nígbà lọ́rọ̀ ọkùnrin náà ó pọ̀ ó pọ̀ pé ó pọ̀ bà. Ìfà láti àkọsílẹ̀ ìdáná obìnrin bá ti sẹ̀ wọ́n náà ń gbà fún àwọn ọmọ gbogbo ọmọ ọmọ kí ni solution kọ́ ni wíyà òkè máa tó kí máa ní solution lórí àtúntò ní kékeré wípé tí màá hà nìkan ní tí a bá fẹ́ sàwọ́ ẹ̀jẹ̀ lẹ́nu àwọn ọmọ láti wá ṣe ó dàbí kò wà kọ́mọ̀ sá lọ́pọ̀lọpọ̀ nìkan àwọn máa ń ní lára mí àwọn sísà tó kù ra wọn jọ wọn ó pè bí kó tó ti ìyàwó ìyàwó náà àwọn ṣe ní ìyàwó ìlú ní ọ abáyá ọ ẹ̀ẹ́sẹ̀ bàbá sàárẹ̀ lórí ìwọ́n tó ṣe kí èso sì èyí tí mo kú ó dàbí kó tó ń wo gan owó wọn tọ́tún ní pé wọ́n mú ìgbò owó tó ń wo yàtọ̀ sí rí rí tó àbíkú náà lẹ́kọ̀ọ́ rẹ̀ tó tí àwọn lábẹ́ dé ìṣàlẹ̀ ìyàwó káwọn sí láti pé kí àwọ ìṣàlẹ̀ tó yá fọ́mọ́lì àti kápọ̀ ní sì dé ó yá àwọn àwọn gbẹ́nu pípẹ́tọ̀ àwọn bọ́dà sábà ní káyí ìlú káwọn ẹ̀rọ ìṣàlẹ̀ ọ̀rẹ́ ní ẹni tó ìdáwọ́ pé sí àwọn pálí mọ́ ọmọ ní kásẹ̀ wà bẹ́ẹ̀ yọ̀ọ̀bà nílùú tí wọ́n gbà dìbẹ́lọ́ wọ́n sì dé àwọn ní marriage counselor in fact as a part of within part of uh, the marital workflow ni wọ́n ṣe èsì mẹ́ta ní máa ń kọ́ ní àwọn ẹ̀sì bí àti usually fíyàwó lẹ́pìtà sexually fíyàwó lẹ́pìtà financially fíyàwó yàwó tẹ́lẹ̀ máa ń fi kàwé ìlànà ìpínlẹ̀ tó bá sáwọ́ nípa àṣẹjáde ọkọ̀ lẹ́pìtà máa ń kàwé ìlànà tó ìyẹn jẹ́ wà pé káwọn múra kí á gbìn láti gbé àti ìrìnlẹ̀ pé yóò máa wọ̀n wá wọn ẹgbẹ́ ní wọ́n wà láà fún ẹwà tí wọ́n bá ní dé sí àwọn ìgbàlùmọ̀ ìgbàlùmọ̀ wàhálà ń ṣe fún àwọn obìnrin wàhálà yìí lè ṣe wàhálà tó wàhálà orí ti wàhálà láti ní ìdààmú ìdààmú gan-an ọ̀pọ̀ wàhálà sì ní ìgbà ní wàhálà tó wà mẹ́sẹ̀sì rẹ̀ nígbà wákàtí. ìgbà tó ní mss ti ní wàhálà ti di agbó méjì ooru agbó méjì ooru tí a wá délé tó kò ní gbogbo yín wàhálà sáà ń lọ bẹ́ẹ̀ sọ sọ lọ́wọ́ yín wọ́n lọ sí bàbá wa ìfẹ́ máa ń tara bàbá rẹ̀ àti náà ń tara bàbá rẹ̀ dára tó tọ̀ bá ma yóò ṣe balance nǹkan yóò wá àtúnjọ́sí yóò mọ̀ ṣe nǹkan mí yóò ẹni tó program bá yóò mọ̀ yóò mọ̀ yóò mọ̀ ọ̀dá pọ́sí kò ní ṣe nǹkan tó akọ̀dọ̀ òní ṣọ pé ajá àti balance láti wà bẹ́ẹ̀ lọ ní àwọn ẹmọ tó ń nìkan tí ẹ̀ bá sì jẹ́ pé wọ́n ṣe wọ́n àhàlá rẹ̀ ẹlùmí ò padà máa wọ́n àwọn tó sì pọ̀ sí kó dàbí mímọ́ ṣe ẹlùmí ní sọ́tà fara rẹ̀ ó ní lè tó ṣe sí náà ṣe náà wọ́n bẹ abẹ́lọ́gbà lọ́kàn fáwọn ẹ̀yìn owó méjì ní tó yọ pàdé àgbé àǹtà àdúrà àyè níbi sẹ́bà ti wá pọ̀ tó já pín ọmọ mi ó ti já pín fáfá tí ní ẹ̀tọ́ rẹ̀ láti ta ní ayé rẹ̀ ẹgbẹ́ ìfọ́n ní kíkọ́ gbà ní wọ́n fa problem tí a bá ti age tó tí a bá ti ní èdè ọ̀pọ̀lọpọ̀ gbà tí a ọ̀fẹ́ san owó mọ́sáàsì nígbà tó wà lọ́pàá ní pọ́lẹ́mù bá ìfà ara ìtẹ̀ níbi tó nígbà yẹn bàtà bá ti lé bàtà wọn gba ara rẹ̀ àti hànà tó wọn hàn wọn bàtà wọn gba ìrìn àjò gba ilẹ̀ yóò kọ́ sí sí táìmù yẹn làwọn máa ń rántí bí abẹ́sẹ̀ àwọn èjì táwọn ará máa ń sinmi ní abẹ́sẹ̀ àwọn ẹ̀dá tó ètò tẹ̀sùn ní àwùjọ ẹ̀yẹ ká dà àṣírà ọlọ́nà balẹ̀ hmm? ọ̀gá máa ń pààrọ̀ àjọ àwọn èyí fúnra mi ló fún ẹgbẹ́ tó ẹ̀yìn kò lè pa mí

jẹ́ mílíọ̀ pẹ̀lú lápapọ̀ àìbára wá sọ̀rọ̀ rárá kódà ìmí lọ́pọ̀ àwọn ọmọ ẹ̀ tó ti wọ́n kó yá tó ń tó ti rí wọ́n ń gbé kámá èyí máa ń tó wọ́n àti ìgbà ẹni tó bá tún lè gbé à ẹni tó bá nù lọ́mọ ọkọ̀ bá lè sí bẹ́tọ̀ tó lè nígbà tó gbá lè ó lè tà lẹ́yìn lọ́mí tó bọ́ bàtẹ́ ti òun lára kò sọ̀rọ̀ òun máa lè mọ̀ sọ̀rọ̀ tàbí ọ̀rọ̀ dára rẹ̀ tó wàhálà ìwé náà fi mú kàn sí àwọn ẹ̀sìn ìpamọ́ ìgbẹ̀rẹ̀ káwọn ẹ̀sìn tó ti àsìkò bí ¿eh? a lè rẹ kọjá àsìkò fún mi. Ọlọ́pàá ẹ̀ àwọn oníyànjẹ orí owó ẹ̀rọ ní ọdún ọ̀pọ̀ òkú tó ń ṣàlọ́ àgbàlá aláìdáadáa ó tẹ̀lé ìdòwò rẹ pé akẹ́kọ̀ọ́ tó bẹ̀rẹ̀ nípa àwọn òye ṣàlọ́ ọjọ́ ìgbà wọn àti àlejò àwọn ọ̀gá ẹ̀ tí a sì sáré àwọn dókítà ṣe fún wa sọ̀rọ̀. Ẹ̀rọ ìbéèrè àsìkò ìbéèrè àwọn àjọ àti wá ẹ̀ẹ́dẹ̀ẹ́

lábàá jẹ́ wá ṣe ẹ̀dàkùn àmì àjọmọ́ àwọn ìbájọba coordinate wọ́n mú ní ìtìláàmù ní tó sẹ́tàndán seconds Thank you. Bismillah. Ọ̀dà wẹ́kọ̀ ọkọ̀ ọkọ̀. ẹ ẹ jẹ́ káwọn to anxiety disorder when a man does not have full erection and starts within a short time and never feels like doing a second round when a man person is always soft and not active? ẹjọ́ wọn dáhùn lẹ́ẹ̀kọ́ fún tọ́wọ́ tó máa fún wọn ní wàhálà máa kọ́ àti máa kọ́ tí wọ́n ẹgbẹ́ transfer. Okay, eh, for that question that uh, was asked concerning the man that has a uh, eh, weak erection because of anxiety disorder or premature ejaculation, what uh, that individual needs, we will refer to see to meet his doctor. we want to find out the cause of the anxiety itself. What is that? Is it financial? This is a medical condition or what. So if you know that that primary cause was first treated, then the anxiety disorder itself, you know, managing individual research problem, it involves what we call a holistic approach. We use biological approach, we use psychological technique, and at the same time, uh, social technique. Social technique. In the psychological approach is the one that I talk about uh, trying to know the zones where your partner, you know where the areas of uh, where you can get stimulated and where an would be at best to stimulation. Then the biological world would need drugs that we call, there are drugs that we call anxiety drugs. Those ones that can take care of uh, anxiety disorder, there are many of them. Most of the time, usually some antidepressants. But we will consider and we will factor in the individual's uh, status before we prescribe uh, drug. And some other things are we will put into consideration before prescribing a particular drug for an individual. Uh, then the social aspect of it is also also important. That an individual will need to be educated, but it has to be done by a native doctor so that before an individual can get a comprehensive uh, treatment for that. Thank you. ọlọ́run sàn ìrẹsì ẹ̀dá kù gẹ́gẹ́ tí bá wá bá bọ́ ok ok ok ok ok ok. Agora, two questions. If a woman is not circumcised, okay. a woman, do you think it can debar her, debar uh, her from the justice? No. To the contrary ok eh, pé ẹni tí obìnrin tí wọ́n bá dá abẹ́ fún pé séèyàn ò lè fa ìdíwọ́ láti mọ gbádùn àjẹsọ̀rọ̀ pẹ̀lú ọ̀pẹ̀ eh, ìyẹn ò fa òdíwọ́ in fact àwọn tí wọ́n bá tí wọ́n bá dá abẹ́ fún wọn tábájú obìnrin àwọn náà máa ń gbádùn ìbálòpọ̀ láàrin ọkọ àtìyàwó ju ẹni tẹ́lá lẹ́fọ̀ọ́ àwọn ọmọ bá lè lò àwọn tí wọ́n tí wọ́n sàkọsáàsì lórí rẹ̀ sọ ìṣọ́ wọn àwọn náà wọ́n sábà fẹ́ gbádùn gbádùn the same as blow job? Just blow job, just explain. Uh, please, please, please. explain. That's number one. Number two, is it permissible for a husband to rape his wife if the wife abuses him? Well, uh, I will start from the second one. I don't really uh, obey obìnrin kankan di àfíìsì ọ̀rẹ́ ọkọ̀rẹ́ rí wá jẹ́ pé ọkọ tí tó ní ìlú rí fún kò lè rí pẹ̀ ó sì sí kọ́tọ́ pé ń tọ́kọ̀ rẹ̀ ṣe pé kò dùn àmọ́ pé ọkọ wá ó wá rí ìgbẹ̀rẹ̀ tí yóò wá lọ sí tí yóò wá wá àwọn social crusaders àwọn human rights activists àwọn gómìnà kìlẹ̀kan tí yóò wá máa wá lẹ́gà tí yóò máa wá eh, tí yóò máa sí kí lẹ́gà redress tí yóò lọ ọmọ ẹgbẹ́ ọlọ́pàá lọ gbé court back eh, ẹ má jẹ́ ká ní mentality yẹn kí yẹn kó wà nínú ọpọlọ wa pé tọkọ wa bá bá lò bọ̀ ní tipátipá pé bóyá ọ̀dọ̀ wa lọ́rùn níta ní ìlú bá lọ ẹ̀ káwá gbèrè láwà máa gbé káàkiri fún àwọn tó máa ń lọ bọ́ọ̀tù èèyàn ọ̀tẹ̀ ògbójú understanding àgbọ́yé náà nìyẹn lè ní láàrin ọkọ àtìyàwó tẹ́ bá ti kọ́ ẹ̀yẹ kò sí wàhálà bóyá pé táàbà tọkọ fẹ́ ní àsìkò pẹ̀lú ìyàwó tí ò bá tẹ́yàwó lọ́rùn ìyàwó wà láti sọ fọ́kọ rẹ̀ pẹ̀lú rísìn àpóyá ọ̀dọ̀gbà ẹ̀dàkùn ẹ̀yàfà ẹ̀dàkùn jẹ́ òkè alẹ́ sẹ́tíkẹ́tì irú yẹn pẹ́tàlẹ́ The other one, the other one, the blue dog, ọ̀rọ̀ ẹ̀ tí wọ́n gbé oríṣiríṣi nǹkan ló ti pọ̀ láyé nísìn wo ẹ̀rí gbogbo àwọn pornographic films táwọn ṣe oríṣiríṣi nǹkan tí ó dá ló ti pọ̀ láyé sí ibẹ̀ ni lójọ́ ti ló ti ló ti ń sábà wáyé tó jẹ́ pé àwọn obìnrin nínú uh, which uh, who are disgusting to many people. So I don't think that Google uh, was will invest, but our fathers Sharia But oríṣiríṣi ọ̀nà làwọn obìnrin fẹ́ sọ ilé oríṣiríṣi ọ̀nà làwọn obìnrin tó gbà láyé sí ẹgbẹ̀rún bá súnmọ́ àwọ́sá ọmọ obìnrin kẹ̀kẹ́ káyá máta àbí nígbà lọ́dọ̀ àwọn obìnrin kúrò wọn láàrín ọ̀pọ̀lọpọ̀ wọn tó máa ń dìbò sára àwọn ọ̀dọ́ àgbọ̀ṣì máa rà gbogbo àwọn ọmọ rẹ̀ náà tí wọ́n máa sọ lọ́nà wá ó sì ti approach láti lè fi enjoy sex then àwọn tó ti wá kó ewa ẹ̀ àti ti ẹ̀rọ àbúyà a máa gbé nígbà ní vibrator àwọn tí ń lò vibrator tó máa ń lò tó jẹ́ pé tọ́lá tó mẹ́tẹ̀ máa tí ó wà létí tí ó dàbí nǹkan ọmọkùnrin tí ó pèsè abẹ́lẹ̀ mọ̀ ó sì sí ìgbà tí ó ti pọ̀ láyé gbogbo ìyẹn àwọn ẹ̀mí àwọn àwọn ọmọ ìṣọ́ ti sẹ́fẹ̀ẹ́ tí a ti gbọ́ ọmọ òbí wọn lẹ́lọ́rùn irú àwọn ẹ̀yàn máa ń bo náà sábà rẹ̀ àárín àwọn mẹ́sì ló pọ̀ jù sí àárín àwọn márùn-ún ní ẹ̀ ló pọ̀ jù sí ju àwọn ọlọ́rin lọ. tí a bá ẹ̀sọ́ so last question Please, how do we know whether we are compatible sexually? Like Amar Lusoleko, ìpè compatibility ìwọ́n ọkọ̀ láì. So, Amar Lusoleko pé gbogbo sọ̀rọ̀ kí wọ́n kó ṣubú àwọn ọ̀ṣẹ̀ àti ìrọ̀. Alhamdulillah, salatu salam ala Rasulullah. So, a dúpẹ́ lọ́wọ́ àwọn dókítà wa, wọ́n lọ kí bá wa sọmọlẹ̀ sàn. Àti pé akẹ́kọ̀ọ́ tó pọ̀ látara àwọn ìdájọ́ bá a sọ̀rọ̀ mo rò pé kọ́ṣàn tó fẹ́ nídi ọkùnrin ìṣẹ̀lú àwòrán gbẹ̀gbẹ̀ arẹ́rẹ́ ju méjì mẹ́ta náà lọ sọ́lá ìsìn so alákọ̀ọ́kọ́ àti mo o ní ó last bit mo fẹ́ fi ṣe alákọ̀ọ́kọ́ òun náà ni istimna mímọ wákìmọ̀ ní ìlú jáde kí spermatozoa kó jáde lára ọkùnrin kọ́kùnrin mú àtọ̀ láìsí fún bóyá pé ó ní ìbálò papọ̀ ní àyè ìjọ tó jáde sí so ilé ìlú ká ní pé àwọn obìnrin míì wọn máa fẹnu fa nǹkan ẹ jáde láti bí àyè ìpamọ́ ọkọ so ilé ìbáyìí náà so ilé ìbáyìí nǹkan tí ò dáa ni so ṣẹ̀ríà ṣe lébọ̀ fún wa bẹ́ẹ̀ ọlọ́run wà ká sọ pé wàmánì ìtàwọ̀ àwọn àdáríkì fáwọlá ìfẹ̀húnmù láàrin ọlọ́ọ̀bá ní ẹni tó bá mú màníyù jáde tó bá mú àtọ̀ jáde lára yàtọ̀ fún ọ̀nà tọ́lọ́ọ̀bá alékẹ́lá pàmít káìkọ̀ ti jáde sòrò ẹni bẹ́ẹ̀ olùtayọ àlà ní ẹlẹ́ṣẹ̀ so náà àwọn ọ̀nà tọ́lọ́ọ̀bá alékẹ́lá dẹ̀ pàmít kí àtọ̀ ti jáde òun náà ni pé ọmọbìnrin so ọ̀nà míì tó tún wá lè jáde tó yẹ sí pé kódà o lè má jẹ́ pẹ̀lú ìmàsí ọmọ ẹ̀dẹ́ ènìyàn o ní pé èèyàn sùn so èèyàn wá bedwet so irú ẹ̀ náà lára wọn tí ma ní ilé tí àtọ̀ lè gbàjáde lára ni so bákan náà bóyá ibi tíyàn ti ń ṣeré lọ́wọ́ pẹ̀lú ìyàwó yàn bóyá èèyàn dípù gan ó dípù so dé àwọn àyíkan débi pé ọkùnrin wá nǹkan yẹn ṣe bá ní sí pé ó dìpù gbangba mi bẹ́yà kò sí dìpù bẹ́yà gẹ́gẹ́ bí àwọn dókítà ìsàlàyé pé ìgbà mi bẹ́ẹ̀ pé ọkùnrin lè ní problem premature ejaculation so sàn pé premature ejaculation ni yóò jẹ́ kí nǹkan yìí tètè jáde so tó bá yẹ pé ibi tán ti ṣeré nǹkan yìí ti jáde kì í sọ̀nà haram àmọ́ wípé kóbìnrin wá fẹnu fà á láti ara ọkọ rẹ̀ tí ó bá sí nǹkan yìí fi jáde so lára àwọn jákujàku nínú sí àwọn aláìlẹ́kọ̀ọ́ so tó ẹ́ sí pé wọ́n máa ń ṣe ní tán láti jìnà sí wọ́n àlà so ẹlẹ́ẹ̀kejì náà ó dàgbé ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tí ṣe ní ìgbàta tí a ń láti fojú wò náà ni pé ìjẹ́ ọkọ lè rí ìgbìyàwó a rí pé dókítà ti ṣẹ́dì láti lórí yìí tó ká mọ́rún pé kò ń ṣẹlẹ̀ pé àwọn ìyàwó máa ń allege ọkọ wọn máa ń level allegation against ọkọ wọn wípé ó rèpà ó ń ṣẹlẹ̀ ní western world tó yẹ sí pé kódà wọn ó ṣú ọkọ sí court wọ́n dẹ̀ fìyà jẹ ọkọ̀ pé ó rèpò rẹ̀ so ibá ní ṣe bẹ̀ tí wọ́n ti ní kí yẹn ká mẹ́jẹ kó sínú ríwa rárá so ibá ní ṣe so nínú Islam ká sọ pé ọkùnrin ó rèpò ìyàwó ẹ̀ lẹ́yìn ìgbà tó ti ní ìgìlé lórí so ibá hadithu jẹ́ kóyíwa wípé èyíkéyìí obìnrin tọkọ rẹ̀ bá pè síbi ibùsùn pé kó jẹ́ kí àwọn jọjọ ní nǹkan papọ̀ tó wá yarí fọ́kọ tí ó gbà fọ́kọ kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ so àwọn màláìkà ọmọ gbé pé títí ló fi máa so ibá ní so agbọ́rọ̀ deny ọkọ wa ní àwọn nǹkan wọ̀nyí so tí ọkọ bá wá lóhun fẹ́ so ibá ní sí so kí a try tó bá jẹ́ sí pé a wà ní mood àìbọ́yá à ń rí àwọn nǹkan kọ̀ọ̀kan tàbí explain bọ́yá à ń rí pain àbá à ń rí àwọn nǹkan so kátà láti gbàtọ́kọ wa náà kìí ṣẹranko so kátà láti ṣàlàyé fún amicably pé nǹkan báyìí nǹkan báyìí àbúwẹ̀ sí dé so lóòótọ́ ẹ̀tọ́ yìí nìkan yóò rẹ̀ ó ní mí lára o pẹ̀lú àwọn tí ò ní rí pé bí wà torí pé wò gbádùn ẹ̀ lọ́wọ́ fẹ́ máa deny òun náà ní right ẹ̀ wọ́n fẹ́ máa deprive ẹ̀ láwọn <laughs> ẹ̀ tí ọ̀dá sára yìí sì so but lọ́nà tó ń gbé òun ló gbà rísì pé ah, ọ̀dà àjá lọ tọ́jú ara ń gbà yẹn so ìbá ìsàmọ́ pé bọ́yá ọkùnrin wọn rèpò obìnrin kò wọlé nù dájọ́ ṣẹ̀ríà o pé yẹn bá gbé rẹ̀ dé iwájú àwọn afóní ṣẹ̀ríà pé ọkọ mi wá rèpò mi wọ́n ní kí ẹ máa bá kátàkátà yẹn lọ ní o so ìbá ìsìsò kọ́lọ̀ kó sànù wa ah, circumcision ah, ẹ̀rí pé wọ́n ti sàlàyé fún wa wípé circumcision kò díwọ́ pé kò díwọ́ pé kóbìnrin máa enjoy uh, sexual intercourse in fact àwọn inú ìrírí ilẹ̀ Yorùbá òun náà ni pé wọ́n máa ń circumcise obìnrin láti reduce sexual urge ni so pé obìnrin ò lè ṣe zìnà mọ́ kò lè ṣe kíníkà ṣe wá di circumcision fún obìnrin mustahabu ni tí ó túmọ̀ sí ní pé táàmù sọ ní pé ìtafẹ́ ni téèyàn bá ṣe tó bá circumcise obìnrin yóò gbàlága bẹ̀t tí ó bá circumcise obìnrin kò ní kò ní kò lẹ́ṣẹ̀ kò lẹ́ṣẹ̀ rárá láì circumcise obìnrin bẹ̀t téèyàn bá circumcise ẹ̀ kódà yóò gbà rárá pé ìyẹn fi jọ́sìn fọlọ́wọ́n bá nìyí àmọ́ circumcision tán láti take care ni pé ẹni tí ó bá circumcise kó jẹ́ni tó nímọ̀ nípa rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ibi circumcision táwọn èèyàn ń ṣe lónìí wọ́n ti kó bá àwọn obìnrin tí pé obìnrin ní òtí ẹ̀wà ní sexual urge má rárá àwọn parent ló dẹ̀ kó bá tó wọ́n lọ circumcise lọ́dọ̀ tí ò lè tí ò mọ̀ nǹkan yìí ṣe ó ń kàfà gbogbo ẹ̀ká ni àti nǹkan tó ní láti mú kú mbẹ́ so ibà ní nǹkan tó kéré ni so ibà ní so kódà mo gbọ́ program kan to be specific so tán sọ̀rọ̀ nípa circumcision yẹn so tán jẹ́ kó yé from medical perspective náà ni o tán jẹ́ kó yé pé kódà ẹni tó bá ma circumcision ṣe dáadáa tán bá circumcise obìnrin dáadáa ó máa tún jẹ́ kóbìnrin gan tó ní sexual health tán bá circumcise yẹ dáadáa tó jẹ́ sí pé àwọn àyè ibi tó lè disturb nǹkan yẹn ẹ̀tì ọ̀dọ́sá máa ń sin àwọn kékeré náà kàrà mú kò mẹ́ pé ó lè tún ẹ̀tí ọ̀nà sáma yìí sì so wọ́n wó from medical perspective so ó jẹ́ pé àwọn consultancy lè ní nǹkan tó di bọ́ǹkì ẹ̀ sàn pé èmi lè mi sàn lè máa lè mi so n tẹ́mi wọ́n kà lélẹ̀ ní mi kò so bẹ̀tí kan mẹ́fẹ́ pé inú àwọn ọ̀nà kejì tó tún lè because sàn pé àwọn mùsùlùmí là ń circumcise àwọn no and kẹ ẹmẹ́jẹjì ti ẹmẹ́jẹjì ń sọ nǹkan tí ò tí in fact program mi mo gbọ́ yẹn wọ́n gbé àfáà wa wọ́n dẹ̀ gbé pastor wọ́n dẹ̀ gbé èèyàn tó nímọ̀ nípa ètò ìlera wa pásítọ̀ náà ń jẹ́ kó yé pé nínú Bible àwọn náà circumcision wà ń bẹ pé èèyàn máa ń circumcise in fact àwọn Christian wọ́n pè lórí program yẹn àwọn Christian àwọn Muslim lọ tán láti máa condemn eh, elétò ìlera tán gbé wa ní wọn condemn circumcision wọ́n jẹ́ kó yé pé èèyàn gbọ́dọ̀ circumcise lọ́dọ̀ tiwọn náà wípé àìcircumcise òun ló fà tí àwọn èèyàn fi ń ṣe zìnà táwọn ọmọ fi ń ṣe bí ajá káàkiri so bó jẹ́ jẹ́ pé eh, dókítà yẹn tà láti ṣàlàyé pé ah,

bẹ̀tẹ̀ àwọn musulmi la mọ́ street pẹ̀lú pé àwa máa ń tẹ̀lófin tiwa amòfin ni wá àdẹ́ máa ń tẹ̀lófin so àwa fẹ́ gbogbo ẹ̀sìn ni so àwa là ń ṣe circumcision ju àwọn lọ ọwọ́ alọ́dọ̀ tí wọ́n náà bẹ̀tẹ̀ wọ́n kí ń sábà ṣe bẹ̀tẹ̀ àwa ń ṣe àwa tá àwa ń ṣe yẹn ẹ má jẹ́ kí àwọn tí wọ́n ṣe kán máa máa rí wa bú ọ̀nà tó súnmọ́ ìgbèrí wa bú náà ni pé nígbà tó ayẹ́kọ́ ọmọ so in tó dẹ̀ mọ́ fà àìmá circumcision sí ẹlẹ́ẹ̀kejì kí yàn circumcise pẹ̀lú àwọn unsterilized tools eléyìí sì pọ̀ dáadáa láwùjọ wa kódà tó pọ̀ jù ní àwọn haúsá kan àwọn yorùbá kan àwọn kìíní kan àwọn olólà àwọn tí ma ń kọlà dífọ́mà abẹ́rẹ́ tá fi kọ bí èèyàn mélòó náà wọ́n tó fi kọ tọ̀hún náà tí ó bá ní sí iso tẹ́lẹ̀ bá ṣe lóhun fọ́ gan ṣé ó ń lo àwọn nǹkan tó fi ń sterilize nǹkan tó ń pa àwọn microorganisms lára kìíní yẹn ẹjọ́ understand so kọ́ máa jẹ́ sí pé mustahabu la fẹ́ ṣe ibi tí mo wà ń lọ nìyẹn tí nǹkan bá jẹ́ mustahabu mo wá rí pé tí n bá ṣe yóò lìdí sí nǹkan tó burú yóò lìdí sí nǹkan haram ẹ fi ẹ má ṣe nǹkan yẹn ẹ fara mọ́ ìfi mustahabu yẹn lẹ̀ nítorí àti ti haram dànù ẹ ti understand tá a bá rí pé circumcision ó lè fa pé kí obìnrin yìí káwá di pé yóò wá kó bá gbèsè ayé rẹ̀ sẹ́wọ̀n ọ̀dẹ́sàn máa ń sìn so earthwise àti gbogbo ẹ̀ á kó bá ìgbésí ayé rẹ̀ ààrí ń tà lè fi ṣe dáadáa ó bẹ́tà ká má circumcise torí tàbá circumcise à nígbẹ̀ṣẹ̀ o ẹ̀sùn ẹ̀sùn àmàyìn sí bẹ̀ta bá wá rí pé a ti rí provision dáadáa tí yíya ka circumcise kódà tí ó bá ń sí wallahu a'lam náà wọ́n ní compatibility báwo lè ṣe fẹ́ mọ̀ pé ìyẹn wà compatible pẹ̀lú ọkọ àmúdà kí mo ti sàlàyé yẹn náà ní static pilẹ̀ pé èyàn yanu sọ̀rọ̀ ni sí àwọn sọ̀rọ̀ ni so pé ah nature tèmi lélẹ́yẹ o nǹkan báyìí ni nature tèmi bọ́yá mo lágbára so ẹjọ́ nítorí ọlọ́run tẹ bá fẹ́ bá mi wá obìnrin ẹ mi wé ní tó lágbára tó pọ̀ ṣẹ́rí e, experience ó pàtàkì gan wallahi gbogbo nǹkan tí ẹ bá ń ṣe wáwátá ìyẹn nídìí kí ẹ sí kí advice lórí ẹni tó wá experience ṣẹ́rí lọ́dọ̀ àwọn tó bá ti márì rí wallahi ṣẹ́rí èyàn dúdú ìyẹn pupa kò ń fìkẹ́ tó bá ti márì mọ́ o àwọn tó bá ìṣẹ̀fẹ́ márì ni sísà yẹn kó fúpa kéyìn rẹ wá funfun kìkíníkan wá sí kíníkan ṣẹ́rí ṣẹ́rí lọ́dọ̀ èyàn tó bá ti dọ́rọ̀ àwọn tá bá ti márì rí àwọn ọmọ fáǹsì pupa funfun mọ́ àwa ti rí àwọn experience kan ẹ̀tí <laughs> ọ̀dá sáwọn ẹ̀yìn sí nǹkan kan tá láàkì lọ́dọ̀ àwọn ìyàwó wa ẹni tó bá ní quality yẹn láàmọ̀ wá káàkiri ẹ̀tí ọ̀dá sáà torí quality kan bẹ̀ta láàkì lọ́dọ̀ àwọn ìyàwó kódà kọ̀bá àmọ́ pupa kọ̀bá dúdú because ṣẹ́rí ńgbà tó bá yá ò ní tẹ́yìn bá ti fẹ́ yàwó ò ní padà rí pupa yẹn mọ́ wàlọ́ì ẹ̀rẹ́ lómi tó fẹ́ yàwó tó fáyìn gan tó ṣe kíní torí pupa ò pupa ò sínú ẹwà ò ní nǹkan tá understand nìyẹn pé ẹ pupa tó ráwọn ẹlòmíì sí wọ́n ti gbé ẹwà sí pé kéèyàn pupa èyàn sì lè dúdú tí ó láyọ̀ àjẹ́ tó pupa lọ so ibà nìsí so àmọ́ inú mentality ti wá ní pé èyàn pupa èyàn pupa so kí yá wá ní tí mo fẹ́ fàyọ́ bẹ̀ ni pé compatibility ni pé káwọn máa jẹ́ sí pé ẹn sísà yẹn ìwọ tó bá ti mọ̀ pé o ní sexual urge dáadáa nínú criteria alákọ̀ọ́kọ́ tó gbọ́dọ̀ máa tó gbọ́dọ̀ yánu sọ̀rọ̀ lé lórí tó bá fẹ́ ṣe marriage rí pé ẹ dákun ẹjọ́ nítorí ọlọ́run kódà kó bá dà bí egbin tí ò bá ti ní social urge ẹ má pè mí sí o torí pé mo ti sọ ń bẹ̀rẹ̀ pé èyàn lè dá lójú kó má dá síbi tibẹ̀ ẹ tí ọ̀nà sáà máa ń sìn dẹ̀ ní padà gbádùn ẹ̀ náà ni so ibà ní sọ wọ́n padà lè jáde ni ẹ wọ́n ní ni ẹ jẹ́ describe kankan téèyàn bá ti ra fóònù kan tó bá rí tó bá fà gan ó dẹ̀ ń sorí sí àwọn iṣẹ́ ẹ mọ̀ wọ́n rá àwọn fẹ́ ra kíníkan níjọ́ tẹ́ bá ti rà tán kò níyì mọ́ ẹni bíbí kí ni mo gbé lọ́wọ́ kí ní kan ó ti di wèrè nìyẹn tó bá ti di pé ẹ ah bẹ́ńsà ni mo lò ah bẹ́ńsà ah bẹ́ńsà ah àrùn ni a ti gbọ́ ẹni tí ni bẹ́ńsà ó máa wù ẹ tí ọ̀nà sáà bẹ́ẹ̀ náà lọ́rọ̀ obìnrin rí tẹ́ bá ti máa rí yọmọ wípé kìí tẹ́ bá wàláì bú ṣe máa rí ní ẹ̀ ní rí mọ́ àwọn èèyàn máa admire rẹ̀ pé ah ẹwù ìyàwó lágbájẹ́ ṣe fine wọ́n máa rú tàbí jọ sùn lálẹ́ <laughs> ẹ̀tí ọ̀nà sáà tí ó tó pàtàkì jù tí mo fẹ́ jọ pé pé ká máa wo yẹn púpọ̀ ẹjá máa wo pé níbi compatibility tó bá yẹ pé sexual urge ni mo ní dáadáa ẹ jẹ́ ká bá wa ọkùnrin tó ní sexual urge tó bá yẹ pé obìnrin náà ni mọ́fì pamọ́ èèyàn máa ń yanu tó tó bá yanu tó bá padà yá ó padà yanu tó láti o tó ìyẹn ó padà wá lọ jẹ́ ìdójútì torí wọ́n máa padà ká fún ọ tó náà ti pìlẹ̀ báyìí ọkùnrin tẹ́wọ́n fẹ́ mi wá òkú lágbára dáadáa tó tí yẹn bá dẹ̀ rí àbọ́yá ah, problem òun ní problem kó yanu kọ́ lọ bá wọn tí àwọn doctor ó sàlàyé fún wọn kó tìta rẹ̀ tí ó bá ní sí before kó tó bọ́ sí di marriage tí ó bá ní sí so nígbà tí ó bá kọ́ marriage yóò padà enjoy marriage prophecy so kọ́ lọ́wọ́ sí ma ẹtí ọ̀nà sáà tánbà ti kláàkì ẹta tó ẹni tó wọ́n bá rí explain dáadáa ìgbà inú òpin ẹ̀dà ẹ̀lọ diagnose torí kò rí kí ní explain báyá ká lè mọ ibi tí ẹ̀ẹ́ ibi tí defect wà tó kọ́ lọ́bàá kọ́sà náà ní àbẹ̀lórí ránpẹ́ ìgbà tí wọ́n sọ̀rọ̀ bá rí pé àwọn ọmọ ẹ̀lọ sí ilẹ̀ fún tó gbé sí wípé ọ̀fẹ́sì ní nàìjíríà tí ẹgbẹ́ sí ìyàwó ẹ̀ bá fi ọjọ́ sọ̀rọ̀ àwọn ọlọ́pàá àwọn ọlọ́yẹ àìsàn orúkọ rẹ̀ so àlùmọ́yìn máa dàbí àwọn tó fẹ́ káwọn ìjọ kọ àwọn ìwà tí ò dá wọn ló fẹ́yàwó rẹ̀ tó bá ní àpọ̀tún wa tún orí pẹ̀ ìgbọ́dọ̀ lọ́dọ̀ ṣe tó ń ha ìwà àìsàn gbogbo àpíìs kó kó àpíìs kó lẹ̀ lóhùn lọ́sọ̀rọ̀ ọlọ́wọ́ àpíìs àbúrò kó ìgbẹ́dọ̀ ṣe wọ́n ṣe láti làwọn bọ́dà sí ọkọ̀ àṣà àbẹ́kí àwọn Alẹ́ ẹ̀ sọ́ọ̀sẹ̀ tán náà. Salam please, is there anything to do to ascertain when the woman needs sex? Reason is because I don't like disturbing her, but at the same time, I don't want to deprive her of her rights. Is there anything to read for certain when the woman needs? Because she has a operation. So reason is because I don't like to disturb her. And at the same time, I don't want to deprive her of her rights. Uh, well, the question, well, we are, nobody said it, however, it's gbogbo ẹ̀ jẹ́ nàìjíríà ibo àwọn animals tabajú ògùn gbogbo àwọn psychological theory sọ pátá àti ara animals ọ̀dùn ló ń sọ gbogbo ẹ̀ ọ̀gá jẹ́ látara àṣà látara yìí látara ìpẹ́pẹ́yẹ eh, látara ìdíjọ lẹ́sìmọ́ lẹ́sìmọ́ gbogbo àwọn psychological theory wọn. a rí pé àwọn àwọn inú àwọn ẹyẹ àbáwọn ìyàwó ẹgbẹ́ tí wọ́n ti ká wọ́n á jẹ ẹ̀rí pé àyè tó bá dákọ̀ yóò mọ̀ ní akáàkiri tó mọ̀ abẹ́kẹ̀ títí ìyẹn ló máa fẹ́ gbà ní initial stage until later tí ó padà given ọ̀ká kan bá pé ní méjì tí ó lè kàn lọ tí ó sì lò certificate báyìí the interaction relationship tó bá good kò dé ìgbà tí èèyàn bá ṣe ṣe ìdíná tí pé tí relationship bá ṣe I don't think that one should be a problem anyway kí àwọn ẹyẹ nìyí ó lè na pàtíkúlà ìyẹ́ sí èyí tó jẹ́ aago or something that tẹ́lẹ̀ mọ̀ pé this is time of express agro ẹ̀mí tó jẹ́ pé time of everything yìí àlóòkè ìṣúlẹ̀ pọ̀ ìṣúlẹ̀ pọ̀ unless tí problem bá wà nínú eh, láàrin ọkọ àtìyàwó otherwise kò yẹ kó sí and most of the time náà ẹni tó bá ní wọn pépà pọ̀ oṣù méjì ọdún kan ọdún mẹ́rin ọdún márùn-ún ẹ̀ tí ọ̀la máa ń lè bá bá àwọn and eh, life will the family life so we have a problem. And, and we Sharia view on shocking dress of the woman ordinarily during pregnancy and lactation period. This period is medically fit as well, if allowed. Ah, ilé tó jẹ́ aspect ṣẹ̀ríà ń bẹ̀ wọ́n náà ni pé kí ni ojú tí ṣẹ̀ríà fi wo kí obìnrin kí ọkùnrin kí ó mọ̀ mú ah, ọ̀yàn ìyàwó ẹ̀ ẹ̀rí pé ah, mo kàn ṣe gbogbo ẹ̀ ṣókíṣókí ni ọ̀rọ̀ ní orí tọ́pítà rẹ̀ sọ́tàn sọ̀rọ̀ yìí ọ̀rọ̀pọ̀ lórí ẹ̀gán tí àwọn ẹ̀sán máa ń ṣe kódà ọmọ láàbà tí mo sọ pé fọ́pìlì yẹn mo kàn gé ṣókè ní ṣé bá ní ṣèṣò abẹ́ ẹ̀rẹ́ ilé lọ sí sọ pé lára fún fọ́pìlì ní pé ṣé mo lè sọ́ọ̀kì bírẹ́sì ìyàwó mi àṣẹrí àgbà wa láyé láti sọ́ọ̀kì kò jẹ́jẹ́ pé àwọn afá òpin àwọn méjì lórí ọ̀rọ̀ ẹ̀ so àwọn kan ní kò lè sọ́ọ̀kì tó pé tó bá ti sọ́ọ̀kì ṣé bá ní ṣe ṣé ọfẹ́ wá fẹ́ sọ́dọ̀ ọmọ ni àyíbáwò ni ṣé bá ní ṣe so àwọn kan ní à ó lè sọ́ọ̀kì ṣé bá ní ṣe so àmẹ́lẹ̀ tó tẹ̀sùn jù òun náà ni pé ọkùnrin lè sọ́ọ̀kì breast obìnrin so yíwa ní sìn mímú ọyàn obìnrin kódà kó mi bọ́ sí lẹ́nu tó àwọn kan ní ẹ kó mi wọ́n tí ọba ti dé kó mi bọ́ séhun lẹ́nu àti understand so bẹ̀ tí gbogbo yẹn náà nígbà pé yẹn wá wàhálà fúnra yẹn ni obìnrin tó bá ti ń bímọ báwo ló yẹn olùsí ní bọ́ sí yìí lẹ́nu so tó bá yẹ kókò tí bímọ ń sìn omi lè má bọ́ sí yẹn lẹ́nu ẹ̀tì understand bẹ̀ tó bá ti ń bímọ definitely omi láti bọ́ sí yẹn lẹ́nu so èyàn sì tó bá sì wù yàn ó lè gbé mi tó bá dẹ̀ wù ẹ́ o lè tú dànù sí ìyàwó rẹ̀ bá ní hate ẹ̀ tí understand àmọ́ wà allowed kò sọ ọkùnrin dọ́mọ́ torí ẹ̀rí tó wà ń bẹ̀ ní pé ẹ la tuharrimu mussatun wala mussatayn àti wala mussatan àti ẹ̀rí pé ẹ obìnrin kan tí anábìfẹ́ tó fẹ́ jẹ́ kọ́ máa tẹ́kẹ̀ ọkùnrin kan tí wọ́n ni tọ́wọ́ ní ọkùnrin ti bàláwọ̀ ọgbó ní ọmọ orun yọmọ orin anábì ní kó arba'in anábì ní fún lọ́yàn mú tọ́bá ti fún lọ́rùn sẹ́kó ti sọ́ di ọmọ nìyẹn so kò lẹ́tọ̀ ó ti lẹ́tọ̀ àti máa rí rẹ́ bí ìyá kò dẹ̀ lẹ́tọ̀ àti fẹ́ mọ́ so bẹ̀tà afá àti pípẹ́ pé ọyàn tó fún jọyìn ọyàn tó ní àníyàn ọ̀nà àti sọ́dọ̀ ọmọ ni kìí sọ ọyàn tọ́kọ́ mu láti gbádùn ara wọn ẹ̀tọ́ ọ̀lẹ́sàn àmì ìgbà míì dẹ̀ ní arospat obìnrin mi ọmọ wà lórí ọyàn so ibà ní alhamdulilayi. ẹnu kọ pẹ́sẹ̀ yẹn ló ń tura ẹ̀ sáàlù mẹ́rìndínlú ẹ̀ tradition yẹn tẹ́ kí wàá sílẹ̀ yìí ó wọ́n sí bí ọ̀sẹ̀ ìgbóyà lọ́rùn tradition bí ọ̀sọ̀ tàbí pregnancy ìgbóyà ó ní ọ̀rẹ́ ẹ̀sìn ọ̀rẹ́. Eh, well, um, time, during time of pregnancy, ẹ̀sùsáyé tó wọ́n sì ẹ̀lò rẹ̀ tọ́jú àyẹ́sà tẹ́ oyún akẹsílọ̀ mẹ́ta lórí first uh, three months second three months and third three months last three months. Uh, kílí kan wà nílò rẹ̀ àwọn obìnrin tí bàbá ti lóyún nígbà yìí ẹ̀sùsáyé ìgbà tí jùwà tó ti tó wọ́n bìmọ̀ yìí fún àǹfààní ọmọ tí wọ́n amọ̀ pè ní pé olùsọ́ọ̀mù wà nílẹ̀ pé ìyẹn tí àwọn tọ́lásì ní àròkọ tó bá wí yẹn ó lè háàdì fún immunity ẹ̀rọ ìjọba ọmọ tó strong dáadáa scientifically tẹ́lẹ̀ so bóyá pípa tó bá tó bá súnmọ́ báwo ìgbà tí olùtọ́ta lẹ́sà ká ká fi láyé ìwé ká má fi price mu tí ó fi tó àti àti lè máa fi tí àwọn ìbára ṣe ọ̀gá tó lè fún ẹni pé tí wọ́n rẹ̀ lè fún bóyá ẹni máa ṣe rẹ̀ tó lè sí ààrẹ ẹni pé dáadáa lórí ọmọ yẹn lọ́sọ̀ fún mi tí tí a bọ́ ọ̀tọ́ ọmọ ní tó máa mọ̀ ní tí a bá ní kúrẹ̀ pẹ̀lú ìfúnni tí wọn àwọn diarrhea disease ó mọ̀ ń sábà wà ọmọ tí wọ́n rẹ̀ rẹ̀ wọ́n tí wọ́n fi pé first first three days or so tó bẹ̀rẹ̀ bá láìsẹ̀ bí ọmọ ọ̀rẹ́ lọ́la wà náà ìpè ní ìgbòsọ̀rọ̀ And he was in the standard duration for masters. Ah, the duration for masters it varies. Depending, uh, only on the situation. Here, àkókò bá ti dàwọn yẹn sí, ó kèrè the ká má bẹ̀rẹ̀ pé ọba àti àwọn tó lọ sí. Àfàsì fẹ́ yẹ rẹ́sà nílẹ̀ tó ló tó lẹ́sìn tó bóyá bóyá pọ̀ lọ sí bóyá wọ́n ti lọ sí sùkúrù àbí wọ́n ti sàtọ̀ lẹ́kọ̀ọ́. Ṣèpítà tó kù wá àwọn ọmọ mi ó ní kó ṣe ó ti dé kan tó bá ṣe é ní àtọ̀ bàtí táì tẹ́ ọ̀rọ̀ àìmọ̀tò twenty minutes. Ṣèpé èyí ó wà àwẹ̀ àbí bẹ́ẹ̀ ló dàgbà ẹ̀hẹ́n. Èyí ó dàgbà èyí ó lé lẹ́sìn sẹ́kẹ̀ wọn àgbà pé tó irú yẹn àkókò láì mú iṣẹ́ kan ó ti límìtì whatever eré ẹ̀ tó bá ìlú ẹpa lẹ́rìn tó dàbá àṣìṣọ bóyá ẹni tó ṣe rẹ̀ tó ṣiṣẹ́ bí aṣẹ́ ti dára irú ẹni yẹn kò lágbára púpọ̀ so ó yẹ kó sì kí ó yí sí iye táìpù tó lè lò lórí ìyàwó ẹ̀ ní bóyá láti ọ̀gá náà tẹ̀lé ìṣẹ̀lẹ̀ ọ̀gá náà tẹ̀lé pọ̀ bí ẹ̀ ọ̀gá yàtọ̀ táìpù tó bá lọ ní táìpù tó bá lọ wà ní Tẹ́lifíṣẹ́ ló ti wá rí ìṣẹ̀lẹ̀ ìjọ àti ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ ìpẹ́ ló ti fi ṣe kó wọn sábà máa ń gbé tí fámìlì ìlú ìṣẹ̀tù sáà ní ilé tí wọ́n ti rọrùn sáà ní ilé sáà ló ń jẹ sí kò sí wákà nígbà tó ti bẹ̀rẹ̀ sójú yẹn tí o bá ti wọ́n yẹn táìmù wà dáadáa everybody ó lè wà relax ọba àtàwọn ó lè relax dáadáa ó lè bọ́ sí wọn lẹ́gbẹ́ nípa ìlọ́gá ní èdè lápọ̀ àdéhùn after resting, after doing, and it's possible to remove our position of green or and tell them we have in mind to get them. But when you sọ pé time eh, to be also short. Ní àwọn obìnrin ti sábà obìnrin máa sábà short time to lọ ní ní discharge. Tọ́lá bí wọ́n ti lọ ní discharge, wọ́n máa short. But they can have multiple discharges during the a single intercourse. They allow that obìnrin lè ní tó ẹ̀mẹ̀ta obìnrin lè ní tilẹ̀ mẹ́ta ó ní pẹ̀lú ìgbọ́ pẹ̀lú àti ìgbélé ẹ̀lú obìnrin lè ní tilẹ̀ mẹ́rin ẹ̀mà àwọn ẹ̀mẹ́fà lórí lọ́sàn án àná tọkùnrin sì wà lọ́wọ́ náà obìnrin lè ní ìsìláì but ó ní pẹ̀lú ní eh, understanding àti fẹ́ tó tó wà kí o wá sí ẹ̀ láàrin three minutes olùgbé ní ìrísí ọkùnrin náà sẹ́kẹ̀ Uh, last question sọ pé circumcision àwọn afáàní àwọn dókítà tí wọ́n mọ̀ ṣe tó kápẹ́ tó wọ́n jẹ́ tó wọ́n ní ọ̀rọ̀ yìí how do you know now manage to ṣe gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí tó bá jẹ́ pé àwọn tẹ́lifónọ́mà rẹ̀ kù rẹ̀ àwọn kan tó bá ṣe nígbà míì tí ìbá ṣe pé ọ́sùn àti ẹ̀mọ́sí ọlọ́dún ti lọ́ọ̀ sí ìwé tó bá ṣe fún ọmọ mi blood test sọ pé gbogbo nǹkan wa náà ó fura yàtọ̀ kéde fura tó bá ṣe báyìí pẹ̀lú mi bíi ẹgbẹ́ tó wọ̀ bíi lọ́dún ẹgbẹ́ tó máa bá yẹn lọ́sìn nípa white lọ́mọ́ sí tí ó ti fọ̀fọ̀ lẹ́yìn ọtí tí ó ti pọ̀ ìyẹn máa ń ṣẹlẹ̀ ẹgbẹ́ ìtì wọn ni fẹ́ ṣàtẹ́ àbá mẹ́rin tẹsán látara ìyẹn ló fẹ́ pàtàkì ìyẹn lè kó àwọn nǹkan nínú. Ẹ̀yẹ́ bí mo fẹ́ síbẹ̀ lọ́dọ̀ gan àwọn akéwà tẹ́lẹ̀ pé ilé ẹgbẹ́ tẹ́lẹ̀ pé ibi tíátà ibi tíátà bá máa ń ṣe iṣẹ́ abẹ fún yẹn tẹ́lẹ̀ àwọn ọ̀rẹ́ náà máa ṣe ó máa ń àwọn ọmọdéṣọ́ bí kò sí kò kẹ̀kẹ́ tó wà lára rẹ̀ kódà àbíkọ́ láì bàbá lórí àìwọ́ dára àṣekú sí tíátà kan àwọn ìpínlẹ̀ náà máa ń ṣe ilé àṣẹ wọn ti sè wọn gbogbo aṣọ kó tó di pé wọ́n dà sọ́jà ọ̀pọ̀lọpọ̀ wà fúnra rẹ̀ àwọn wọ̀ sọ́jà sọ́jà àwọn wọ̀ sọ́jà sọ́jà àti sọ́jà àwọn wọ̀ sọ́jà òkọ́ ni, wọ̀ tára rẹ̀ lọ sí wọn tó láì ní ní ẹ̀rọ ní fọwọ́ fún ẹ̀rí pé kí táà ní ẹni pé ibi báyìí ní ló dà tẹ́lẹ̀ wá tọwọ́ ní ẹ̀rí fi ẹ̀rí fọwọ́ sódà ẹ̀rí fọwọ́ kan ọwọ́ tẹ̀sí gbàgbé pẹ̀lú ìgbàn kí ni táà tẹ́ bá tó wá sí tẹ́lẹ̀ tẹ́ bá tó wọ glọ́ọ̀fù wọ́n máa já ìdájọ́ òfin ẹ̀ títí ní kẹ́kọ̀ọ́ wọ inú blọọkì báyìí tẹ́lẹ̀ tó fọ́nù òfin standard òṣèlú tó fẹ́ tẹ̀lẹ̀ bọ̀ bàbá olóyè ní tó sì kọ́kẹ́ tó kó sáwọ́ ló máa débi kí ní tó tó tó tó wọ́n tẹ̀ òfin kò máa nípa akẹ́kẹ́ àdáyìí very open democracy by àmì ìgbà mi ó lè tẹ̀sán pé ilé tọ̀ ó súnmọ́ ní clitoris àwọn obìnrin ilé tọ̀ obìnrin ó súnmọ́ ní ti kéde clitoris wọn wà. so ìdìbò tẹ̀lé lórí olóòórùn sáré ṣe kéde kò síbẹ̀ yóò tó lọ fá ẹnu ilé tọ̀ yẹn ẹnu dúrẹ́tà yóò tó gbé pọ̀ ó lè dìde ìṣúná tí padà àti dúrẹ́tà tó fi dápọ̀ tó jẹ́ pé ìrẹsì ìṣòro láti ìtọ́ka sáà mi láti obìnrin ò ní ní kọ́ tó bá ìtọ̀ tí ó láti ní sáré kò sílẹ̀ òkú àtàlù gbogbo ní ti máa rẹ̀ sọ̀rọ̀ tó lọ́pọ̀lọpọ̀ màkà mú pápá nípa àmọ́ yóò fún wa ti máa sí ìdí náà ó tẹ̀lé kí wọ́n dúró tó àwọn mùsùlùmí àná nígbà tó ń yá àwọn mùsùlùmí sùn lọ wọn rán ajé àgbèrè wọn sí tó dàrẹ́tì ó sọ̀pọ̀ ọ̀dọ́ wọn ni a ti mú àwọn ọmọ yẹn wọ́n sì ní target ọ̀rọ̀ circumcision ó ní ìlọ́tọ̀ rẹ̀ eh, medical conspiracy social conspiracy religious conspiracy ó ìlọ́tọ̀ rẹ̀ ní medical hospital wọn kọ́ medical students tó bá kọ́ ní ẹ complication kan the same company hàn ló wá pariwo tó bá wà lórí ìgbà tó tó bá pariwo wọn sàmùsẹ̀ wọn àgbo patient yìí in fact àwọn patient yìí kò ju sàmùsẹ̀ wọn so tàbá wọ́n sọ fún àwọn ọ̀gbẹ́ sábà gbọ́ àgbọ̀ láìpẹ́ yìí wọ́n ní ẹ̀ ní àgbò pariwo yìí ní àná wọn lásà ní kan bí ẹ̀rọ ẹgbẹ́ ìgbà ẹ̀rọ kí nígbà a padà gbọ́ àṣẹ kejì ní ọ̀sán àlọ́kùsà rẹ̀ kó bí àwọn ọ̀gbọ́n ní so usually things láti bẹ̀rẹ̀ láyé yìí tó kọ́ máa ń lo àwọn eléyìí ilé ìdájọ́ ọ̀rọ̀ sọ́mọ́sọ́ ìkọ́ stéèjì máa bẹ̀rẹ̀ pọ̀ gan lórí Islam pẹ́pẹ́ àwọn mùsùlùmí pọ̀ láti lórí stéèjì mẹ́rin láwọn ọmọ mi ṣe stéèjì wá sí stéèjì sí fọ́wà máa ń ṣe stéèjì sí fọ́ọ̀ sí fọ́ọ̀ nípa wá nípa ìṣòro ẹgbẹ́ tó ní pé obìnrin ó lè súnmọ́ wọn lè wúwà fún ọ̀sọ̀kẹ́sìn tó yíò àlọ́ kò sí ní Islam torí pé ẹ̀sìn lọ daṣẹ́ ọlọ́run gbogbo ẹ̀sìn ìtìlẹ̀ náà lẹ́yìn mọ́tò lọ́wọ́ tó kọ́ ọdún kọ́ ọdún lọ́wọ́ ìbáraẹ̀sọ̀ orí ìmẹ́rìtì máa pé sáfíṣẹ̀ máa kọ́ ní kéde sanitation ìtumọ̀ máa kọ́ tó ń ti ní àjọ ọmọ tó bẹ̀rẹ̀ yẹn ẹ̀rọ tó kàdá láàbò wọ́n ti pa àwọn sẹ́fún ní ọ̀pọ̀ ṣe ara ṣe sọ ẹsẹ̀ lè wọ́n lọ́wọ́ ẹgbẹ́ ọmọ ọmọ ẹgbẹ́ láì gbàgbọ́ ní ọmọ ṣe tó kàdí tó kàdí double standard double standard tó sọ wọn sáfíṣẹ̀ ẹsẹ̀ lè yẹ agbọ́dọ̀ sáà bá a ẹ̀sẹ̀ rẹ̀ wá kọ̀ọ̀kan ló ṣàkóso ìyàtọ̀ sí i gbà àtòkì tí ìgbésà tó ṣe lọ́sí wà nínú rẹ̀ kí ni ilé dáadáa ní ìtara yóò rẹ̀ sì wọ́n láti àìdájú nípìnlẹ̀ ayé kọ́nà tó fi lára wọn sùn tí kò sí ní pé a pé àwọn ọmọ ẹgbẹ́ wọn yàgò yìí ó wà lára mẹ́ta ti làbá ó dá ó kàn sí ìdàgbọ́ sí ìwé mẹ́ta lẹ́yìn náà pé wọ́n ní sẹ́yìn bá ti sẹ́yìn tó wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ wọn ìlú yóò àwọn akọwà òmìnira àwọn ọmọ aláyé pọ̀ ọkàn lọ nípa àwọn ọmọ ọ̀sán àwọn ọmọ ẹgbẹ́ wọn wà lọ́wọ́ ẹ̀ olórí ti dàdúró olórí Because they because they come away. Sexual commitment. So I will not pay circumcision. And the moment is not to believe back. Who by any circumcision. Oh, on part, the part of the obligation of the community. Problem that I am doing is that we are all all our Sarah to live and all that we are all all that we are gone. Let's have a pop for enemy. I want to put it. But that is that that that that that that that that that that that that that that àwọn ẹni kásì lọ́dọ̀ àwọn tó mọ̀ sí àwọn tó mọ̀ sí kò sí ẹ̀ tó ṣe àwọn tó mọ̀ sí báyìí àwọn tó mọ̀ sí ọ̀pọ̀ àwọn tó fèrè wọn àwọn ẹni ẹgbẹ́ sàkóṣe ẹgbẹ́ sàkóṣe ẹgbẹ́ sàkóṣe ẹgbẹ́ sàkóṣe so mo yẹ kí n ta ẹ̀kọ́ nígbà náà owó tí yẹn pé a ẹ ta ẹsẹ̀ yẹn lẹsẹ àti àlẹsẹ àlẹsẹ àlẹsẹ àlẹsẹ báwa ní ìsìn wáyé ní pé àwọn ìyá wọn sàkóṣe àdìmọ a sì gbà tó mọ àwọn ìyá wọn. Ọ̀pọ̀ àwọn ará máa láti ọ̀, àbáwọ̀ tó kúrò náà mú un léwọ̀, ṣẹ́lẹ̀ ní ìlú ní ìgbẹ̀rù. Kí ló padà sẹ́lẹ̀ sáàbùjọ àwọn tó sàmùsáìs? A ti rí sàìd àti sàmùsáìs, ará àwọn ará rẹ̀ wa, àwọn ọmọ ará rẹ̀ láti ní ìlú mọ̀ ọ̀pọ̀ àwọn àrẹ̀. Ó ti bá a sáà ti kò pé àsìkò ti lọ. Ni mo fi ń ṣàkíyèsí ẹ̀kọ́ bí láta lọ́sùn kan náà. Àmọ́ ṣé àwọn ẹ̀ka kan ti tó alhamdulillah. A bẹ̀rẹ̀ sọ̀tún ẹ̀ di program this is to two one thirty ah, ah, ah, oh, one kí n gbéra àbí tí a bá wá ṣe ìgbà tí ó pè é sàbẹ̀ bá kí wọn jẹ́ ìṣá àlà àkàntì ògbóyà àdẹ́gbà wọn á lè pé àwọn lọ́tọ̀ wà wà ní kàlá yìí láti ọ̀tọ́ kí àbí kò sí àyè tọ̀ àti ọ̀yà ọlọ́ọ̀ṣẹ́ ọlọ́ọ̀ṣẹ́ ọ̀ṣẹ́

questions lórí ẹ̀sìn yàtọ̀ láàrin méjì láàrin kí

question about that thirty seconds nínú ẹ lọ́wọ́ kò. Uh, my question to you, or so that I will answer the whole aspects over uh, in as much คือเราคือข้ามไป today is not about the party coming and I don't know who wants and who doesn't say for me. Ẹ dákọ̀ ìjá dáhùn mẹ́ta yẹn, a lè má gbàgbé. Náà, wọ́n bèèrè nípa oral sex pé asọ̀bẹ́ nǹkan tí ó dáa ni, pé a lè mẹ́nu bá nínú lecture wípé during the course pé èyàn bára rẹ̀ ṣe rí pọ́plì sáwáríkù àwọn ìyá wa afẹ́ ọdíẹ̀sì yí ẹjọ́ tó lọ́nà ẹjọ́ torí time wá ti lọ gan so àsìkò táàfi ń dọ́rọ̀ dó ìgan táìmù so àsìkò náà ní ń lọ rìn náà a sọ̀rọ̀ nípa oral sex kéèyàn máa bá obìnrin sùn látẹ̀nu adẹ̀sọ̀rọ̀ nípa wípé ó wà allowed ìgbàláyé wà ní Islam tọ́kùnrin àtòbìnrin bá ń ṣeré eré àkọ́sí síwájú kí wọ́n tó súnmọ́ra wọn pé ọkùnrin lè obìnrin lè fẹnu kan nǹkan ọmọkùnrin pé tẹ́rẹ bá eré lè débẹ̀ ṣe wọ́n ní ká sí àtọ̀ láàrin ìbá obìnrin sùn lẹ́nu àti ìṣeré mú ẹnu débi nǹkan ọmọkùnrin ìyàtọ̀ wà láàrin méjèèjì yàtọ̀ tó pọ̀ ó wà láàrin méjèèjì den àwọn sọ̀rọ̀ nípa blowjob náà pé fífẹnu pé sékèsé pé ìbá èèyàn ṣeré pẹ̀lú pé kóbìnrin fi ẹnu kan àyè pamọ́ ọkùnrin tí òun náà imply sí pé bóyá blowjob àbí so mẹ́tẹ̀ẹ̀ta yẹn ìyàtọ̀ wà ń bẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe understand ẹ̀ máa dẹ̀ ṣàlàyé mo ṣe understand ẹ̀ so sẹ́rí alákọ̀ọ́kọ́ oral sex ìbá obìnrin sùn lẹ́nu òun náà ní ká bá obìnrin ṣe lẹ́nu bá ṣe máa ń bá obìnrin sùn láàyè bí ṣe ń bímọ so ibà ní sí àwọn aláburú máa ń ṣe so ibà ní sí àwọn aláburú èèyàn náà máa ń ṣe wọ́n máa bá obìnrin sùn lẹ́nu bí ẹni pé wọ́n bá obìnrin sùn nídìí ẹ̀rìkì mo sọ wípé torí pé wọ́n rí pé ihò níbí náà ẹgbẹ́ bá ṣe máa ń bá obìnrin sùn ní anus tó sì máa ń bá obìnrin sùn ní ààyè ibi tóbìnrin gbà bímọ so bẹ́ẹ̀ náà náà máa ń bá obìnrin sùn lẹ́nu so ibà sí kódà débi wípé wọ́n máa ń bá débi pé àtọkùnrin gan máa ń dà sẹ́nu obìnrin ẹ̀ so ibà sí yìí so eléyìí báyìí haram so ọ̀tọ̀ ní kí mú ń ṣeré àjọ ń ṣeré pẹ̀lú obìnrin èmi àti ìyàwó mi ẹnu mi wá mẹ́nu débi stimulate ẹ̀ tí àwọn ọdún sábà ń sìn ọkùnrin náà obìnrin náà wá mẹ́nu débi àyèpamọ́ ọkùnrin nítorí àti jẹ́kara ọkùnrin ẹlẹ́jìdì tí àwọn ọdún sábà ẹ tí ọ̀nà so ó yàtọ̀tọ̀ síra wọn ó yàtọ̀tọ̀ ṣe wá rí di ọ́dá wà yẹn náà àti pé bọ́yá obìnrin fẹnu fa àtọ̀ ọkùnrin so um, nǹkan tó máa ń ṣe yẹn fún wọ́n máa fi masturbate àwọn ọ̀nà láti fi masturbate ni ó ní pé bọ́yá wọ́n ti ṣe wọ́n ti wọ́n ti sex ara wọn láyé ibi tó yẹ ká ti sex ara wọn tán àbí wọ́n ti ẹ̀fẹ́ ṣe yẹn lọ́jọ́ yẹn so ọkùnrin dẹ̀ fẹ́ ó fẹ́ rìlíìsì spam kára ẹni wálẹ̀ torí gbà mí tara ọkùnrin bá kúnjú gbà mí àsábà máa fẹ́ disturb ọkùnrin tí àwọn ọdún sáwọn ìsìn so wá o pé à ọ̀nà láti jẹ́ kí ní pé òkè já ṣe orí ilé so that tán bá ti ṣe yọ́mọ̀ fẹnu fa kí ní yẹn títí títí títí dé pé ọkùnrin ó dé stage ibi tí ó ti release tó bá bẹ́ release àwa jọkì ní ẹkú àwa release sílẹ̀lẹ̀ tí wọ́n bá yẹ ẹranko wọ́n bá yẹ ẹranko wọ́n tún lè jù síra wọn lẹ́nu náà tí àwọn ọdún sáwọn so torí kò sí nǹkankan tó ní kí ẹ̀mà múrú nǹkan báyìí so gbà kí àǹfààní wò lọ́fẹ́ sí wá so ibà ní sáàtọ̀ kí ẹ̀mà wá mú irú nǹkan bẹ́ẹ̀ so nǹkan tó máa ń ṣe nìyẹn tó bá jẹ́ sí pé literally wọ́n máa ń pe bóyá kí ọkùnrin kí obìnrin fi ẹnu kó fi kàn kan ọmọkùnrin kí wọ́n fi ń ṣeré tó bá wọ́n ń pe bẹ́ẹ̀ yẹn náà so because àwọn kankan bẹ́ẹ̀ tó ẹ́sì pé ó ṣẹ̀ṣẹ̀ ń dé ni ẹ̀ kí wọ́n dẹ̀ sáà tó ẹ́sì pé ó ṣẹ̀ṣẹ̀ ń dé ni àwọn new terminologies ni so ẹ̀ eh, eh, so but kò sí bó ṣe ní ìtò yóò ní ìdájọ́ tí ṣẹ̀rí àfihàn pé sótọ́ àbí òtọ́ so mo rò pé briefly nǹkan tí mo lè explain nípa mẹ́tẹ̀ẹ̀ta ni so mẹ́tẹ̀ẹ̀ta ó yàtọ̀ tó síra wọn so wọ́n kàn fẹ́ súnmọ́ra wọn díẹ̀ torí pé bóyá ó ní ṣe pẹ̀lú pé ẹnu ọkọ̀ táti private party on land but ó yàtọ̀ tó yàtọ̀ ń bẹ láàrin mẹ́tẹ̀ẹ̀ta so alákọ̀ọ́kọ́ nìyẹn so ẹlẹ́ẹ̀kejì wọ́n béèrè nípa wípé éèjì wo ni eh? ẹ́ pé éèjì wo lọ́mọ lè tó tí wọ́n fi circumcise lóbìnrin so ibà ní sí kò sígbà tí yíò lè circumcise ọmọ so ibà ní sí bẹ̀tí ẹgbẹ́ àwọn ní kò sígbà tí yíò lè circumcise ọmọ kéde pínkì máa circumcise ọmọ òjò mo rò pé àwọn dókítà tó lè fún wa ní ìyẹn wọ́n tó lè fún wa ní ìtàmálẹ̀ sí dáadáa lórí yẹn tí àwọn ọ̀dọ́sá máa ń sìn but tábà ti pé ara ọmọ ti strong ẹ̀ tí ọ̀dọ́sá máa ń sìn because kò sí bẹ̀rẹ̀ circumcise ọmọ bẹ̀rẹ̀ circumcise ọmọ yóò ní pain bó ṣe wù kó kó kéré mọ̀ ṣẹ̀wọ̀n tí a mọ̀ sí ṣẹ̀ríà ò sì kan wa lójú pé ṣẹ̀ríà ò fún wa ní gbèdéke pé ìjọba ìníkẹ circumcise ṣe ń pé ọ̀rọ̀ àfàrí fọ́ mọ́ sí ṣe pé ṣẹ̀ríà fún wa níjọ́ pé ẹfà rí lọ́jọ́ kejì ẹjọ́ understand ọ̀rọ̀ àpẹẹrẹ ṣẹ̀ríà fún wa níjọ́ but ọ̀rọ̀ circumcise ṣẹ̀ríà ò fún wa níjọ́ tí ó bá ní sí tí wọ́n bá jẹ́ kó yíwa ní pé circumcision tí èèyàn bá tètè ṣe jù tó bá yí pé from medical perspective tó bá ní tó bá jẹ́ kó yá pé à ah, ó lè kó bọ́ ma tí ẹ̀ bá tètè ṣe jù pé tààrọ mo ti ẹgbá wọn ti ma nǹkan tí mo ẹ̀hẹ́ so a jẹ́ sí pé ká tẹ̀lé medical advice di ohun kí kátà sí pé kátà sí pé a circumcise ọmọ but a fẹ́ ká late púpọ̀ kọ́mọ tí wá dàgbà gbàgìrì káyẹ̀sẹ̀ máa circumcise ọmọ so ó better láti kékeré so that kúrò kí nìyẹn sẹ́mọ̀ àwọn ọmọ kékeré so yóò tètè jiná everything ó tètè and ìgbà tẹ́lẹ̀ nǹkan kékeré náà ni just pé within two three days gan ibi ta circumcise yẹn everything ó dàgbà tí ó bá fi tó bá fi circumcise ẹ̀tàn gan ojú bẹ́ẹ̀ ti gbẹ gan tí èyàn bá ṣe pé èyàn bá ṣe ń ṣe kà àbí èyàn bá èyàn bá mọ̀ ṣe o so ìbá ìsìn fún from medical perspective so ìbá ìsìn ó ṣàlàyé fún wa so pé bóyá àwọn age báyìí àwọn age báyìí àbí àyè báyìí àtìkù báyìí wà tó ó ti súnmọ́ jù so inshallah máa fún wọn ní

tọ́ ju ọmọ sí ìjẹ́ ó sì ṣe ọmọ náà lọ sáìsì ọmọ náà máa yàtọ̀ tẹ́lẹ̀ ó bá ní bíkọ́sì àti sàmù sáìsì lóru obìnrin lẹ́yìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tọkùnrin lára tó wà o tẹ́lẹ̀ èèyàn ní oríṣi láti bẹ́mánu bíkọ́sì níta ló wà lẹ́yìn pé ọ̀ ti normal traditional circumcision àbí wọ́n fi plastic bẹ́ẹ̀ lò ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀tọ̀ fi sí ọ̀tẹ́kùnkọ̀tẹ́ kó obìnrin tó ń bá ló wẹ̀ kiri tí yóò wá circumcision my own suggestion ni pé kí wọ́n rájẹ́ kó rọra tó gbé ọmọ sùn ní mélòó kan so that yóò yàtọ̀ fún ọmọ tó kiri láti lè di kóòdù wọ̀lẹ́bà lẹ́bà fẹ́ wọ́ọ̀lù tí yóò fi lè ní injọ tí yóò lè fi abẹ́tẹ́ yóò lò àti láti lè identify àyíká láti ọ̀pẹ́ ọmọ ti pọ̀ wọn lára ẹ̀rí kó máa kiri náà abẹ́ẹ̀kẹ́tì ọ̀nà ìpínlẹ̀ ọmọ tó yẹ pé ó wà tó o ká pípé tó bá yẹ pé proper kìnnì bá wà tá a bá ń do it properly it's still possible to do in as well as we could surgery to sisi a ṣe surgery ọmọ ìjọ even surgery uh, abdominal surgery certificate but kéwòn jẹ́ kí ọmọ rọra ṣe ní dábí ọ̀pọ̀lọpọ̀ health workers àwọn favourable discourse sí circumcision certificate so ìyẹn lè mọ́ra àwọn ètò rẹ̀ ẹ̀mìyàn irú kò sí ọ̀rọ̀ ẹnìkan ò lè dá sí ẹnìkan ò lè dá sí kò sọ pé sẹ̀kẹ̀tẹ̀ yẹn kẹ̀kẹ́ lè là á díẹ̀ tó sábà lè là sí ìyẹn máa ní di assistant or assistant ó ní bẹ́ẹ̀ lórí bí kò sí ní ẹ̀ka sí ẹ̀ so àwọn èmi ò fẹ́ advice mi kó nípa ọmọ rà kó kó dàgbà díẹ̀ kó má jẹ́ pé bóyá bí ọmọ less than uh, ọmọ bí one week or something like that lóbìnrin certificate kó ti rọra ní body size a bit certificate yóò dàbí ọ̀rọ̀ yóò wẹ̀ advice for those people that want to able to do it. ẹlẹ́kẹta tí wọ́n ní ẹ̀ gbọ́lẹ́lẹ́kẹta tẹ́ bèèrè fún yẹn ẹ̀bẹ̀rẹ̀ islamic adventure pàdé so uh, family planning islamic perspective ah, ṣẹ́rí islam fàyè gba family planning tó bá jẹ́ sí pé definition tí Islam bá gbé kalẹ̀ tó gbé kalẹ̀ family planning òun náà bá ń lò so ibà ní sí so family planning a ìfètò sí ọmọ bíbí ó yàtọ̀ fún ìfòpin sí ọmọ bíbí àbí ìfi gbèdéke sọmọ bíbí méjèèjì yàtọ̀tọ̀ síra wọn so family eh, ní tí Islam gbà tí Islam gbà wọ́n yẹ́ ní family planning pé afẹ́fẹ́ ìsọmọ bíbí child spacing first place child we are at least for fẹ́ kó jẹ́ sí two years láàrin ọmọ kọ̀ọ̀kan so that ìyá ẹ̀ náà is strong àti tó ń so ìyẹn ni azlu as fún azlu Islam sálàyé withdrawal method fún wa so ibà ní sí so tó yẹ pé ó wà já ìsinmi Islam wípé èyàn ní àṣọ èyàn ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó yàn ọwá tátìkò tí èyàn fẹ́ da omi èyàn wá yọ nǹkan ọmọkùnrin yẹn láti da omi yẹn síbi tí àkíyèsí àyè ibi tí ó lè dọ̀rọ̀ kí wọ́n dá sílẹ̀ lẹ̀ kódà òun ló dáa jù gbogbo èmi ni agbo kọ́ndọ̀mù kankan ní sáwáyínsì tó kò dá tó ìyẹn ṣe withdrawal method yìí ó dáa gan so ibà ní sí kò dẹ̀ sí kankan ní àmì ṣe withdrawal method so ibà ní sí tó kọjá pé àfihàn space ọmọ náà pé àti ah, ìfẹ̀kọ́ máa tètè wáyé sí afẹ́jẹ́ kí at least kí ń tábà bí ẹ̀ kó wà láàrin àti so and condom náà òun náà wà allowed kò sí nǹkan tó burú bẹ̀ mọ́kàn sọ pé lè dá ju di ó dá wọn ẹlọ́ náà ni àmọ́ kí wọ́n sọ wípé ìfẹ́ bí jọ méjì because nǹkan tó wà tí Islam fi tako ni pé àwọn máa ń rò wípé agbára wa ni ìtọ́jú àwọn ìwà nínú kápá wa lọ́wọ́ bá ṣe asábà àwọn òyìnbó máa jẹ́ kó yíwa wípé bá ṣe bá ṣe smart sí bá ṣe gbọ́n sí bá ṣe mama alámàríwá tò sí bẹ́ẹ̀rẹ́ ló ṣe dá sí wọn àbílì nínú pé ọlọ́wọ́n bá ní ṣe kẹkẹ because àwọn tó wùlẹ̀ ń kọ́ wa ní àwọn kẹrì tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn àgbàkọ́lọ̀ ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn àgbàkọ́lọ̀ ń so ìbàdàn so wọ́n fẹ́ separate so bó bá ṣe ní smart sí bó bá ṣe gbìyànjú bó bá ṣe ní gbọ́n sí ni bó bá dẹ̀lẹ́ ṣe ní tó àlámọ̀rí rẹ̀ sí bẹ́ẹ̀ ni ó ṣe favour sí tó bá mọ̀ tó so wà rí pé òní òní òní succeed ẹ̀tọ́ bá mọ̀ tó wà succeed bẹ̀tì mùsùlùmí ò gbàgbọ́ gbàgbọ́ yẹn nítorí pé ẹnu ara ti ẹ gan ò lè bọ́ even pẹ̀lú uch salary tó ń gbà yẹn ò lè bọ́ so nǹkan tí Islam believe yẹn pé Ọlọ́run bá ní wàlá taqtulu awladakum khashyata imlaq ọlọ́run bá ní ẹ má pa àwọn ọmọ yín nítorí pé ń bẹ̀rù òṣì nahnu narzuqukum wa iyyahum ọlọ́run ní àtẹ̀yìn bàbá àtàwọn àwọn là ń fìdí yín so agbára wa gan káàtì tọ́jú ara wa àti tọ́nà bá bá dá wa dára wa tí ìbáyé pọ́nà bá bá ń tọ́jú wa wàláyà àlétékè ara wa ok mo fẹ́ fún yín ní kẹ́lì bá àmà nísìké àlè tẹ́kẹ́ ara wa tọ́nà wa lè gíra bá fẹ́ yọ oxygen kó náà rọ wa àwọn dókítà lè sọ fún wa iye tí oxygen lè tẹ́yìn bá fẹ́ gba oxygen hospital fún an hour iye tó lè cost yẹn tó bá fẹ́ gbà fún a month wo iye tó lè cost yẹn tó bá fẹ́ gbà fún a year ò lè lágbára kò sí salary tó lè gbà ìfẹ́ mọ́ ibi tó ti ń ṣiṣẹ́ ẹ̀jẹ̀ ìfẹ́ mọ́ ibi tó ti ń ṣiṣẹ́ so kọ́nà wa lè gíra yọ yíbọn náà bá ń tẹ́kì àwà kọ́lọ̀n bá yọkù kọ́lọ̀n bá dáwà dára wa a lè tẹ́kì ara wa ọ̀rọ̀ nípa mímí nìkan láń sọ yìí so ibá ní sí ọ̀rọ̀ nípa gbogbo àwọn nǹkan tá sọ yìí so àwọn nǹkan ẹni Islam anábì sallallahu alaihi wasallam ó ní tazawwajul wadud alwadud anábì ní ẹ fẹ́ obìnrin alwadud tẹ nífẹ̀ẹ́ sí tẹ love tẹ like alwalud tó lè bímọ ìbéèrè kan máa ń bèèrè mẹ́ẹ̀yàn wípé báwo láti mọ obìnrin tó lè bímọ ẹgẹ́ bá ti bèèrè pé báwo láti mọ àkílà àwọn báṣe ma compatibility báwo lásẹ̀ ní obìnrin tó ti lè bímọ àwọn fàájí kò wáyé pé ẹwọnú history àwọn family ẹ̀ tẹbá rí pẹ́nu history family ẹ̀ bímọ bímọ ni wọ́n ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ àwọn tẹbá rí pẹ́nu history family ẹ̀ wọ́n mẹ́rin sẹ pé medically náà tẹbá fẹ́ bèèrè pé ṣe ẹ̀mọ́ bíbèjì tẹbá fẹ́ lóyún wọ́n fẹ́ mọ̀ bóyá lè bíbèjì wọ́n bèèrè history ẹ̀ wọ́n bíbèjì lè rí kìníkan ṣe kìníkan rí àbí ìkàkan tó bá rí pé wọ́n fẹ́ diagnose ẹ̀fà rẹ̀ kan wọ́n lè bèèrè history ẹ̀ àwọn òbí rẹ̀ àwọn tó súnmọ́ because possibility kó inherit nǹkan bẹ́ẹ̀ ó ń bẹ so islam náà fàyẹ̀ lẹ́ pé bá ṣe máa nìyẹn bẹ̀ títà mi fẹ́ lò ní pé mọ̀kàntúrà àti ṣẹ́gbà àdífì yẹn ni alwalud alwalud obìnrin tó lè bímọ so ìbáyìí tó bá nẹ́bí sallallahu alaihi wasallam fẹ́ fi wá ṣe àlùmọ̀ rẹ̀ ṣe yàn kan lọ́jọ́ ìpínlẹ̀ kìyàmà so ìyẹn ńlá kan ní láti amend ẹtí ọ̀nà sáma yìí sì káwọn ìròrí àwọn òyìnbó ni pé afẹ́bímọ ká afẹ́bímọ méjì nítorí àti take care rẹ̀ so ìbáyìí sì so o lè take ẹyọ kan ara rẹ̀ o lè kámọ̀sọ̀ kọ́mọ ẹyọ kan kámọ̀sọ̀ méjì mẹ́ta so ìbáyìí sì so àwa tálíkà àwa gan-an la ń bímọ jù tí ó bá ní sí so ẹni ó pàwọn olówó gẹ́rẹ́ ẹgbọ́n máa bímọ jù wá lọ àmì àwọn gẹ́rẹ́ ẹ̀rú nọ́mbà àwọn olówó ìgbẹ́wọ́n lówó bá ẹ̀rú ìsúnmọ̀ àwọn agẹ́rẹ́ tó máa bímọ méjì mẹ́ta yọ owó kan àwọn ọ̀tẹ́ríkà táwọn amúgáàrí àwọn tó máa bí méje mẹ́jọ ayé rí wọn tọ́ ẹwòrán bàbá tó bí àbá bàbá tó bí èmi ọmọ tí wọ́n bí ó tó 17 mami tèmi bí méje ìyálé wọn bí mẹ́jọ ẹni tó tẹ̀lé àwọn tọ́lé àwọn ó bí mẹ́fà ẹbá mi ẹbá mi ṣe mathematics yẹ 21 ah, alhamdulillah 21 ni wa ah, àwọn alhamdulillah ìtọ́lọ́wọ́n bá ló ń kálukú ọjẹ́ láyé ajẹ́ so ibà ń sì kódà ẹn tọ́lọ́wọ́n tó ní kó tó jẹ́ ju ẹn tó bímọ kan lọ́nbẹ̀nu wa tẹ́sí ó bímọ ẹyọ kan náà bẹ̀tọ́ ọmọ yẹn in tí ò rí jẹ́ àwọn tàwa 21 yẹn ń tà jẹ́ ẹ ti understand so bílíà yìí ṣe rí nìyẹn so ibà ń sì ọlọ́run sì ní kí ó dá wọn lágara tán fi kú because kó tó ní pé wọ́n bí 21 tẹ́kẹ̀ àwọn ẹ̀gbẹ́ tí wọ́n gẹ́gẹ́ tẹ́mẹ tó àwà bí ẹ̀yọ́ ní tó a àwọn ọmọdá bàbá wọn bí tó dẹ̀ tí àsìsẹ̀ bàbá wọn ẹ̀tọ́ ọ̀nà back to farm àwọn ẹ̀gbẹ́ wa àtàwa náà nígbà táwa náà kó ti ń assist tí ó gbọ́dọ̀ bá wa so ká encourage ara wa ká máa fura so ibà ní sèso ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá a máa ń bẹ̀rù fún yẹn most of the time kì í sábà ṣẹlẹ̀ so that àwọn ọmọ ẹ̀dẹ́ nìyẹn ó ti láwọn nǹkan sí kọ́lọ́ bá kó sànù wa so ẹ̀rọ kan ní parí lórí ọ̀rọ̀ eléyìí ẹjọ́ torí ọlọ́run bá wọ́n ní ká advice àwọn tó jẹ́ opó lóbìnrin ẹjọ́ torí ọlọ́run bá wá tá jẹ́ brothers tá àti marry àtàwátá àti marry náà lábẹ́ pé lábẹ́ láti encourage wa ní ká má pààyò sí o ẹ̀tọ́ ẹ̀dá sáà pé kí n fẹ́ chípẹ̀ in àwọn tó jẹ́ opó tí wọ́n ti tẹ́sì adùn ìbálòpọ̀ pẹ̀lú ọkọ tọ́kọ wá kú sẹ́mọ̀ pé wọ́n ti ní experience pé wọ́n ti ní sex pẹ̀lú ẹnìkan so eventually ọkọ ti kú báyìí kíní yẹn sì wà ń bẹ̀ ọlọ́run bá dá mọ́bẹ̀ ìgbà tó kọ́kú kíní yẹn ò kú ẹ̀tí ọ̀dá sáà kíní yẹn ò sì wọ́n sì lọ lẹ́pa so wọ́n fẹ́ mọ́ gbọ́ bùkátà bẹ̀yẹn náà ẹjọ́ nítorí ọlọ́run bá àwọn àtàjẹ́ brothers àwọn àtà ti mari ẹjá mari lú àwọn bẹ́ẹ̀ tó lẹ́nu ní rò pé tó bá ti mari o àwọn tó bá ti tó bá fẹ́ ṣe tánìyà tó bá fẹ́ ṣe tánìyà ìyàwó kejì kẹta lọ ẹ̀kọ́ wọn fẹ́rù àwọn báwọn àwọn tí ò bá ti fẹ́ wisdom ń bẹ́ẹ̀ bí kéèyàn fẹ́ oko ẹ jẹ́ kí fún yín ní hadith ẹ̀rọ kan lórí ẹ̀ Jábìr ibn Abdullah ìgbà tó fẹ́ yàwó ó wá lọ fẹ́ ẹni tó ti bí mari tọkọ rẹ̀ ti kú Ànábì sallallahu alaihi wasallam sọ pé ah kí ló tùlàìmùhà wọ́n tùlàìmù ọmọ bá ṣeré òun náà mọ̀ bá ṣeré ọmọ kékeré ní ẹ̀nà ẹgbọ́ ìsì ti jábì ní àjọ́lá fún anábì anábì jábì ní ẹgbọ́ yẹ pé àwọn pẹ́rẹ́ntì òun sí láyé mọ́ àwọn àbúrò òun lòun tẹ́kì àwọn tóun bá fẹ́ ẹni tí ó jù wọn lọ púpọ̀ lọ́jọ́ orí wọn ní fún ní rìgáàdì wọn ní wọn ní gbọ́rọ̀ sí lẹ́nu nítorí ẹ̀ ló fi lọ fẹ́ àgbàlagbà láti máa bá wọn take care àwọn àbúrò wọn so that wọ́n máa respect age wọn lára sẹ́wọ̀n sábà yìí ẹni tó fẹ́ ìyàwó àkọ́fẹ́ rẹ̀ nípa ọ̀dọ́ sì ni ọmọ kékeré lòun ìgbà tí ó fẹ́ yà ó lè fẹ́ tó ti bí mọ́ rí so nítorí wisdom ẹ wo bí ó ṣe wáìsì tó so àwọn náà lè fẹ́ wọn dáadáa tí ó bá ní ṣe then àwọn tá tó jẹ́ arábù náà ta fẹ́ mẹ́lẹ̀ kejì ta fẹ́ kílà kílà kílà à ń tẹ́sílò púpọ̀ ẹjẹ́ká wàláhì kìí ṣe pé kìíní anẹ́bì sallallahu alaihi wasallam ẹmọ gbọ́gbà anẹ́bì ní ìyàwó báyìí anẹ́bì ìyàwó báyìí tẹbá ka bí kírù tẹbá bá ọmọ ẹgbẹ́ tí ń bẹ lẹ́nu ìyàwó anẹ́bì Aisha nìkan ni pé yẹn fẹ́ yẹn pé ẹni tí ò délé ọkọ rí Aisha nìkan ni gbogbo àwọn yòókù ẹni tó ti fẹ́ ọkọ kan tẹ́lẹ̀ ẹni tó ti ṣe kíníkan nítorí pé anẹ́bì sallallahu alaihi wasallam mọ̀ pé àwọn obìnrin yìí tá àbá tíráì láti láti rẹ̀ wọ́n lẹ́kún láti absorb wọn tí wọ́n dẹ́sán kí ló fẹ́ jẹ́ ìrònú wọn ẹ̀tì ọ̀dẹ́sán olópọ̀jù nú àwọn obìnrin tánàbí fẹ́ so eh, so ẹ jẹ́ káwa náà try so kọ́nà ọba àdékẹ́lá kó dáhùn kó bá wa sànú wa àgbọ̀rọ̀ tí àwọn obìnrin wọ̀nyí àgbọ̀rọ̀ tí wọ́n lọ síbi tọ́lọ̀ ọ̀bọ̀ fẹ́ ọlọ́run báyìí sí dáadáa mọ́ ìmọ̀ wọn náà kò sí cheat so ibà ní sọ yín wáyá obìnrin náà tọ́lọ̀ ọba àdékẹ́lá fi àdánwò kàn yín tọ́lọ̀ ní kí ọkọ yín kí àwòsípò padà so ẹ mọ̀ pádánwò tọ́lọ̀ ọba ṣe fẹ́yìn nìyẹn so ẹ sì máa ṣe sùúrù lórí àdánwò yín tí tọ́lọ̀ ọba àdékẹ́lá fi padà pèsè ẹlòmíì tó lóore jọkọ yín lọ fún yín ìgbà tí Abu Salama tó kú nígboro Medina lọ́hùn wọ́n ní kí yàwá umu salama kó sàdúà wípé kọ́lọ̀ wà lẹ́gẹ́lá kó sàn lẹ́sẹ̀ lórí àdánwò tó bá wọ̀nyí kọ́lọ̀ ń sì fi ẹlòmí tó lóore ju àbú salama lọ kó fi pàrọ̀ fóun ìyá yìí sàdúà yìí tó tọ́ àmẹ́mí rẹ̀ ní pé nígboro Madina kò sẹ́ni náà tó lóore ju àbú salama lọ torí pọ́kọ̀ ìjà sí ìyàwó ìgàn ó sì nífẹ̀ẹ́ rẹ̀ gan orí pọ́kọ́ ọkọ̀ sínú làkáyè rípa nẹ́bí ni wá kún fẹ́fẹ́ òun láyé nítorí ó ti zẹ́rù ààrẹ lórí ó ti zẹ́rù ẹ̀mí ààrẹ lórí àmẹ́ni ìgbàtọ́nà ọgbọ́ gbàjú ẹ̀ àrẹ́bìbá wá kún fẹ́fẹ́ wàláhì yàwó musalamẹni níjọ́ ẹ̀ ló ń mọ rí àdúrà rẹ̀ pé ha àsọ́dá kí ẹ̀mà bẹ̀ náà tó tọ́ kó ọkọ̀ sóhun rí láyé pánẹ́bí ọ̀fẹ́hùn ẹwọ́ kọtọ́nà bá lẹ́gbẹ́ra fi padà pààrọ̀ fún umu salama òun náà ni ànábì tó lórí jọkọ rẹ̀ lọ so àwa náà abẹ́ lọ́wọ́ bá ẹni tó lórí jọkọ tó nù wá lọ lọ́wọ́ bá lẹ́gbẹ́ fi pààrọ̀ fún wa àmẹ́já ṣe sùúrù àdẹ́wọ̀ náà bá lélẹ́yìn táà bá ṣe sùúrù lórí àdẹ́wọ̀ ọlọ́run bá ó ṣe ṣe kíyàn fèèlò tí wọ́n bá jẹ́ fèèlò lọ́rọ̀ bá dégbélé fìyà jẹyàn tí ó kọ́nà bá nígbà kówà kò lẹ́nu kankan wa Next one.

Probablement, le plus compliqué, c'est que first the root uh, parts of my body. Ó máa ń sọ̀rọ̀ and bàbá àti lájẹ́ bí ìtají fáwọn ọmọ ọmọ rí pé ọ̀pọ̀lọpọ̀ àìní bí kánsẹ́lì àbí our brothers. Ẹ̀rọ ẹ̀sẹ̀ pàṣẹ àwọn máa ń ṣe fún àwọn ará wọn sí ẹ̀rọ our brothers. Ó sì lè bá sọ pé brother náà ti là ó láti lè lọ brother náà ọ̀pọ̀ ọ̀pọ̀ sọ̀rọ̀ ọ̀pọ̀ sọ̀rọ̀ àwọn ìlú wa ó sì wá pè é lórí lẹ́yìn tí wọ́n máa ń lọ pẹ̀lú not a long time, about three or four months. Ọlọ́run tó pọ̀ tó jẹ́ pàdé ọ̀pá láwọn àwọn ìlà ìlú ṣe ìṣúná, ẹni tí wọ́n máa ṣọ́ oṣù tí wọ́n máa ta oṣù tí ó bá wá ní àsìkò àti bàbá mi lọ. Wọ́n ṣe jẹ́ fún fún ọ̀pọ̀ tó rà ẹ̀kọ́ kan ní ìfá máa ń tún lórí ẹ̀rọ àti ìṣẹ̀lẹ̀ láti June. Láwọn ọ̀pá ìkọ́lẹ̀ tó ti lè long time, ẹ̀kọ́ pọ̀ ní wọ́n á sì fi knowledge from so many sources àti tó yà àti tó yẹ. Olùdó ìwé ìkọ́sí náà ní àwọn tí wọ́n tẹ̀sí mẹ́sì ẹlòmí ọ̀pọ̀lọpọ̀ òun very ọ̀dùjọ́ ọ̀pọ̀lọpọ̀ mẹ́rin ọ̀dùjọ́ òun tí ó yẹ kí ó rẹ̀ lọ́yọ̀ tí wọ́n fara wọn bá sọ ọmọ wà sí then that the question my question is one of the one from whose i get sober my father and my mama dey normally how do that. Some people will have said they are faithful, are not far away from uh, how to do their own thing, but she had for a year, So, the very thing, the wẹ̀lú tó ń ṣẹlẹ̀ ní obìnrin tí wọ́n bá try láti àrásẹ̀ tí ó wà àrásẹ̀ kù fundamental problem wà wọ́n lè fundamental problem tí ò tí kò ó lọ kẹ́ pé ẹni ìyẹn ò tí ì rí opportunity àti discover ògùn tó fa ojú ọ̀la rẹ̀ òfin dìde number twice but ìwé ẹgbẹ́ yẹn Gracias a máa ń bẹ̀rẹ̀ ọ̀pọ̀ sí pé tàbá ní wọ́n náà tẹ̀ wọ́n tó ọ̀tún a lọ ṣe lọ́wọ́ tó wà fún ìdájọ́ wa láti láti ti ọlọ́ lórí àṣẹ yìí owó náà eh, ní oúnjẹ òkè àtàlú yóò sí western tó kí náà ní situation tó yẹ pé ọkọ àtìyàwó wọ́n gbé ìwé àwọn pressure tí wà ní àwọn ọ̀rọ̀ nípa àwọn òwúrò ní iṣẹ́ tí wọ́n kókó nǹkan tí wọ́n padà ń ṣe wàhálà ní òun dúró kí ni ọkọ̀ tí wọ́n lè ṣe náà àwọn ní fún ọkùnrin àtọkùnrin tí wọ́n ní ìbálòlá àyà àtọ́jọ́ lọ́kọ̀ láyà àwọn ọlọ́wọ́ àyíkálà rò ní kí ọmọ jáde láti bẹ̀ ọmọ òwò àwọn òjò sí ìmọ̀ ìyá tí wọ́n ní ní Islam kí ni kàtíwálì ṣe nínú Islam nǹkan tí wọ́n bẹ̀rẹ̀ ṣe alákọ̀ọ́kọ́ ọkùnrin ẹ̀kẹ́lẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ ọ̀gá kama bẹ̀rẹ̀ ọ̀gá kádà sí sínú torí tí ẹ̀mà ń bẹ̀rẹ̀ ọ̀gá èyàn máa ń ṣe sínú ní ìwà lórí àdúrà tí ẹ̀mà ń bẹ̀rẹ̀ ọ̀gá lórí ìtọ́jú so torí pé ilé báyìí ó ti ṣẹlẹ̀ sí àwọn ẹni tó ṣáájú náà táwọn náà late tán pẹ́ gidi gan kódà extremely ó fi ní kó wọn bímọ bẹ̀tìgbà tí wọ́n tí wọ́n yé bẹ̀rẹ̀ ọba tí wọ́n dẹ̀ ń ṣe ṣe lórí àwọn tọ́lọ́wọ́n bá lẹ́kẹ́lá fún àwọn tọ́lọ́wọ́n bẹ̀rẹ̀ ọba ọlọ́wọ́n bá lẹ́kẹ́lá bá dáhùn lóhùn pẹ̀lú àwọn ọmọ tọ́lọ́wọ́n bá lẹ́kẹ́lá sọ ní nation pẹ̀lú àwọn ọmọ tọ́lọ́wọ́n bá lẹ́kẹ́lá sọ ní orílẹ̀-èdè ńláńlá so yóò rí sí so àwọn náà ní Israel so ìgbàtọ́ ikú wọ́n sì sùúrù ó dẹ̀ lànẹ́lẹ́wà Ibrahim alaihissalam àtìyàwó ẹ̀ sáwọ̀ ẹ wò Zakariya náà òun náà ó pọ́njú ọmọ fásitì tó pẹ́ bẹ̀sìgbàtọ́ náà ṣe sùúrù tó dẹ̀ ń bẹ ọlọ́ọ̀ba ọlọ́ọ̀ba lè gílá sàlàyé ẹ̀ fún wa nínú sọ́ọ̀tù Maria bó ṣe ń bẹ ọlọ́ọ̀ba gbàtórí àwọn nǹkan tọ́lọ́ọ̀ba lè gílá sí fún Maria ṣé bá ní so wá bẹ lọ́wọ́n ba wà hunalika da'a so yẹ bá ní sí Zakariya náà bẹ ba so ọlọ́wọ́n ba lè gádẹ fún ní bí yóò Yahya alayhi salatu wa salam so alayhi salatu wa salam ẹ̀rí pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúrà àwọn máa ń gbára lé àdúrà lórí tí máa ń ṣe wọ́n jùlọ àwọn sálà wọ́n máa ń gbára lé àdúrà ba lè ọmọ padà ń sí ọ̀nà àbáyọ fún lórí àdẹ́wò tó bá ń ṣe náà àwọn gbára ládùúgbà a sì ń ṣe sùúrù kò ní kí á máa ṣe ìgbìyànjú lórí àwọn ọ̀nà tí a bá lè rí pé ọlọ́run padà kí á fi ìyọ̀ǹda sí kí ọ̀nà bá wọn tán náà nípa ìtọ́jú ara tó kẹ́kọ̀ọ́ ní àìbí gbà mí gẹ́gẹ́ bí àwọn dókítà nípa padà tó sálẹ̀ fún wa àti àwọn ọmọ tẹ́lẹ̀ sílẹ̀ sàlàyé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà àwọn kẹ́kẹ́ ní tó jẹ́ pé àwọn kẹ́kẹ́ ọlọ́pàá lílé wọn tọ́mù fi dúó bóyá àwọn kòkòrò kan ní ojú kọ́ máa dúó ní bóyá kẹ́kẹ́ ló lè ṣẹlẹ̀ sílé ọmọ ni tí wọ́n sì ọlọ́run bá dá obìnrin ní ìlẹ́nu tó lè bí màgá but ó ti ní àwọn ìṣòro kan nítorí àwọn kan tó expose sí ṣé bá ti sì tó tó yẹ pé ọwá ń fa kí ọmọ mọ́jú láàrẹ̀ so ṣe pé bẹ́yẹn bẹ́ẹ̀ so tí bá ń bẹ́rọ̀ ọba náà yóò tó máa ṣe ìgbìyànjú lórí bẹ́rọ̀ ọba rẹ̀ ìyẹn tí ń bẹ náà bá pé kọ́nà bá rọ̀ lọ́rọ̀ nísìn kọ́nà bá rọ̀ lọ́rọ̀ sẹ́gbẹ́ kò ní jókòó sílé ẹ̀hẹ́ yóò tún jáde yóò wá sẹ́ lọ so ibẹ̀ làdúrà rẹ ti wá gbà torí bẹ́ẹ̀ bá wá sẹ́ lọ bí ò bá sàdúrà tọ́nà bá lè bí ọ̀bá fẹ́ gbàdúrà rẹ ọkà máa ṣiṣẹ́ lásán ni o ní rówó bẹ́ẹ̀ àti yóò ní kó ọwá yóò wá ṣiṣẹ́ ti ẹ̀ nìyẹn ṣùgbọ́n tí ìbá bẹ́ẹ̀ náà bá yọ́mọ ṣiṣẹ́ yóò sì máa yọ so rẹ̀ náà lẹ́tí ń bẹ náà ọlọ́ọ̀bà ní lábẹ́ lórí sábàbí tó ti bá nìsí tó wọ́n lè sọ púpá ah, nǹkan tó ní ìṣòro lásán ni àwọn lè bímà ẹ̀tí ní ọmọ rẹ̀ ló ti rí báyìí ló ti rí báyìí lóòkà báyìí lóòkà báyìí lóòkà báyìí àìmẹ́yìn bẹ́ẹ̀ lọ́nà bá ní láti tàtàrà bẹ́ẹ̀ tó ti gbàdúrà tó yíwa ti sọ àwọn kan tàbí ṣe nìyẹn ìbá jẹ́ ní ìlànà ti ti àwọn ogun súnnà ni tàbá màmá tó mọ̀ pa rẹ̀ dáadáa pé ah, àtẹ́yìn bá lo nǹkan báyìí tẹ́ bá lo oyin àbá sábàtú gbogbo àwọn ẹmú táǹkó jẹ yìí náà ìgbìyànjú ló bí àwọn náà so ìgbìyànjú ló bí àwọn náà ìlú pé wọ́n kọ́ tẹ́sẹ̀ lára ẹran wọ́n rí pé à ah, ó ṣiṣẹ́ fún bẹ̀rẹ̀ ti rí pé tàbá lò fún èèyàn náà yóò ṣiṣẹ́ wọ́n dẹ̀ rí pé kòkó bẹ̀rẹ̀ kò bá nǹkan jẹ́ lára torí ẹ̀wọ́n abẹ́rẹ̀ sí máa ní sàrẹ̀ fáwọn èèyàn náà tí ó ṣáwọ́ ara kí máa fẹ́ dá gbogbo padà lọ́dọ̀ dókítọ̀ so àwọn tún lè tẹ̀lé mẹ́rin dáadáa sí ọ̀rọ̀ ìdára àwọn bá ti sọ ọ̀rọ̀ kan lójú tó wà lẹ̀ ní ìwọ̀n fún ẹ̀ lọ ẹ̀yìn lọ́dọ̀ àwọn lọ́tọ̀ pé pé àwọn ta wọ́n mú àwọn bàbá àwọn gbọ́ sọ́wọ́n mi náà ní ìwọ̀n wọn ti báyẹ̀ tó àwọn máa sọ ọ́tà ẹ̀kọ́ sí sọ ìgbà tí àwọn ọ̀gá àwọn dàgbò sí àwọn tó láàrin tí àwọn ọ̀nà ti fi mú àwọn pé ọ̀nà ṣìṣì tó náà tó mú ẹ̀fẹ́ ìjọba ẹ̀jọ́ lọ́wọ́ mọ́tàlá wáyé ẹ̀jọ́ mi àìsàn àìsàn tó mùsùlùmí bá fẹ́ ọ̀nà sí ìlú mọ ìdẹ̀lọ́nù ọlọ́run sọ̀nà àbáyọ tó dà nígbà tó bá yọ pé ó sọ yàrá nígbà míì nígbà tó lọ́wọ́ wá jẹ́ ọ̀la bí àdéhùn tàbí ìgbà nìkan ní wọ́n kọ́ tó fà tí a kọ́ ọmọ tó fà ní ọ̀rọ̀ táwọn sọ́kọ̀ lọ sí ẹni tó wá mọ̀ láyé ọmọ tó fà táwọn sọ́kọ̀ nìkan ẹni tí ò ní satisfaction tó fà ìwádìí máa tó fà ẹni wá lè lẹ́wà ṣe orí ẹ̀rọ àti tó fà ẹ̀rọ tó lọ́gbìn ọmọ òfin tó máa ń rí ó rà àwọn ọmọ àgbàdé tó ní nàìjíríà ló ti bá agbára ọlọ́mọdé àmì ọmọ àgbàdé tó ṣe ti ìmọ̀ dáadáa tó wù. ọ̀pọ̀lọpọ̀ aláàbò tí ìsìn ìgbìyànjú ọgọ́rùn-ún apàdà rí nígbà míì àwọn káàkiri náà ni wọ́n tó mẹ́ta àtẹ́bí àwọn máa ń ibi tí màá ń gbé fún àgbélé tó sàánú ní ibi tí màá lówó àgbélé tó wà tí ẹlẹ́sìn tí wà lè yé ètò lọ́ọ́ àgbélé náà ń lo àgbélé lọ́wọ́ tó ń yàrá sí a ti fi ilẹ̀ wà tó ń yàrá tó jẹ́ ìwọ̀n bẹ̀rẹ̀ náà ti fi lọ hundred other other things tó wà tó ń yàrá tó bá ṣe ń bà àbúrò àti agbóná sàǹkà yàrá tó ṣe é wọ́n tó yàrá yìí àbí èkó rẹ̀ àbí èkó rẹ̀ ẹgbẹ́ orí orí àta orí ìdí orí àyè orí àyè gbogbo àwọn orí yìí èkó rẹ̀ orí òru tó sára ẹ̀rọ láti ìlú náà ní òfin kọ́ ẹ̀rọ ló bẹ̀rẹ̀ lẹ́yìn àwọn àgbọ̀nbí àti ẹni báàkì wọn èkó wọn ni wà ti yà lọ tí mo sọ lórí ìyàwó yà lọ ní sáré. rẹ̀ ẹ̀rọ ọ̀rọ̀ kí ló máa kọ́ náà kí ló máa kọ́ lẹ́yìn lára wọn ẹlòmí tó máa kọ́ lẹ́yìn rẹ̀ wà lọ́ọ̀rù láti rí i pé táàbì tó máa ń súnmọ́ra wọn kò tó àwọ̀rù. ló sọ lẹ́yìn tó dùn. fúrọ̀ wáyé sọ wáyé ló máa ń yà á bẹ̀rẹ̀ kò sí tuntun tàbí lò ó ẹgbẹ́ ìyàwó mẹ́lọ ni ìmọ̀ wálé ní ẹbí nìkẹ́ ìmọ̀ wálé ní ẹbí nìkẹ́ mo lẹ́ni kẹlá ìpẹ́ ọkọ rẹ̀ nígbẹ́ ní jọ́s ìgbé bá ṣú ìgbé bá ṣú ọkọ wà ní jọ́s ìyàwó àti jọ́s ọkọ wà ní ọmọ wálé ní ẹbí nìkẹ́ ó ní sí ìmọ̀ sọ́lá ìwà ọkọ máa ń wálé ní ẹbí nìkẹ́ ẹgbẹ́ òsì wájẹ́ bá mi sí láti tí wọ́n lásìkò ọ̀dọ́ ara láàrin

lórí ìgbẹ̀rẹ̀ tí tí ìyẹn bá lọ yẹ kó ní ọmọ láti lọ ní mo ní tí ti yàn tí ó rẹ̀ ti ti lọ tí ó méjì lórí ní pàtó yá tó méjì lọ́dọ̀ sọ pé ní ẹ̀ tí ó méjì lọ pàtàkì tí ó bá ti lọ ẹ̀ kí ẹ̀ lọ wà lọ nínú tí ó méjì ọba lù nígbà táwọn ẹgbẹ́ sí tí ó méjì ọba lù á àṣà pẹ́pẹ́ sọ rẹ̀ ní ìta gbogbo ẹni sọ pé ẹ̀tọ́ àṣà àbẹ̀ lọ nígbà tí pàdé ọmọ ìjọba ẹ̀rọ rẹ̀ nígbà tí ó ń lọ sí ẹ̀dùn ó sì bí mọ̀ so many times na ìyá ìlú ti mú yẹ kú ju lọ́pọ̀ dà lọ́wọ́ àyà ló máa pálé ní ẹ wájú àwọn ìlú náà wà yá wọ́n lè kó wà kí lè ti dàrú wà á wá sí àyẹ̀wò àyẹ̀wò àyẹ̀wò wà kọ́lọ̀ so bọ́ọ̀lù ṣe ní ọ̀rọ̀ ní sọ́lá. so conclusively torí ọjọ́ ti lọ rẹ̀ àwọn ìyá wa wọ́n ní kí á gbà wà ní máa lórí pé ẹjọ́ tó lọ́wọ́ wa ẹ jẹ́ ká kún àwọn ọkọ wa lọ́wọ́ láti máa fẹ́yàwó èjì kẹta kẹrẹ ẹjọ́ tó lọ́wọ́ ẹ jẹ́ ká fà ìgbà àwọn ìyàwó náà kí lọ́la bẹ̀rẹ̀ ara wa sí adẹ́mọ̀ká àdìsí pé láàyè nínú àdìkú hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi ìtumọ̀ ẹ̀ náà ni pé mùsùlùmí lóbìnrin kan ò lè tí ìjẹni tó nígbàgbọ́ dáadáa tí tó fi fẹ́ fún ọmọ ìyá rẹ̀ kọ́ wá fi ọkọ rẹ̀ tó nífẹ̀ẹ́ sí wàláì ẹnu pé ẹgbẹ́ bó ṣe lọ́la ilé ẹ̀ tàbátà tí lọ́nà tó wọ̀n náà àwọn bá ti lè tú o nítorí hátà yìí hípa ní àfihì kí tó bí nífẹ̀ẹ́ fún ọmọ ìyá rẹ̀ kí tó nífẹ̀ẹ́ fúnra rẹ̀ sọ̀rọ̀ kọ́kọ́ rẹ̀ lórí ìfẹ̀ẹ́ fúnra rẹ̀ ọ wà nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ fún ọmọ ìyá rẹ̀ náà kì í máa mọ̀ ọba mi ṣí àwọn tí mo nífẹ̀ẹ́ yẹn ẹjọ́ tó lọ́nà ọ̀gá ẹja ṣe bẹ́ẹ̀ ọlọ́ọ̀nì àbúrò ẹja ṣe bẹ́ẹ̀ because àwọn obìnrin tí wọ́n ti tọ́kọ wọn ti kú yìí hey, àmà níyẹn tó tèkì àwọn ọlọ́ọ̀yà ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers ẹ̀wọ̀n bàbá láti ṣe kìíní tẹ̀tì àwọn ìyàwó wa náà wípé àyàkú tẹ́bá náà o ṣe rí ẹ̀fọ́ àti gàrí táwọn ẹ̀ ní nípa ẹ̀fọ́ àti gàrí náà tó rẹ̀ lágbára ẹgbẹ́ àwọn kejì o bẹ́ẹ̀ bá lágbára ẹgbẹ́ náà o subhan allah pé à rọ ọkọ̀ bí máa bá ọmọ manage tẹ́lẹ̀ ó bá sílọ̀ mẹ́fẹ́ fẹ́ àwọn kejì báyìí sí management torí so owó manage tẹ́lẹ̀ mọ́ dákùn manage ẹ̀rọ jọ torí ọlọ́pàá kó fi encourage ọkọ rẹ̀ ọmọ ìyá wa láwọn obìnrin náà so ibà ní ẹjọ́ ẹjúká fi àyè lẹ̀ fáwọn ọkọ wa láti lè rí òfin ọlọ́run bá lò láti lè ṣàánú àwùjọ yìí láti lè ṣàánú àwọn ìyá wa tó yẹ sí pé obìnrin nìkan náà kò sí kéde kó ti lọ́kọ lébẹ̀ tí kò rọ́kọ ní so ibà ní ó sì rọ́kùnrin kan tó ń ti ọ̀rẹ́ sì nẹ́gbẹ̀ lábá yà ẹbá mi lè fẹ́ yà lọ́rọ̀ ẹ̀mí àti ọ́sí àgbáwò fúnra wa kódà pípẹ́ sọ ní tí rẹ̀ yẹn láti jọ ọ̀dọ̀ tí ní gbogbo ẹ̀sọ̀ ẹ̀mọ́gbé ẹ̀sì tálágbẹ́já láìláì yẹn mẹ́lẹ̀ lọ́wọ́ tó ẹ báyìí nìsín torí ọkọ̀kọ̀kọ̀ ní ẹgbẹ́jà ẹjọ́ ọmọ olúmi tó ẹjọ́ ọmọ pípa ilẹ̀ rí ẹ̀mọ̀ pípa ilẹ̀ wọ́n ti ròyìn yọba bóbìnrin jà yẹn lẹ́yìn nítorí pé kọ́kọ́ rẹ̀ ti mọ́ bàrá yìí ní kàkà pẹ̀lú ẹ̀ so torí ọlọ́run ọba ẹjá gba àwọn ọkọ̀ aláyè so ìbá ní so inú ìròyìn tó mú tó pọ̀ jù láàrin àwọn obìnrin lónìí òun náà ni lórí kí àwọn afẹ́ kọ́kọ́ yẹn níyàwó èdè kẹta kẹrin ó pọ̀ gan-an àwọn tó dá ń promote àkọ́tá Islam ni ẹgbẹ́ dókítà ti ṣàlàyé pé ọlọ́run mi ìrún gba àwọn gan sẹ́ni wọ́n ti lọ sọ́ọ́dì Islam kí ni Islam kí làwọn kan tí Islam tó aláwọ̀ kí làwọn kan tí ó aláwọ̀ ṣẹ́rí tí islam aláwọ̀ yẹn wọ́n dís aláwọ̀ rẹ̀ àwọn kan tí islam aláwọ̀ wọ́n aláwọ̀ rẹ̀ islam aláwọ̀ sì náà wọ́n yẹn kọ́rẹ́jì ẹ̀ islam aláwọ̀ kí yẹn fẹ́ bèrè méjì mẹ́ta wọ́n dís kọ́rẹ́jì ẹ̀ wọ́n dís aláwọ̀ rẹ̀ gbogbo tí islam bá fẹ́ wọ́n ní kẹ́ wọ́n ní kẹ́ má ṣe wọ́n wà mú wọ́n wà brain wash yìí wọ́n dára kẹ́yẹ irú wọ́n mú sísí àwọn analysis kan wá tó fi lè mọ́ mọ́sí ní dára kẹ́yẹ tí làkẹ́yẹ rẹ̀ náà bá dún nínú irú tó ló pé àwọn tó nìna wọn ẹ́ tábà wọn náà tábà ní káwọn nǹkan lé nàìjíríà yìí nǹkan ṣe kéde so economic situation tàbá ní káwò kò fébọ̀ oríṣìí tó àwọn oríṣìí àwọn gírámà tó lè mú ìyàn wọ́ná lọ́dọ̀ náà so ibà ní ṣe àwọn nǹkan ìwọ́n ti dà tí wọ́n rí àwọn tí ò dá ẹ wọ́n wá sóòkun lọ́dà lọ́dà lókè mọ́ fún ẹ kí ló lé ń bẹ̀ ṣe bó fẹ́ ṣe kí nínà ni àṣebó ní ráìtì láti ṣe bẹ́ẹ̀ ó ti wá gbà ọkọ̀ náà ní ráìtì àti fẹ́yàwó èdè kẹta kẹrin tó fi gbàgbọ́ òun ní ráìtì àti ṣe kí ni àti máa ń yà lè so ibà ní ṣe kọ́nà ọ̀pọ̀ sàwọn wa so ẹjọ́ ẹ má jẹ́ kí á jẹ́ ẹni tí ó máa kọdí àwọn èèyàn láti rí